kọ́mọ adéyẹmọ chief sunday adéyẹmọ ìgbòho orúkọ ńlá tí ń jámọ láyà bíi àrá orúkọ tó ń dẹrù bo lórúkọ gan-an ọmọ yorùbá ẹ má sùn o torí pé bùrà a kò lè fojú kégbodò láyé títa ríro lẹ̀dá ń kọlà wúrà tó máa dán alànà kọjá dandan o ọ̀wọ́n irin ní má bẹ̀rẹ̀ wọ̀nà ẹ̀dá kan ò lè ṣì wá lọ́nà mọ́ ẹjẹ́ àfìmọ̀ṣọ̀kan ká lè débi re ẹ̀já jọ gbárùkù ti Sunday Ìgbòho Ìgbòho ṣá ọmọ Ìgbòho mọ̀rẹ́ nílùú alágbàdo òde ọmọ atapẹ̀tẹ̀ wọnú omi ọmọ gègèlè wodò sànyà ìsànyà ò rẹ́ràn bàbá yín láàrin ìdí omi kò sínà ń kán sí yín lẹ́nu ọmọ òkúta mẹ́ta òkè gbòó ìkan ń ṣe yín ní dábọ̀dàbọ̀ ìkan ní mọ́ rọra mọ́ rọra ìkan tó kùn nígbà tí wọ́n mọ̀ gbòó mọ̀ rẹ kí ló dé gbòó mọ̀ rẹ sí ọmọ òpópó sanran ìgbàgede gbowó sùn wọn láláìsí bẹ̀rẹ̀ wọ́n ní kó ní bẹ̀rẹ̀ ó máa kó bẹ̀rẹ̀ lọ ẹ̀sìn òní bímọ méjì ní gbòó mọ̀ rẹ bẹ́sìn bá bímọ méjì ní gbòó àfikàn pọ̀pọ̀ sí amúkan yòókù bọ̀ sànyà àtúmúyà rẹ̀ tí ò lọ́rọ̀ gbọ́ àfiṣẹ́rù wálé wàrà mòjé ọmọ onílé ọ̀la àwọn àjòjì tó ń ṣe ségesège tán ò ní bomi kó sí mu wọ́n láwọn ò ní bomi sàn ìyàwó ẹsẹ̀ ìgbà tójú kò fi rí ń gbogbo wọn náà sáré bomi kó sí mu wọ́n sì bomi sàn ìyàwó ẹsẹ̀ ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé ọ̀kan ṣẹ́ ọ̀kan tẹ̀ ọ̀kan tó kù ní gbogbo ayé fi ránṣọ́ kiri gbogbo ọmọ Yorùbá Sunday Igboho onírèlẹ̀ láéláé torí àbá lásán nìkan ń dá òkúta ò ṣe gbé fún wọn o ìmọ̀ràn lásán ni ti balùwẹ̀ kò pọ́sibú kò dòdò láyé ń bí ó kún díẹ̀ tí tọ́ domi láéláé ìtọ́ nílé domi Sunday Igboho arógun má ti dí tó ń jà fẹ́tọ̀ Yorùbá ní tilé tó kó. Niger Republic asọwasọwọ asọwọsọmọ asọwọsá láfíà àìkúbalẹ̀ ọ̀rọ̀ àfẹ́lẹ́ àmẹ́yàmọ́ àfẹ́lẹ́ sìmẹ́sìmọ́ àwọn ìjọba wa ara wọn nìkan náà jà fún ẹ jẹ́ ká jọ gbé republic láwùjẹ Odùduwà republic ẹ jẹ́ ká jọ gbé lárugẹ kó lè san wá sówó kó lè san wá sọ́mọ asan wá sálàfíà àìkúbalẹ̀ ọ̀rọ̀ a ní àsìkò yìí ti tó ọmọ Odùduwà àsìkò yìí ti tó sẹ́ ọmọ Odùduwà àfẹ́lẹ́ yàmẹ̀yàmọ́ ọmọ Odùduwà àfẹ́lẹ́ yàmẹ̀yàmọ́ ọmọ Odùduwà àsìkò ti jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn gbogbo àgbààgbà Yorùbá látorí Emeritus Professor Banji Akintoye comrade mi ń kọ́ Victor Taiwo olóyè Sunday Igboho ẹ bá mi tọ́jú bàbá tèmi ààrẹ Gani Adams àti gbogbo Yorùbá akíkanjú ọmọ Yorùbá tó wà lókè òkun látòrí Mr. Adékúnlé Adépọ̀jù àní ìgbà ọ̀tun ti dé. ọmọ Odùduwà. ìgbà ọ̀tun ti dé. ọmọ Odùduwà. àfẹlẹ́yàmẹ̀ àmọ́. ọmọ Odùduwà. àfẹlẹ́sìmẹ̀sìmọ́. ọmọ Odùduwà. àsìkò. fòdùà republic ó náwó ẹ̀ sókè. èmi náwó mi. ẹni tó ń fẹ́ Odùduwà republic ẹni tó ń fẹ́ Oòduà republic kó náwó ẹ̀ sókè ni. èmi náwó mi. ó kó dúdú àkónáwọ ẹ̀ sókè á. èmi náà wọ́ mi. ẹni tó bá kó dúdú à Odùduwà Republic ó náà wọ ẹ̀ sókè ni. èmi náà wọ́ mi. ẹ̀wà. 月如刀光，刀心深深，刀心 síwájú. Mr. Koiki ẹ ṣé o, àwọn ọmọ mi ló kí i o, àwọn ọmọ mi ló kí i o, lágbára Ọlọ́run, àmàdélẹ̀ lérí o, lórúkọ Jésù, Yorùbá nation. Impediment to Yoruba development is the impediment to development. Without Nigeria, we won't be where we are. 1962, we were far ahead of South Korea and North Korea. We were far ahead of China even. We had television before France. We had radio before South Africa. Now look at where we are today. I think it's a shame that even any Yoruba man can be talking about restructuring at this point in time. What are we restructuring? This this this country that is already shot to pieces? I don't think that's what we want. But they are always talking about giving Nigeria a chance. The patience of Yoruba Niger with Nigeria has come to an end. If you don't allow we Biafrans to go, that zoological republic called Nigeria will be a worse place than Somalia. And today it is happening. And if you have not applied for your Somalian visa, please try and do so. Should I say Somali visa? Try and do so as quickly as possible because the zoo is on the path of destruction and there is nothing man can do to reverse it. Mark today's date and what I'm telling you. Nigeria will be destroyed beyond human comprehension. If you don't... And a very good afternoon, and welcome to Koiki Media Live. It's been 72 hours that I've been off air. But as usual, I'm always behind the scene for those that follow the platform. I know I'm about to need your Friday, you don't But uh, sometimes um, situation might not allow such. But I can say to you that this is a live broadcast. So if you have not been seeing a live transmission in 72 hours, There's nothing wrong. It's just that, as usual, I have a lot of things that I do. Olúkálukú náà ló kúkú ní nǹkan tó ń lé tẹ́lẹ̀ ká tó wọnú ìjàngbara Yorùbá nation. Bí wọn náà ṣe ń wọ owó, èmi náà ń wọ owó. Bí wọn ṣe ń wá làáfíà, èmi náà wá làáfíà. Bí wọn náà ṣe ń wá bó ṣe máa tọ́jú mọ̀lẹ́bí, èmi náà fẹ́ tọ́jú mọ̀lẹ́bí tèmi náà. But my responsibility for media has not been taken away. So even if I'm not live, I can assure you that you have not been following us on Twitter, on LinkedIn, or my community space on YouTube that I've been posting almost daily. Àkóyíkẹ́ àrí ẹ ò sí online nítorí ẹ tẹ̀lé wa ni. online. I'm never resting even if i'm not live like this àwọn tó wà lórí twitter mọ̀ pé i handle my twitter handle myself but on the Koiki Media we have a lot of things that post on it but my instagram my twitter i personally handle those two sections so whatever you see that i post on twitter that means you have known that Koiki Media is on tẹ́ bá facebook it might be myself or the Koiki Media team. Tẹ́ link deal, link deal, link deal. Yeah, my wife was trying to say it's link deal. That is my post as well. Tẹ́ bá rí YouTube community, that is me posting. But the problem we have is um, gbogbo but a lot of Yoruba people are not very active in some of these areas ẹ control our life. wá live kẹ̀dẹ̀ gbọ́ program and that's the end of it no more engagement that's not very good I have done as much of enough tweets today ẹlòmíì látàárọ̀ kò tí ì send tweet kan but my problem is how do we change the narrative especially when we have a state government like the zoo country that is playing our mind, that is playing propaganda. Mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ wo topic tàbí sọ̀rọ̀ lórí. Uh, Ọpẹ́ please like I always say topic yẹn mo fẹ́ kó máa jẹ́ reflection of the conversation not just Koiki Media bringing the world because I want people that are looking at the the pain to know that we have a topic. So it's either you are pinning my topic, but don't change the Koiki Media topic. I'm back into minimum ni So I'm gonna post it again. Just leave it as it is. Do not change it. To pé ẹlòmíì kàn wá ń wo program wọ́n mọ̀ any a ní highlight kódà bí Bill Clinton be Bill Gates àbí eh, Biden bá fi What wọ́n in ní tó Liluri wọ́n gbọ́dọ̀ ní nǹkan tí wọ́n fi sọ̀rọ̀ in terms of their statement. orúkọ tèmi maybe you are watching me for the first time o bá mi pàdé rí o kò gbọ́ pọ́n máa ń pe bọ̀bọ́ kan ní Kóìkì á pọ̀ gan tí bàbá wa bí but èyí tó ń jàjàǹgbara lélẹ́yìí bí ṣe sọ á pọ̀ tí bàbá wa bí but tó bá sọ pé èyí tó ń jà fún the right to self-determination òun lélẹ́yìí tó bá pàdé yìí Once again, my name is Olami Koike. Nígbà tá a bá engage apart from orí YouTube àti Facebook then dúró káwọn èèyàn wá sórí live whether it's me or the rest of the other media. And like I said again, no collaboration between myself and any other media temporarily. Mo fẹ́ jàjà tèmi láti máa educate àwọn èèyàn. Kò mí pé mo ní báwọn ṣe but I'm not going to have any collaboration with any media for now because èmi lè mímọ̀ tí mo gbé dání èmi ò tí mọ̀ táwọn gbé dání because there's been a lot that is happening and that is part of the topic today propaganda a ní à ń federal government jà but ǹjẹ́ àmọ́ tó ń pè ní propaganda tí government náà ń lò against wa some of us don't know Maybe because you are not in the media. Maybe because I've lived with the mọ̀símì like máa white people. So ti bá ti náwọn òyìnbó ẹ ti mọ̀ báwọn aláwọ̀ funfun British ni mo ń sọ ọmọ Eastern European sọ̀rọ̀ I live in this country for 24 years and it's, it's a good thing. Uh, those of you that always say come back home look I'm not coming back home okay. mo máa ń I left Nigeria because Nigeria was a problem tí ìtì bá ṣe tó bá tí wà satisfy lọ wo àwọn ará Israel and Sky News has been beaming that I've been following it for like ó dà nǹkan ṣe change program kan ṣe nísìnyí but Sky was broadcasting that for like almost two hours but nígbà táyìn ti ní ẹ̀fẹ́ protest no problem ẹ mọ̀ pé òyìnbó máa sọ fáwọn ará Israel pé ẹ̀yin lè protest against your government but nísàlẹ̀ ní Nàìjíríà ẹ má jẹ́ kó protest because aláwọ̀ dúdú ni wá. Once again, this is a live transmission. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ máa fẹ́ mọ kí ni Kóìkì fẹ́ wá sọ nítorí pé ẹ mọ̀ dájú pé for every time I come out ọ̀nà méjì ni It's either uh, ẹ fẹ́ wá gbọ́ view mi lórí nǹkan kan àbí ẹ kàn fẹ́ wò pé uh, ó ti wá parọ́. But one thing I can tell everybody is we are dealing with the federal government. We are not dealing with Gambia. Gambia is a very small country in Africa. We are dealing with the, the Federal Republic of Nigeria. For us that are saying that we want a Yoruba nation, but ọ̀pọ̀lọpọ̀ wa fẹ́ jẹ́ ká mú pẹ̀lú clip eh, you know, soft glove. I had the privilege while I was away over the weekend. Mo ń gbọ́ podcast Mike Tyson. Very very powerful one. Mo ní láti tún gbọ́ again because ẹni tí mo lọ kí ló ń gbọ́. A young you know, African guy while I was uh, with him, he was watching Mike Tyson. And a lot of things, The Mike Emo, Emo, the podcast is not interview. Ẹ kàn máa ma flow. Put up motion. Boy, gbọ́ worship and do Elon Musk. Kọ́lọ̀ jẹ́ káwa náà lè rí opportunity láti ráwọn èèyàn gbòógì-gbòógì báyẹn bá sọ̀rọ̀. Bí àtẹ̀ sọ̀rọ̀ Yorùbá nation fún wọn wá And nínú Elon Musk tí mo gbọ́ fifty million dollars ni ó máa ń cost ẹ̀ láti send satellite Why táwa sì ń sọ pé a fẹ́ gba um, identity wa àwọn Elon Musk àwọn tí ń ronú bó ṣe máa múbu àwọn èèyàn lọ sí Mars is a is a process so this is what I was doing over the weekend just to have an idea what I was doing over the weekend and some other things that is got is not for public consumption. But tí mo fẹ́ mú jáde bẹ́ẹ̀ ni pé are we sure that we want Yoruba nation that the federal government is also playing the propaganda game along with us? kí ló ń pè ní propaganda? some I understand kí ni Yorùbá propaganda tó bá sọ pé nǹkan propaganda kí ni ìtumọ̀ ẹ̀ ní Yorùbá yeah no problem my brother that's fine ẹni tó bá ẹ̀ tí ṣe Twitter ẹni tẹ́lẹ̀ ṣe Twitter tẹ́ẹ̀ lò I don't know why you're not using it Twitter is a very very powerful tool there is no week tí IPOB ò ní trend but propaganda kan wà tó ń play pẹ̀lú àwọn IPOB and I think our Yorùbá kọ̀ọ̀kan náà ti fall into that trap because federal government tẹ́ fẹ́ bá jà tẹ́ fẹ́ gba òmìnira lọ́wọ́ ẹ̀ kò ní easy láti gbé fún yín so federal government is going to use everything he have to tell the world whether it is the bad side, the good side, or the ugly side. But the federal government has the means to do so. Afitele bẹ̀rẹ̀. Mo kí ẹ̀yin aku Ramadan fáwọn tá à ń gbàwẹ̀ ẹlòmíì ò Israel or Jerusalem, Adeni Jerusalem is an is a is a is a very very you know religious country bọ̀bí ṣe ń bá ń sọ̀rọ̀ wọ́n ń fa sùúrùtù kan níbẹ̀ kò ṣe kékeré but lọ́dọ̀ tiwa everybody just leave everything to God èmi á máa wọ́ndà pé ṣáwọn tó wà ní Jerusalem yẹn ṣé ọ̀nà tó ń pò yàtọ̀ sí ìtawà náà ń pè ní I don't know fún àwọn tó jẹ́ Christian Yorùbá land or Yorùbá side is not a Christian uh, you know, state a aníṣẹ̀ṣe àní muslim a muslim gbàwé we wọ́n wà ní ramadan nísìn so and we have something that we were practicing prior before Um, ọ̀rọ̀ ẹ̀sìn dé àwọn ń bo ẹnu àtẹ́lù ẹ̀sìn kankan but tá a bá jẹ́ kí wọ́n gba in tó jẹ́ tiwa mọ́ wa lọ́wọ́ then we've lost it completely. I know a lot of people are always like, it seems that the Yoruba nation, nígbà kan ló máa ń sọ yẹn pé ó dàbí bàtà bá ní Yoruba nation is eh, àwọn ní ẹbọ kankan. So some people were not interested in Yoruba nation. They are more interested in, um, you know, in probably maybe. Uh, pé kò ní kankan ṣe àní ṣe Yorùbá nation uh, but we have different uh, problems within whether you are Muslim, you are Christian, or whatever. Àwọn kan ń lo pé à ìran kinní kan ni wá and that but one thing I know is nǹkan kan là ń jẹ́ kó tó di pé àwọn aláwọ̀ funfun dé tó da gbogbo ẹ̀rú mọ́ wa lọ́wọ́ mo kí gbogbo wa ní gbogbo platforms tí ẹ ti ń gbọ́ mi. Um, good afternoon and welcome to Monday the twenty-seventh of March oṣù yìí náà ti fẹ́ parí. Mo kí ẹ̀gbọ́n mi gbogbo ẹ̀yin tẹ́ ti wọlé Kúnlé Bakers and the rest of you as well propaganda. How powerful is a propaganda? Propaganda has been around for a very, very long time. Mukiyawa, Grace, Mejeji, àti ti Dublin, àti ti London. Propaganda. Ago. Okay propaganda kí ló ń pè ní propaganda kí ni wọ́n ń pè ní propaganda mo ní láti update aago orí software yìí is one hour ahead because what ti change ago ní àná so that's why I'm a bit confused with the time because what I'm saying here no all right so eléyìí ni mo ní láti update okay tinú broadcast wa okay because ìyẹn máa wà automated ni alright máa change eléyìí because eléyìí ń fún mi ní confusion lágbo mi kan níbí báyìí because when you are doing media or you are a journalist you know it is very very important time uh, date because gbogbo tá à ń ṣe yìí two hundred years from now àwọn kan máa fi ṣe research àwọn kan máa lò ó So the date is very, very important. And the beauty about technology is even tí aago mẹ́rin ṣe even ti Facebook àbí YouTube bọ́ bá dìde gbogbo content tá à ń ṣe pátápátá ó sì máa wà níbì kan tó ń pè ní cloud. I'm trying to see where we start the program from propaganda I think the one tí noticed notice tí mo rí propaganda was the Iraq war Iraq war the propaganda to work pẹ̀lú Iraq ta ló rántí Iraq it was a 2003 invasion Let's start going into the back end tape. Once again, as usual, I use an OBS. Mo kí ẹ̀gbọ́n mi Bọ́lá ọ̀hún. Mo kí ìyàwó Elena. Ẹ máa kí bẹ̀rẹ̀ sí we will go into the program but am I wàárẹ̀ máa will gbogbo yín dáadáa before the end of the program. Mo kẹ́yìn milori lórí Mixlr mo mọ̀ pé ti wọlé síbẹ̀. Ah, ẹ má seventy two hours I've been off. But it's just for me to do other things as I also have my own family. But Yoruba Nation the only thing I love much, and we can continue to do our best to educate the people. And I see that in a lot of the comment that people put on my Facebook, especially there's a lot of engagement on our Facebook. Illiterate to pọ̀ jù Nigeria. Nàìjíríà. A blame wọn because mo sọ Elon Musk Anthony Tesla òun Twitter náà àbí bí ṣe bá yín sọ̀rọ̀ wọ́n prepare bó ṣe máa bẹ̀rẹ̀ sí í gbé àwọn èèyàn lọ sí mars it's to take kódà ó sọ̀rọ̀ kan níbi tó ti ń sọ̀rọ̀ yẹn mo ń bọ̀ mo fẹ́ gbé bá kinní mi wá mo lè rántí side ibi tó ti sọ nínú kan mo take note ìgbà tí mò ń gbọ́ but tàbí àtàbá move it forward kọ́sà yẹn wọ́n bí pé wọ́n bí Elon Musk this is the Iraq war Uh, let me show you some of what I was watching. And I was watching a you know few movies as well on Netflix. Uh, I think I watched a series and so. Mukiba Bawa Emeritus. Also uh, on ní Nokoni. kan when I touch on that. Uh, I listen to Lucky Dube a lot. It keeps my brain going. We follow ìjà tó ń lọ ní Yeah, this is the interview with Elon Musk. Elon Musk reveal his knowledge on aliens. So let me just for you to know that you know tí bá sọ̀rọ̀ ẹ máa This is a podcast. I want to share interview I only don't ń jẹ́wọ́ YouTube Gong Gong about 1.8 million subscriber. Ìmọ̀tẹ̀ tí follow and then follow wọn. Ẹ jẹ́ ká gbọ́ just a snip about what he was saying nígbà tó ń tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. no aliens is more terrifying. More terrifying. I think it's more likely, though, right? If the universe is 13.8 billion years old. I do not own the right to this video. I blame a lot of you that keep coming and saying, you know, talking nonsense, especially against somebody like me. You know, it's because your knowledge is very, very low. so bẹ́tà kẹ farabalẹ̀ kẹ máa gbọ́ bí nǹkan ṣe ń lọ èyí sì wà nínú ẹwà nù darkness ẹwà nù òjìjí bùbùbù ẹ rántí pé mo fi mo lè play video yẹn but ẹ rántí shadow and bone ẹ rántí movie yẹn bí ọ̀rọ̀ nàìjíríà ṣe rí nìyẹn wọ́n ti bo àárín yín sórí fíìmù yìí ẹni tó bá ní netflix tó lọ wò mo sọ bígbà káàbá ni wọ́n blọ́ọ̀kì bẹ̀nẹ̀ àti nàìjíríà tó bá wá fi kọjá kò yẹ nísìnyí kí ìyàwó Victoria tó bá fẹ́ kọjá láàrin ẹ̀ ó máa bá oríṣiríṣi monster pàdé òun lọ́rọ̀ Nàìjíríà so a lot of you dem máa ń wá ṣe pé kí ẹ ẹ ṣe torí òun travel ló máa ń ṣe video there is a particular video tí mo ṣe nígbà tí mo fi wọ aircraft tí mo ní mi sáré lọ nìyẹn I travel a lot and I use aircraft or uh, plane all the time but ẹ mọ̀ mo sọ pé ìwọ tó kúrò ní abúlé ẹ tó yẹ pé wọ́n sì ń da màálù mo rí àwọn kan tó sẹ́ndì sí lánàá mo post ẹ̀ wọ́n sì ń da màálù kódà gbogbo àwọn ilé yẹn gan kò wà up to standard ìná kò ṣe pé kò sówó láti fi develop ilẹ̀ Yorùbá but owó owó yẹn wọ́n ti jí jí jí jí jí jí ìná so but we are always ibi tí mo fẹ́ jẹ́ kí mind wa kọ́kọ́ lọ gangan tí mo fẹ́ mọ́rọ̀ lé òun lọ̀rọ̀ àwọn IPOB èèyàn mélòó ló ti gbọ́ lé ní pé IPOB ò sí lára terrorist organization mò ń fi mọ̀ bí àwọn èèyàn follow news lágbàáyé àbẹ̀kẹ́ ọmọ adó de Koiki Media èèyàn mélòó ló ti gbọ́ lẹ́ni before now lẹ́ni pé IPOB tí wọ́n fi sí number ten kò ń ṣe terrorist organization yàtọ̀ sí pé Nàìjíríà ń pè ní terrorist organization how many people is aware of that okay let me rephrase it how many people was aware that last week wọ́n pe IPOB ní terrorist organization èèyàn mélòó ló wà wí ẹ̀ pè ní last week pé wọ́n pe IPOB àwọn Biafra ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá mi tán pè láìpọ̀b pé wọ́n pè wọ́n ní terrorist organization àwọn organization kan tán pè ní global terrorism index pé IPOB was number ten èèyàn mélòó ló wà wí ẹ̀ ní last week èèyàn mélòó ló tún wá wà wí ẹ̀ lẹ́ẹ̀ni pé the same IPOB yẹn o pé kò ń ṣe terrorist organization mọ́ okay ṣọlá ṣọlá dèmí ọláwọlá ni i was aware okay so lára gbogbo àwọn tájọ ń program lẹ́nìyàn kan péré ló aware okay okay at least uh, Koiki Media ṣàlàyé fún yín alright so let me now say to you all ká tó máa sọ̀rọ̀ Elon Musk lọ because it's just ìyẹn it's just a side uh, if you are not aware somebody say I had it and show it but for today I did not read the news yet okay. I can now confirm officially, officially that the same organization have come out to say that IPOB is not an uh, is not a a terrorist organization. <laughs> oh my God! I pity the Yoruba people that are buying into the propaganda of the federal government ìyẹn mo ṣe fẹ́ lo tọ́pìkì ní because ṣẹlọ́rọ̀ IPOB ń ṣe tọ́pì sí terrorist organization yẹn and because àwa Yorùbá kan a nífẹ̀ẹ́ IPOB rárá látòkè délẹ̀ a tẹ̀ nífẹ̀ẹ́ Ibo, because lọ́kàn wa Ibo ló bà regional government jẹ́ àwọn ló dá gbogbo wàhálà sílẹ̀ kàkà ká ná ká ná níbẹ̀ ká mú òyìnbó pé àwọn ló dá wàhálà sí gbogbo alọ́rùn ìyẹn kọ́ la máa ń lò we are always ready to castigate the Igbo people and the Biafra as a terrorist organization. But now, there is evidence to say that organization ti jáde pé And if you don't know that organization, that is the page right in front of you. They are called the Global Terrorism Index. Well, orúkọ kan náà ti mú ọtẹ pé ẹ̀ náà ni Koiki Media now ló ń jẹ́ Twitter. So I'm just going to briefly, we're going to come back to this, but I just want us to know that the reason tí mo ṣe gbé ọ̀rọ̀ propaganda jáde àti blackmail òun ni ọ̀rọ̀ àwọn IPOB because already I know that millions of Yoruba people for whatever reason ẹ fẹ́ràn àwọn Igbo àdẹ̀ní láti fẹ́ràn ara wa but ìjà kan náà ni gbogbo àjọ ń jà àwọn kan nínú àjàjà kan náà because they are terrorist organization and i laugh kó tẹ̀ tó di pé àwọn global terrorism index ní last week kó tó sọ pé number ten ni wọ́n a lot of Yoruba people will always say the federal government ṣé tẹ̀rẹ́ àwọn yẹn sometimes i wonder bí wọ́n ní làákàyè kò sọ́ọ̀rì láti sọ because ọmọ Yorùbá tó bá ní làákàyè gbọdọ̀ gba anything The federal government bá ń sọ nítorí pé the same federal government làwọn náà ń bá jà but nítorí pé federal government ti sọ pé ẹ ṣe bẹ́ẹ̀ ni ẹ ṣe gan níyàwó adé adébíyìpé ọmú nìyí nítorí federal government ti sọ pé Biafra o they are terrorist organization so automatically àwa Yorùbá àbẹ̀ní kankan ṣe pẹ̀lú wọn but the same government làwọn náà bá jà kẹrí pé ọ̀rọ̀ yẹn kò kò pé kẹrí pé kò make sense sometimes I wonder ibi tá a máa sọ pé a ní làákàyè làákàyè yẹn èmi máa ń wonder pé níbo la fi làákàyè wá sí. Si because ah nílà káyè koko because we are fighting the same cause but because federal government is a pipe-up na terrorist organization and we buy into that nonsense even though as at today America ò ti sọ pé terrorist organization ni wọ́n kódà UK gan ò ti sọ pé terrorist organization ni wọ́n but nítorí pé Nàìjíríà ti pè wọ́n ní terrorist organization eh ọmọ Yorùbá pè ní kankan ṣe pẹ̀lú wọn I understand but let me put it straight now fún ẹ̀yin tí ẹ wà bias and when I use the word bias it's because ẹ̀yin fúnra yín gan trust ara yín and that's why we're having problem that's why that woman can come out and be talking nonsense and jagbajanti gbogbo tó sọ kò ní kò ní mílí kò ní ìdí lórí but because àwọn ọmọ Yorùbá wọn wà stupid gullible people mo sorry láti sọ they are able to buy into that woman that stupid nonsensical woman that came and could not give you any clear reason apart from eh, òun náà blackmail òun ni wọ́n ṣe lo blackmail láàrin méjì so propaganda àti blackmail òun la fẹ́ sọ̀rọ̀ lórí but let me put it clearly for us that this is coming from the global terrorism index mo mọ̀ pé eh, ṣẹ́rí the bad news yẹn la máa rí àní ní the good one mọ́ because mo mọ̀ pé and it's good that the you know, even Sarah reporter that reported it has come back out to say it is not true. Even uh, Vanguard tó sọ ọ ti jáde but àwọn ọmọ Yorùbá ò ní jáde láti wá retracted. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí eh, àwọn tí mò ń bá sọ̀rọ̀ wọ́n yẹ ọmọ I don't have to mention anybody's name but I hope that pé bẹ́ẹ̀ ṣe gbọ́ nígbà yẹn o ẹ máa jáde náà láti wá tó wá sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ one minute uh, mo let's take a short break. ìgbà ọ̀tun ti dé ọmọ Odùduwà. àsìkò ọ̀tun ti dé ọmọ Odùduwà. kò tẹ̀lé àmẹ́yàmọ́ ọmọ Odùduwà. Odùduwà. kò sẹ́lẹ́yàmẹ̀yà mọ́. ọmọ Odùduwà àsìkò ti tó àsìkò ti tó láti gbára wa lọ́wọ́ ìjọba amúnisìn o. àsìkò ti tó ọmọ Odùduwà. àsìkò ti tó ọmọ Odùduwà kò sẹ́lẹ̀sìmẹ̀sì mọ́. ọmọ Odùduwà àfẹlẹ́yàmẹ̀yà mọ́. ọmọ Odùduwà àsìkò ti tó àsìkò ti tó láti gbára wa lọ́wọ́ ìjọba amúnisí o. lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa níbikíbi tí ẹ ti ń gbọ́ wa ní èmi twenty seventh of March Monday twenty twenty three. Ìyáwá Comfort Grandma sọ pé Nigeria is the greatest propaganda country in the world. I do not believe it for a second. But unfortunately, a lot of ọmọ Yorùbá believe o pé nígbà tí federal government ní terrorist ní IPOB then agbọ̀rọ̀ ní kankan ṣe pẹ̀lú wọn. Let me say that at least two papers so far ní Nigeria ti retract statement wọn. So that is on that. But the actual, our not that retracted, even the powers, I won't believe it. I don't believe anything, especially Sharon, àwọn òyìnbó kan wà. <laughs> Ẹ̀yin ọmọ tó ń pè ní lọ́bì, ọ̀la tẹ bá mọ tó ń pè ní lọ́bì. Kódà wọ́n lè lọ́bì pé Yorùbá Nation concept terrorist organization ni wọn kò lè sí nǹkan máa ṣe sí. That is how powerful the federal government that we are fighting can do. Let's go back first to the statement from the organization themselves, which is, you know, they're called Vision of Humanity. Worry, rí gbogbo àwọn terrorist terrorist organi uh, organization wọ́n wá include the IPOB. Kí ló dé tó ṣe include IPOB? Ṣé ọwọ́ Nàìjíríà náà tuntun ti wà nínú àwọn organization yìí? A lot of people don't understand how, how these organizations can be influenced and one of them is Chatham House bẹ́ẹ̀ bá tẹ ẹ̀ gbọ́ ti àwọn ti eléèrí tó ń pè ní global terrorism index àwọn ni wọ́n máa ń sọ gbogbo terrorist tó wà ní gbogbo àgbáyé ṣé ọwọ́ Nàìjíríà náà tuntun ti wà lára wọn ni pé <laughs> ẹ ṣáà bá wa forúkọ wọn síbẹ̀ torí pé lẹ́wọ́n forúkọ síbẹ̀ àgbáyá lè mọ̀ pé kírímínà ni wọ́n adúpẹ́pọ̀ tí fi ti Yorùbá sínú ẹ̀ but a lot of us don't know what we are fighting for. I don't think some of you understand the power of Nigeria or the federal government. Tá a bá mọ agbára tí Nàìjíríà ní tá bá mọ influence tí Nàìjíríà ní as a sovereign nation but mo láìkí. uh, mo rí kankan lórí Twitter ẹ má bínú mo pé máa mo flow a little bit nísìn uh, eh, we, we might not like him as a person per se I'm talking about this guy jẹun sókè ibikíbi tó bá ti fẹ́ jẹun ni ẹ̀rọ ọ̀run ẹ̀ bó ṣe kí bẹ̀m̀bẹ̀ we don't have to like him but ta ló ń in tó ń sọ pẹ̀lú deputy high commissioner UK ah kódà ṣe rí ẹni tí kò tí ì mọ òyìnbó sórí ìwọ tó jókòó sí nàìjíríà tí mò ń sọ fún pé àwọn òyìnbó ní pírọ́blẹ̀mù àwọn oníkóyèkì ṣọ́tọ̀ ìwọ ní pírọ́blẹ̀mù yorùbá nation múlẹ̀ àmáwọlé kókó mu <laughs> gọ̀ ẹ jẹ́ kí n kan tí Femi Fanikayode we don't have to like him but I want us to read through his response back to the deputy high commissioner of the British representative in Nigeria Uh, I want to see where it started from. Uh, let's go from here. Uh, um, all right, let's start. Okay. Okay, no, mo fẹ́ ibi update lélẹ́yìí. Mo fẹ́ ká lọ síbi the previous one before the update. tẹ́ ẹ̀ bá sí lórí twitter ẹ̀yin ò lè mọ̀ ìjà ń lọ rẹpẹtẹ lórí twitter tó ń ṣe kékeré gbàtà ṣẹ́rí kí ni mo sọ ipob ó máa ń trend léraléra ni three thousand four hundred and thirty-nine retweet hashtag ipob but àwo ò ní trend because àwa ń wá blackmail àti propaganda a dẹ̀ ń wá à ń follow in tí kò jẹ́ ká follow Nigerian government spend billions of dollars just to push propaganda across the globe. I don't think some of us know that. And that's why sometimes, you know, I just laugh and sometimes, eh, máa wẹ̀ gbọ́n mi uh, Like I said, we don't have to like Femi Fanikayode, but let us just go with part of what he wrote out on his Twitter uh, yesterday. no òwe àkọ́ ló ti bẹ̀rẹ̀ mo fẹ́ wo ibi tó ti bẹ̀rẹ̀ tweet yẹn I think is this one. Okay, let me expand it a little bit once again à ń padà bọ̀ sórí ti Elon Musk yẹn tí mo fẹ́ fún yín gbogbo yẹn ìyẹn is just a side kìíní ni à ń bọ̀ lórí Iraq but mo rántí ẹ rántí pé Chatham mouse. we had a lot of you know, president àti kódà chairman INEC gan wá Peter Obi gan wá gbogbo wọn lọ́wọ́ sí chatama ẹ mọ̀ ẹni tó bá fọ́lọ̀ mi dáadáa mo ti gbé yín lé chatama ọ̀sẹ̀ rí mo ní lásìkò election máa ma fi dé nísìn gbogbo wọn lọ́wọ́ wá sí bíbá and they all came down there including Tinubu bulalu balabulu ó dà kó ti dé London nísìn according to his message because ó kí díà lánàá láti London dẹ̀ náà ló ti kí díà àwọn náà ti wá júbọ ẹbọ fún wọn ní London because ó gbọ́dọ̀ wọnú òòṣà kan ní bíbá láti júbà wọn ẹ̀yin ọmọ kan ṣòṣà ní London àbí ọ ò lè mọ̀ kódà Kwankwaso gan tí kò níbi kankan tó ń lọ òun náà wá Ọbásanjọ́ náà ti wá rí Chatham House is where àwọn olóhùn fún wọn ní influence ta ló ń represent gbogbo àlàrán tì yẹn so is it the same problem ni àwọn global terrorism náà play out by including IPOB in a in a global terrorism index when actually IPOB is just fighting for the right to self-determination. And everybody knows that gbogbo atrocity tó ń lọ ní south east as of today kò ju ọwọ́ Nàìjíríà lọ but tó bá ti pààyàn ní south east ah àwọn IPOB náà ni Nàìjíríà náà ni he was just abusing him by stop stopping stopping running dirty nose in Nigeria's affairs oh yeah yeah yeah yeah. but ẹlòmíì ò mọ I mean, like that's why I say. we don't have to agree or like Femi Panikawode. But ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó fi ránṣẹ́ padà sí arákùnrin. Arákùnrin ni Deputy High Commissioner British Council or British uh, you know, Embassy ní Nigeria ìyẹn Ben Ben Lewen Jones. Ẹ jẹ́ ká ìtí FFK kọ sí. These are my personal views and I am constrained to express them given the fact that one Ben Welling, a misguided, mischievous, and clearly a latter Englander. Hey, yeah, yeah, yeah, yeah, yeah. Àwọn ìbò yẹn ti pọ̀ you. Ẹ jẹ́ ká lọ wo mini ni misguided yẹn. Kí ni mini misguided? Ìyẹn one ń bẹ̀. Kí mini mischievous? Tó bá sọ pé mischievous. So now ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ kí ni mini. Mischievous. Mischievous. Mischievous. Again mischievous. one more time. mischievous. the last time. mischievous. tó bá pè nǹkan ní mischievous ó ń pe arákùnrin deputy high commissioner ní mischievous causing or showing for causing trouble misbehaving disobedient naughty you naughty you naughty high commissioner or no you naughty deputy high commissioner ìwọ ló máa wá máa sọ nǹkan fún wa ní nàìjíríà but lẹ́ni gbogbo ọmọ Yorùbá ṣì ń bìlífù pé British kan ní problem wa àti understanding báwo ló ṣe ń lò what is a mischievous person a mischievous person like to have fun by playing harmless tricks on the people or doing things they are not supposed to do so so that means pé British táwọn náà sọ pé afẹ́ afẹ́ wọ́n gbogbo àpapọ̀ ìjà mọ̀ pé they are mischievous people kò ń ṣàwọn aráàlú wọn but we are talking about their government because bá a ṣe ń sọ̀rọ̀ títí di wákàtí their government is not interested in the right of the Yoruba people or the indigenous people not to talk about the Igbo people or the Biafra people not to talk about Nnamdi Kanu so we now understand what is mischievous now ẹ ká lọ wo misguided tó bá sọ pé nǹkan misguided what is the meaning of misguided? misguided. again misguided. One more time. Misguided. Having or showing faulty judgment or reasoning. Tí Kóìkì ẹ̀ bá má ti gbàgbẹ́ yẹn ẹ̀ sọ pé àwa misguided. Ẹ ti ń rí fault lára wa, ẹ ti ń rí fault lára Ìgbòho. Four years máa fi yẹn ṣe program. Ṣé four years ti pẹ́ jù láti fẹ́ fi gbòmìnira? torí pé àwọn kan ní ẹ ẹ ti ṣe four years ìyá yẹn dẹ̀ ti dé ó ti ó ti ó ti ó ti ń tì wá síwájú àti fẹ́ lọ gbọ̀n abẹ́ lọ <laughs> a máa a máa bẹ̀rẹ̀ òmìnira nísìn a máa bẹ̀rẹ̀ interim government nísìn gbogbo nonsense ó máa bẹ́ẹ̀ tó sú gbogbo yín nígbà tó bá play game yẹn débi kan ẹ̀yin lẹ máa wà frustrated láti máa béèrè pa ah, kí ló ń ṣẹlẹ̀ gangan dẹ̀ ń gbogbo pé àwa la fẹ́ dá dúró yẹn ẹ máa ẹ̀kọ́ gbogbo nonsense gbogbo talk tó máa sọ yẹn nonsense talk nìyẹn kódà ó sọ débi pé ó ń pe ó ní bàbá Akíntóyè ìyẹn woman woman jagbajagba yẹn I don't have to give her any preference dimension in her name kò ní bẹ́ẹ̀ rù bá mi láti dárúkọ ẹ̀ ó ní bàbá Akíntóyè pé torí bàbá Adéníran wá sọ àwọn ọ̀rọ̀ kan pé ẹ̀wọ̀n ń lo nǹkan dúdú wọ́n ń ṣe kinní kan ó ṣàṣùmọ́ rí fídíò yẹn ìnà ó dà kí mo gbọ́wọ́ lé èèyàn kan send link yẹn síbì kan pé ẹ kinní kan kinní kan ìnà she's just as crazy as she's, she's a natter she's a tábà sọ pé yàn crazy that woman is completely crazy but tẹ̀rẹ́ yìí tẹ̀ ń tẹ̀lé wọn yẹn ó máa fẹ́ tó sun yín ìdí tó ṣe máa sún yín ni pé result tẹ̀ ń fẹ́ kọ́ mú fún yín yẹn ẹ̀ ní rí result yẹn so tẹ́ ẹ̀ bá dẹ̀ ti rí result yẹn ẹ máa bẹ̀rẹ̀ sí wà frustrated ẹ má gbé anger yín wá bá wa torí àwa kọ́ là ń da yín dúró bẹ́ẹ̀ bá gba Yorùbá nation ẹ̀ ń gbà fún àti olóṣèlú àti PDP àti APC member àti àwa tí a ti pé àwa náà pẹ́ Yorùbá nation ṣé four years ti pẹ́ jù lórí pé à ń jàjàǹgbara ok wọ́n ní FFK study linguistic here in UK mo mọ̀ Oxford lọ ó kàwé dáadáa I know that but a ń padà bọ̀ níbẹ̀ so ẹ yẹ ká padà sí ọ̀rọ̀ FFK to post ní ìjẹ́ ó ti ń díjẹ́ ta nísìn so àti understand so ó ń sọ fún arákùnrin tó ń rẹpísẹ́ǹtì eh, Britain ní Nàìjíríà pé you are misguided you are mischievous and clearly unlettered Englander ffk olóyìnbó olóyìnbó lè bóyá kí ló ń pè ní unlettered tó bá sọ pé nǹkan. unlettered. ee ibi kan pronounce it dáadáa un. unlettered. unlettered. unlettered. unlettered. unlettered. poorly educated or illiterate. so ó sọ fún Ben wẹ́lì ní pé illiterate ni ṣe rí reason tí àwa ò tí ì di stage pé Britain máa understand pé Ni ní àfẹ́jáde-lẹ̀ dáadáa nítorí pé a sì ń believe propaganda federal government ẹni tó bá dẹ̀ ń believe propaganda federal government then ò ní mú ìjà ibi ọkùn dáadáa because wàá máa gbé à ẹ ẹ má ẹ ká ṣe government ṣé ó yẹ ká tún máa sọ pé irú pé à ń bá federal government jà kò ṣe pé ìjà gbébọn nísìnyí o a kò sí ń jà lórí mídíà à ń jà lórí máa rìlíìsì pépà lórí máa rìlíìsì statement ó yá lọ rìlíìsì statement yomi lọ rìlíìsì statement ẹ jáde we are still thinking that we can give preference to federal government we say we are fighting for one thing but yet a ṣì ń a ṣì ń ní for the same government and that is exactly what played out during the election that we saw as well. a ní a fẹ́ Yorùbá nation but in our mind a ṣe ní sympathy díẹ̀ àwọn politicians wa ah no no no no ah ní sympathy fún nítorí ilẹ̀ wa ni but like I said if you are not aware Ipo as at today again in the twenty seven is not part of the global terrorism index bóyá federal government ló influence àwọn eléyìí I don't have any evidence bóyá ìlú kan ló kò fẹ́ràn IPOB pé ẹ bá wa gbórúkọ IPOB náà síbẹ̀ ẹ lárúkọ ọmọ But I can tell you now they've come out and say IPOB is not a terrorist organization. Let's read that statement quickly. Global Terrorism Index. Statement regarding the indigenous people of Biafra, IPOB, and the Global Terrorism Index. The indigenous people of Biafra, known as IPOB, is a pro-Biafra secessionist movement based in the southeast Nigeria that aims to establish an independent state of Biafra. The statement regarding indigenous people of Biafra, the Global Terrorism Index, the indigenous people of Biafra, IPOB, is a pro-Biafra secessionist movement based on the Southeast that aims to establish an independent state of Biafra. IPOB was proscribed. Ta ló proscribe IPOB? Say United Nations say United States say Ṣé Finland ni? UK None of them have proscribed IPOB as a terrorist organization but because Nigerian government did proscribe money 2017 and today a lot of Yoruba people buy into that nonsense and I just wonder how did we get to where we are now asking for the same thing Mid 2017 we were not asking for Yoruba nation Mid 2018 we were not asking for Yoruba nation but there were some people that were already asking for that same Yoruba nation and that is an evidence here From going back to the video of George Akinola comrade, they were already as at 2017 saying Nigeria is a shithole and this is that evidence to that. Impediment to Yoruba development is the impediment to Yoruba development. Without Nigeria, we would be where we are. 1962, we were far ahead of South Korea and North Korea. We were far ahead of China even. We had television before France. We had radio before South Africa. Now look at where we are today. I think it's a shame that even any Yoruba man can be talking about restructuring at this point in time. What are we restructuring? This this this country that is already shot to pieces? I don't think that's what we want. But they are always talking about giving Nigeria a chance. The patience of Yoruba Niger with Nigeria has come to an end. That was in 2017. But the reason why that push did not come out is because Some of us were not aware. I was in Nigeria in 2017. I wish I was aware in 2017. Comrade uh, Victor Taiwo started the Yoruba Nation some very long time ago, but they didn't have the media push. Ìdítí the media push ṣe push ọ̀rọ̀ Yoruba Nation because a lot of us key into it and we are still in it but àwọn kan ní four years yẹn ti pẹ́ jù pé ìyá tó dé yẹn nísìn ó fẹ́ push narrative yẹn ó máa gbé yín dé ilẹ̀ lérí And that is why they are now calling Igbowo and Baba all kind of names on their platform. But like I say, ìyẹn kan mo fẹ́ lò lẹ́nìí. But I will come back in maybe tomorrow and we will discuss ṣé four years ti pẹ́ jù láti máa béèrè fún right to self-determination. Is four years too long? Because ó dà pé brain yín wọ́n ti fi dín àkàrà àtẹni tó wà níta àtẹni tó wà nínú ilé. Ẹ̀mọ́ tó ń pè ní federal government ẹ̀mọ́ tó ń pè ní ìjàngbara but like i said ó fẹ́ tó sun yín because ìyá yẹn ò ní rí any any any concrete thing láti fi máa kí nǹkan tó ń sọ akọ máa máa sọ àtàmọ́ àtàmọ́ repetitive ló máa wá sọ adẹ̀fẹ̀ máa contradict rẹ̀ sometimes ìmọ̀ àti ọmọ abẹ́rẹ́ pé ṣé àwa ló ń bá jà ní ṣe bí federal government fẹ́ kí ìyá yẹn máa fèsì kó bá jà but àwa ni wọ́n ń bá jà nísìn because kò ní evidence kankan tó fẹ́ fi back nǹkan tó ń ṣe òkú mo sọ fún mo tẹ́lẹ̀ mo fẹ́ bá ṣe pé ká ṣe one on one interview but mo rí pé kò wà kò wà relevant I don't have to give her that platform because all I, I listen to her she's just repetitive kò sí any concrete thing but ó máa sọ ẹ̀yìn tẹ̀ ń tẹ̀lé wọn ṣẹ̀dá wà nísìnyí àwọn ọmọ ọ̀pá àtìgbà Yorùbá nation but we are still working towards it but there is a lot of blackmailing there is a lot of propaganda and that propaganda yẹn a lot of Yorùbá people tó tún believe nínú bàbá Akíntóyè gan they are buying into that propaganda problem ta sì tún ní nìyẹn so if we are still having this sympathy ṣẹ́rí ṣẹ́rí kò tẹ̀ ká ní sympathy kankan fún federal government but we still have some Yorùbá people hey wọ́n ti fẹ́ IPOB ní terrorist kí ló dé tó ṣe pé IPOB ní terrorist organization because they are asking for something that the federal government doesn't want them to get ìjọ tí federal government bá pè àwa náà ní terrorist organization ẹ wá orí yẹn wá pé ẹ wá mọ̀ pé ah intanjà yìí kò ń ṣe nǹkan kékeré ẹ fi pé wọ́n lè pè wá ní terrorist organization federal government can do so anytime they look they can federal government can prescribe us anytime so ebe ebe de ma la prepare mind yin i don't think you know who we are fighting we are fighting the federal republic of nigeria that this ffk is saying to the ẹ mọ̀ kẹ́ move around ni mo fẹ́ padà sórí FFK if FFK is telling us that the deputy ẹ mọ̀ pé Katrina Lang làwọn tẹ̀ máa ń sọ but ní abẹ́ Katrina Lang òun náà ní deputy so if we all knew that the the Katrina Lang is almost as the deputy let's go ahead only unlettered ó ń pè ní unlettered kí ni meaning it poorly educated or illiterate ṣé illiterate wa ni bọ̀mọ́ yìí ni tí ffk ń pè ní illiterate kò ń ṣe illiterate but because wọ́n ń dá sí i tó kàn wọ́n òun ni kò dẹ̀ jẹ́ ká tẹ̀síwájú ṣe rí gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ pé ẹ̀ mú kí bàbá mi ẹ̀gbọ́n mi kúnlé síta ẹ̀yin tẹ̀ ń sọ pé ẹ̀ I like hip hop I like àwọn ọmọ Igbo kò ń ṣe gbogbo Igbo ló ń sọ pé Lagos is no man land but a ti kó gbogbo wọn papọ̀ àti pé gbogbo wọn ló ń sọ bẹ́ẹ̀ àwọn kan tún ní ẹ̀ náà nínú Koiki ó ní láti lọ gbọ́n tí Simon Ekpa sà ẹ̀ ní láti lọ gbọ́n tí Simon Ekpa sà and I just laugh But like I said, I am not lẹ́yìn tí bàbá bá pè sínú meeting I will not engage anybody until I will be able to use my platform just to educate people so that views mi a máa jẹ́ views tèmi kò tún ní jẹ́ ti Ìgbòho nìkan because I have seen that we have been compromised in this movement as well. tá a bá wà compromise ni ọmọ Yorùbá máa sọ pé òun tún fẹ́ máa gbóòkùn tí federal government ti sọ even FFK gan gbàsí fún British High Commissioner àwọn òde fi gbàsí fún federal government and na dey sọ ma pé Yorùbá nation àti ìfẹ́ àti ìfẹ́ yorùbá nation eré ni gbogbo wa ṣe à lọ anywhere until tá a understand pé the only criminal tá à ń bájà òun ni federal government tá a bá dẹ̀ ní federal government àwọn yorùbá politician wà lábẹ́ wọn ká tó máa sọ àwọn ẹ̀yà tó kù but à ń fi sympathy díẹ̀díẹ̀ sínú ẹ̀ and like I said Koiki Media is an independent mo ti ń ṣe media mi before yorùbá nation and I can direct how I want to direct my you don't have to like my own views my utterancy does not have to be your own problem jẹ́ kó máa jẹ́ problem tèmi àti British government àpò ah, ìkì máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìwọ problem tẹ̀kọ́ nìyẹn problem tèmi àti British government nìyẹn because ẹ̀ tí mọ̀ tẹ fẹ́ púpọ̀ nu ikàn náà fẹ́ Yorùbá nation ni and that's why we are taking it's taking longer and longer and longer to get what we want so let's go back into the FFK. Um, ó ní àtìmọ́mí ní misguided mischievous unlettered àwọn òyìnbó ńláńlá wọn ní linguistic ló ṣe ní Oxford so I expect him to you know to bring out these òun náà ń gba sí fún wọn padà but ẹ jẹ́ ká ka ìtókù who does not know this place threw away all the caution and mentioned my name in his inglorious commentary <laughs> ó wá ní I would advise this man, who I am told is the deputy high commissioner of the UK to Nigeria to keep his dirty nose out of our internal affairs ìjọ táwa yorùbá bá ti ń sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ la máa mọ̀ pa pé gba yorùbá nation lóòótọ́ ṣe mọ̀ pé ffk ò náà fẹ́ yorùbá nation ffk nàìjíríà ló fẹ́ but ẹ wo bí ffk ṣe ń respond padà sí deputy high commissioner tó bá jẹ́ pé mi ni mò ń respond báyìí náà kó ìkìtẹ̀ díẹ̀ díẹ̀ ṣé díẹ̀ díẹ̀ mọ̀ pípẹ́ ni wọ́n ń gbé má jẹ́ kó kó bẹ́ẹ̀ má yẹ kó gbé ẹ àdènà fẹ́ gba òmìnira sacrifice kan máa wà táwa kan máa ṣe kò ṣe gbogbo ilẹ̀ máa lè ṣe é bọ̀ ẹ fẹ́ òtítọ́ irọ́ lẹ fẹ́ ìyẹn nìyá burúkú lè ṣe ń parọ́ fún gbogbo yín títí dèní pẹ̀lú pẹ̀lú jágbajàgba blọ́gà tó ń tí ẹ kàn jókòó tó jókòó rákàtà síbẹ̀ ẹ ti understand because àfẹ́ sọ̀t àfẹ́ àfẹ́ sọjú àfẹ́ báwo ló ṣe ń sọ Yorùbá yẹn àfẹ́ ẹ̀rù bọ̀ báwo la ṣe máa sọ Yorùbá yẹn àfẹ́ sọjú kan níbẹ̀ mama mo fẹ́ gẹ́ẹ̀tì yorùbá yẹn dáadáa tẹ bá délé bá ń táìpẹ̀ à ń fẹ́ máa mú ọ̀rọ̀ yorùbá nation ẹ à máa mú kan lókè àwa wá sáwà sàlẹ̀ àtúmu díẹ̀ à fẹ́ sọjú ọbẹ̀ níkò ẹ ṣe gan à fẹ́ sọjú ọbẹ̀ níkò we are all liars irọ́ lẹ́ ń pa ẹ fẹ́ yorùbá nation irọ́ gidi lẹ́ ń pa fún gbogbo èèyàn irọ́ lẹ́ ń pa ìyá yẹn ti dé òun ti kó irọ́ wọ́nú yorùbá nation ó ní òun ti gba country fún yín but kò tí ì rí any authentic thing láti fi back ẹ̀ gbogbo nǹkan kan sọ nísìn ẹ àwa là àwa àwa là àwa là bẹ́ẹ̀ kí Yorùbá nation move síwájú ṣé àwa ṣé mi Ọláyọmí Kóìkì ni mo fẹ́ kí mú Yorùbá move nation move síwájú because ó ti fi rọ́kún ó ti fi propaganda àti blackmailing and those are the two things that sell around the world tó bá ti ń follow propaganda àti blackmailing nǹkan méjèèjì yẹn n tó destroy ilé ayé tá a wà nílẹ̀ nìyẹn because tí kò bá destroy kí ló kan British pẹ̀lú pé bó ṣe bá wa ní dáadáa tọ́lẹ̀ yí gbogbo papọ̀ wọ́n yọ Nàìjíríà wọlé wọ́n yọ Yorùbá kingdom wọ́n gbẹ̀yìn e sànù àwa ní àwọn ọba tó yẹ kó báàkì wa àwọn ọba ọ̀báàkì wa ẹ jẹ́ mo yóò yà yan ọba ó kù díẹ̀ bẹ́ẹ̀ ni sojú abẹ níkò and this is why we are saying we must be very very careful especially torí ìwọ tó jàjàǹgbara is a different thing sórí ìwọ tó wà nínú movement tó ní o fẹ́ Yorùbá nation o tún wá ń try láti ní sympathy for federal government I don't ìyẹn I don't understand it ẹ wo FFK FFK is not fighting for Yorùbá nation ọmọ Yorùbá ni na but ó ń sọ fún deputy British high commissioner pé orí ò pé ó wà misguided ó wà mischievous ó wà unlateral òyìnbó yìí ti pọ̀ jù let's continue ó ní I would I would advise ó ń sọ pé òun fẹ́ advice ẹ̀ pé wọ́n sọ fún òun pé deputy high commissioner of UK to Nigeria ó wá ní to keep his dirty nose out of our internal affairs and now àwa fẹ́ gba Yorùbá nation a lè sọ pé kò ní di gbàgbós ẹ fẹ́ ká wá máa lọ máa pariwo Yorùbá nation níwájú number ten Downing Street for another how many years ǹjẹ́ kò jẹ́ káwa náà bẹ̀rẹ̀ sí prepare mind wa pé in tó bá mú FFK máa gbà sí fún wọn báyìí kí ló ṣe táwọn náà ah no no no ẹ jẹ́ káwa ṣe ní diplomatic way okay no problem ẹ jẹ́ ká continue ẹgbọ́n kan tí FFK sọ ó ní Nigeria stopped being a British colony sixty three years ago we need no lessons from him on how to run our affairs or conduct our politics I, I follow FFK tweet a lot FFK believe that just as Gbemina ṣe believe pé àwọn òyìnbó àti amẹ́ríkà wọ́n interfere nínú pọ́blẹ́mù nàìjíríà but ìyàtọ̀ kan ni pé òun sì believe in one Nigeria. but èmi ò believe in one Nigeria, mọ́ so but ó mọ̀ dájú pé àwọn ìlú méjèèjì yẹn wọ́n interfere nínú problem wa àwọn ni kò jẹ́ ká move síwájú kódà òun máa ń sọ débi pé àwọn ló fẹ́ jẹ́ kó bú ṣẹlẹ̀ ní nàìjíríà but the only thing tí kò lè sọ ní sí ni pé pé Amẹ́ríkà ló ló rán mi iṣẹ́ àti British ló rán mi iṣẹ́ no because èmi dìde láti jà fún ìjà òmìnira ni so let's continue um, I know that his preferred candidate ẹ farabalẹ̀ kẹ́ gbọ́rọ̀ yẹn <laughs> ó ní òun mọ̀ pé preferred candidate ti British because anything tó bá jẹ́ British to, to, eh, let me tell you how diplomatic works tí bá dárúkọ Britain Nigeria as long as tí Benny bá ti sọ̀rọ̀ èmi ò ní láti gbọ́ kankan láti Rishi Sunak ẹ máa ń wọ́ndà táwọn kan bá yẹn ìtí Ìgbòho bá sọ fún pé kí wọ́n sọ̀rọ̀ àwọn ni àwọn fẹ́ gbọ́ lẹ́nu Ìgbòho gangan because ẹ ní knowledge yẹn tó because n deputy British High Commissioner bá ti sọ ní Nàìjíríà ó ń sọ̀rọ̀ on behalf of uh, Rishi Sunak ni but because ìpọ̀lọpọ̀ àwọn èèyàn wa ò tí understand the knowledge yẹn tó so kí ni FFK lè rí tó fi sọ pé I know that his preferred candidate did not win the presidential election. So Tani preferred candidate ti àwọn Britain. Who is the preferred candidate of Britain? Ṣé Peter Obi ni? Well, I don't know. Ṣé Atiku ni? I don't know ṣé Tinubu ni I don't know but in tó lè máa mú FFK sọ pé prefer candidate wọn kò win that means pé okay Tinubu ló win kò ṣáà lè sọ pé prefer candidate tó bá yẹ pé candidate wọn ni Tinubu kò ní lo language yẹn pé prefer candidate kí ló dé tó ṣe ń sọ pé prefer candidate because that means pé in ti Britain ní expect kọ́ làwọn náà bá ẹ rántí pé Peter Obi wá sí London ó lọ sí nọ́mbà ten Downing Street lẹ́yìn ìgbà tó jáde ló sọ pé òun máa lọ join Labour Party òun ò ní ṣe PDP mọ́ ṣé Peter Obi now pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tẹ́mi ti ń sọ bọ̀ tẹ́lẹ̀ ṣé agent Britain ni àbí báwo torí ọ̀rọ̀ yẹn ò fẹ́ yé mi mọ́ and you can see why propaganda blackmail is a very very powerful tool because it is after ti Peter Obi kúrò nínú nọ́mbà ten Downing Street la bẹ̀rẹ̀ sí rí àpẹẹrẹ pé òun fẹ́ di president Ouma, the president under Labour Party, and that obedient movement started. But FFK, I don't know what information he has, but also pé prefer I, I know that his preferred candidate did not win the presidential election, but that does not mean he should cross his line and take liberties with us here. I wonder who the hell he think he is. <laughs> ó sọ pé ká ni work? ṣẹ̀rí bí ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn pé ta ni ta ni Britain gan ẹni agbóyìnkì máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. because ẹ̀yin ò understand pé during the Iraq war mo tún kúrò lọ́dọ̀ FFA there was a lot of propaganda weapon of mass deception there was just too many lies irọ́ ti pọ̀ jù nínú ọ̀rọ̀ Iraq war yẹn and so much life got lost. àwọn olúwa play propaganda yẹn kí ló dé tó ṣe play ẹ̀ ẹ wo àhó kódà Al Jazeera ẹ wo nǹkan tó sọ nínú headline wọn how the United States of America propaganda won Iraq battlefield èmi kúkú kọ́ mo kọ́ ẹ jẹ́ ká tún wọ another one uh, eh, escns.cn US propaganda hides the truth of Iraq war àwọn kóòtì Al Jazeera columnist selling the Iraq war out to guy Eh, Turkey sọ pé Turkey using its endless war in Iraq as a domestic propaganda analysis Iraq war the media ended up being the lapdogs not the watchdog are you following the conversation now are you seeing why we should not play into the propaganda of the federal government as Yoruba people asking for the right to self-determination? Because a lot of us are already buying into what the federal government is saying. Oh, eh, look at what the global terrorists say. Oh, no, not this one. They actually went on to say, oh, eh, ipop was proscribed by the Nigerian government in 2017. Let me now bring something into that. Uh, let's hear from our own, our own, at least, Tabasope, our own. Whenever these people speak, we love them, we respect them, we appreciate them. Now that we know that our own, this is what you have to say after all the problem and the insecurity in Nigeria is somebody you know very well. We played him before, but I just don't want to mention his name. Let's hear him. So what do, what do they expect of us now, now that this war is on our doorstep? Kí ni bàbá Wọlé Ṣóyínká rí tó fi sọ pé ogun yìí ti wà ní ẹnu ọ̀nà wa? And when I look at Yoruba people today, I keep asking myself that why do we trust the federal government. Okay, let's agree that Global Terrorism Index, you know, under their own, they believe that that is what Nigerian government have said. But is Nigerian government also using that to propagate against IPOP outside? The reason why they've not really I'm not sọ pé torí pé àìsí ìbẹ̀rẹ̀ tí ń ìbọn fọ́ra wa lórí nílẹ̀ Yorùbá lọ ṣe tí eh, eh, because the federal government went to Igboho's house and wanted to assassinate him and they could have done so without coming out to say àwọn lọ ṣe tó bá yẹ pé wọ́n rí ìgbòho tó bá yẹ pé wọ́n rí ìgbòho pa sínú ilé níjọ́ yẹn ni ànímọ̀ pé federal government ló lọ síbẹ̀ they are not gonna come out and tell you even mo wo òkúta lórí Twitter láàárọ̀ ẹ̀ nígbà tí wọ́n cross examine Ọbásanjọ́ unknown soldiers ó ṣàlọ sílé bàbá ilé ìyàfẹ́lá àbí wọ́n lọ síbẹ̀ so they could have done the same thing for Igboho and everybody intercom wọn ah, eh, sọ lẹ́yìn nísìnyí pé àwa mọ̀ máa federal government federal government sọ pé dọ́là ń pa so ìbéèrè tó yẹ kí gbogbo wa máa béèrè ní ọkàn ara wa nínú ẹ̀mí ara wa òun ni pé ṣé tòótọ́ ni à ń fẹ́ òmìnira Yorùbá àmọ́ a ní sympathy for federal government Koiki ò bá má sọ̀rọ̀ bẹ́ẹ̀ torí kí wọ́n má bàa pè wá ní terrorist but wọ́n lọ ká Ìgbòho mọ́lé wọ́n fẹ́ pa sínú ilé wọ́n dẹ̀ parọ́ ọmọ wọn gbébọn síta wọ́n kó oríṣiríṣi síta so kí lo rò pé chief fi dẹni tó wà níta lẹ́nu is it not the propaganda is it not the propaganda that the federal government plan say okay ibikíbi tẹ́ bá ti rí Ìgbòho ẹ make sure kẹ ẹbí mọ́lẹ̀ ẹ gbọ́dọ̀ yẹn kó kọjá and he was travelling to Germany while he was stopped but bàbá wa ọ̀jọ̀gbọ́n sọ níbí báyìí pé ogun etí wọlé wá bá wa kí la máa ṣe sí but everybody global terrorism index know wọ́n dispute pé kò sí ISIS ní Nàìjíríà wọ́n dispute pé kò sí Boko Haram but wọ́n á di IPOB mọ́ is it part of the propaganda so that àwa náà máa wá buy into that propaganda ee hey, òyìnbó ló sọ Yomi Obama sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn global terrorism in there New York lọ́wà New York lọ́wà but we saw the chairman of INEC came to London spoke at Chatham House ó lóun máa upload the result ó dẹ̀ padà sí Nàìjíríà kó upload the result So who is playing the propaganda in this movement? And who is doing the blackmailing? Láàrin méjì ẹ̀, ṣé mọ̀ pé this time last year nìyá tá à ń sọ èdè around March ló dé. Ẹ wo ẹ wo journey yẹn within one year today. Àwọn kan ní ayé torí pé èyí ti ṣe ẹ̀ fún wa mo tẹ̀ tún gbọ́ ọ́díò kan lánàá tí bá ti ń gbà wọ́n ọ́díò ẹ̀ máa kọ̀ blọ́ọ̀kì yìí ni. Ìkan ṣe ó kọ̀ fẹ́ ọ́díò sílẹ̀. Àwọn ah, ọmọ pé olóṣèlú ní gbogbo yín ọmọ àlè because poverty ti bà brain yìí jẹ́ wọ́n ti fi dín àkàrà àkàrà tó yẹ pé òróró ẹ̀ ó ti damage so lọ́kàn yín four years ti pẹ́ jù láti fi gbọ́ òmìnira ìyẹn another topic níjọ́ mi nìyẹn four years oh ah ẹ sọ ìyá tó dé nísìn láàrin ọdún kan òun ló máa sọ yín kalẹ̀ sí èbúté èrò ó fẹ́ tó sún gbogbo yín but problem ni pé òun á máa á máa á máa play mind yín <laughs> ó mọ bó ṣe ń play mind yín ẹlẹ́nu ẹlẹ́nu dùn bí ṣúgà bí bí bí bí bí ọ́nì bí ọ́nì lẹ́nu ẹ̀ báyìí according to the time máa ń fi ń dàpàrà fún ìyàwó ìyàwó mi nínú ilé according to the time ẹlẹ́nu ẹlẹ́nu dúndùn so she will continue kò ṣẹ́ni pé gbogbo gbogbo restricts ẹ̀ kò bá federal government jà àwa tí a jọ gbé Yorùbá nation dání ló sọ fún àwọn ọmọ Yorùbá pé irọ́ ni àwa ń pa because that is the part of the blackmailing. That is part of the proper. According to the time, according to the time. Wọ́n ń bẹ ní àwọn ìbéèrè kan lánàá, wọ́n jà ń twist ẹ̀ mọ́ wọn lọ́wọ́, ó ń twist But because of the gullible people tó ti fẹ́ òmìnira tó fi ìpọ́yẹ kó òmìnira ẹ ti dọ́dọ̀ wa. Mo sọ fún yín pé kódà route tó náà fẹ́ gbà yẹn federal government wàá kó ìbọn jáde gidi. Wọ́n náà fẹ́ ránṣọ sójà, wọ́n fẹ́ ránṣọ lọ́wọ́. I just laugh according to the time according to the time kò ń wo program láyé tiẹ̀ àtàwọn tiẹ̀ mo wá mo wá break down àwọn tiẹ̀ yẹn fún ìyàwó mi lánàá mo ní sọ́mọ àwọn kan máa ń pè láǹtìṣà ẹ má kí n go into too much I, I just laugh ṣe mọ̀ pé nígbà mìíràn máa rò pé bí àwọn owó kan rí owó rí nísìn ó máa ń tó ó lè wà lórí program báyìí owó owó program wọ́n máa ń sọ fún ni And this is the lies. And we have some media that are bought into that nonsense. But again, our ṣe program pé ṣé four years ọdún mẹ́rin ti pẹ̀ Scotland wọ́n sì wá bọ́ ṣe máa gbára wọn Danny Ayé dání Scotland wàhálà tó bá ráyè wọ Scotland o lè ṣe o lè ṣe nursing course, engineering course, o lè ṣe doctor, hospitality tó bá jẹ́ pé right. Èmi bẹ́ẹ̀ ni eh, ìkànnì àwọn mídíà wa wà to náà ti pariwo níbẹ̀. Bẹ́ẹ̀ mi ṣe wà ní England àwọn ará Scottish ní May five no May six lágbára Ọlọ́run kọ́lọ̀ kó ṣàyẹ̀wò ẹ̀mí wa dìgbà yẹn wọ́n fẹ́ jáde ìjáde rẹpẹtẹ fún independent wọn again àwọn fẹ́ kúrò lára UK àwa tá a wá ti tá a wá sọ pé àwa tí yà ń jẹ ẹ̀rọ gbogbo ilẹ̀ Yorùbá lè ní bó ṣe ń jiyàn gbé <laughs> So once again, let's get the message there's propaganda that the federal government is playing. And the federal government can use anybody. They can use outsider, they can use insider, they can change the narratives. But one thing they cannot change is what this man is saying. So what, what do they expect of us now, now that this war is on our doorstep? Of course, there has got to be civil mobilization. And uh, if we keep waiting for this to be centrally handled. You know, we're, we're, all going to become. If we. Bàbá Professor sọ pé tá federal government pé kó wá rescue wa we are all dead gone. Not already, already slaves, slaves in, our, in our land. Only if we are not already slaves in our land. And this is why we got to be very, very careful. As much as we might have issues, our collaboration with people that we think that we are doing the same thing kọ̀mípa máa gbé àṣírí wa lé wọn lọ́wọ́ but we are using that to put the pressure on one criminal and that is the federal government of Nigeria but today our people do not buy that àwọn èèyàn wa ti wá di ẹni tó ní sentiment fún fún the same government that we are fighting for we are fighting the same common enemy but well no no no but now at least evidence is out again to say now British ò tí pè IPOB ní terrorist organization America ò tí pè wọ́n United Nations ò tí pè wọ́n but even the Global Terrorism Index that put the narrative out have come out to say nah nah nah nah àwọn ṣe mistake yìí but kí ló dé tó ṣe kọ́kọ́ include wọn ta ló play narrative yẹn ta ló push narrative yẹn ta ló ní ṣé wọ́n gba bribe ni I don't know I don't have any evidence but gbogbo alamọ̀ pé these are just organizations just as Chatham sọ pé no Chatham is is got nothing to do with uh, with the British government o bóyá tẹ́bánàwó tẹ́bánàwó wẹ́bsáìtì Chatham nísìnyí ẹ̀rí kan máa ẹ máa ṣe pé àwọn àwọn oníkankan ṣe pẹ̀lú anybody we are just international affairs think tank àwa náà ò ṣe ní Yorùbá think tank nísìnyí kó bẹ̀rẹ̀ sí jáde kó máa sọ pé no ẹ̀yin ni criminal no ẹ̀yin ni this ẹ̀yin ni that and that is why we cannot be the same media ìyẹn ni media tèmi ṣe yàtọ̀ that's why I say we might not like FFK but ẹ wo bó ṣe ń dá British lóhùn padà ó ní I know that his preferred candidate did not win the presidential election but that does not mean he should cross his line and take liberties with us here I wonder who the hell he thinks he is èmi náà ń béèrè pé who the hell is Britain láti sọ fún wa pé ìgbà báyìí la kúrò nínú Nàìjíríà who the hell is there but àwọn èèyàn fẹ́rù ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àpò ah, ìkìyè máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àwọn ọ̀rọ̀ yẹn ti lágbára ọmọ pé wọ́n wà láàrin wọn okay understandable but one thing is tẹ́ bá lọ gbọ́ podcast Mike Tyson yẹn ẹ rí oríṣiríṣi nǹkan mú jáde nínú ẹ̀ mo gbọ́dọ̀ tún gbọ́ dáadáa láti lè wá lo àwọn ọ̀rọ̀ mi tó sọ torí pé gbígbọ́ tí mo gbọ́ yẹn ah ó jẹ́ kí brain mi kó tún kó tún kó tún ṣíjú bó ṣe yẹ lọ ṣe mọ̀ pé mo ṣe ìjọ tí wọ́n pa Tupac Shakur ni Tupac lọ wò Mike Tyson very very powerful podcast ti Elon Musk ni mo ní mo wò lọ lẹ́ẹ̀kan but a máa padà síbẹ̀ ìyẹn sọ̀rọ̀ nípa Mars so one thing I just African Convention World Cup one uh, just raise the good one thing I just want us to understand is that we are not criminals we are not terrorists whatever our utterances against the government does not mean that we should say ah bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn aláìláìjẹ́ bó ṣe ń sọ̀rọ̀ yẹn we are fighting one common enemy that common enemy kò mí pé eh, nítorí pé àwa àti ipob àjọpẹ eh, ní collaboration àwa sọ pé ẹ eh, limit máa wà but for now àwọn náà fẹ́ lọ àwa fẹ́ lọ àwọn arẹwà náà wọn ì tí ì lọ so why are we why are we then trying to play that so let me read this quickly and then we can get this out but I'll still leave it there so that we can come in and out of it. IPOB, according to the Nigerian government, was proscribed a terrorist organization in 2017. Even the Inspector General of Police came out, Nobody, ìtì gbàgbé, ó ní àwa la fẹ́ da election, a fẹ́ dàrú, ṣé àwa la da election yẹn rú? Ṣé evidence pé Yoruba don't saw is Yoruba ẹ̀ ń sọ olú ọmọ pẹ̀lú Koko Zaria àtàwọn criminal gangs wọn àwọn kan ní à no ẹ ẹ ẹ ẹ ẹ gbọ́n kan tí Simon Ekpa sọ ni but àwọn á ní criminal gang tó wà nílẹ̀ Yorùbá àti ní Ọ̀ṣun state o àti ní gbogbo ilẹ̀ Yorùbá à ní láti sọ̀rọ̀ nípa àwọn yẹn but èyí tí Simon Ekpa sọ òun lọ rí dì mú but like I said I hope that a lot of you will retract that IPOB is not included in the Global Terrorism Index. Even two papers in Nigeria have also confirmed that. Global Terrorism Index retract IPOP as terrorist organization, Vanguard, and likewise, Global Terrorism Index retracts ranking of IPOP as number 10 world deadliest terrorist group in 2022. They've retracted. And Tabade sọ pé nǹkan retract bí akínkàn ṣàlàyé meaning ẹ̀ fún ẹ̀ okay? Àwọn kìíní àwọn máa ń láì ká meaning gbogbo nǹkan kí meaning it. Retract. Again. Retract. Again. Retract. Kí ló ń Draw back. Mo sọ kò rí untrue unjustified a statement of accusation ẹ accusing accuse àwọn tí ẹ ní evidence ṣé ipob ló ń pa àwọn èèyàn nílẹ̀ Ìgbò báwo la ṣe mọ̀ pé kò ń ṣe federal government but àwọn ọmọ Yorùbá òfin gbọ́ yẹn ah no no no no no yeah ah, ah, no government is ipob and when you want to make use of it in a statement it goes like this to withdraw a statement or opinion. So àwọn Global Terrorism Index have withdrawn their statement that IPOB is a terrorist organization. Let's go into it again. In recent years, IPOB has been linked to several attacks which has been attributed to its parliamentary para, para, paramilitary wing, the ESN or the Eastern Security Network. Gbogbo eléyìí tó sọ is what the Nigerian government is pushing out. The narrative that the federal government is pushing out. Mokiyawa Theresa. The group has not claim responsibility for any of the attack. So why then do you put them as a as a you know looking at Folashade? Why then let you want you see the same bracket pẹ̀lú Boko Haram the ISIS àti ISWAP find your pààyàn lójoojúmọ́ in Nigeria? It's because somebody somewhere is playing that propaganda just as BIN náà ṣe ń play blackmailing ẹ blackmail tẹ bá ti blackmail bàbá Akíntóyè àti Ìgbòho ènìyàn máa ènìyàn control narrative yẹn and she was able to do so by blackmailing them as much as possible and she was able one year ago níyàwó èrè yìí dé ọdún kan lẹ́ẹ̀ni ni ìyá jágbajàgba yẹn dé láti ọdún kan lẹ́ẹ̀ni sísìn ṣé ẹ mú forward ẹ wo láti march títí di àwọn kan nìyẹn àti move forward àti sign petition five million ibo ni petition wà ẹ̀yin ọ̀dẹ̀ ẹ̀ǹbàdàn ti sign petition ẹ̀yin ò tí mọ̀ bí tí data yín wà tó ti gba data yín síbi tẹ́ ẹlòmíì ẹlòmíì another ten years ìpínlẹ̀ kan ló lo Koiki Media nísì ni mo post ní orí platform wa àbẹ́ ẹ̀ tí rí èmi ò mọ page yẹn bẹ́ẹ̀ bá lọ cross any page bẹ́ẹ̀ bá lọ fún wọn lówó àbẹ́ni tì ẹ ti wọ pine it got nothing to do with me there are so many criminals ó wà lọ́mọ kékeré ó wà lágbàlagbà if you come across this anywhere tó sọ pé Koiki Media àti bọ̀bọ̀ kan tó ń pè rẹ̀ ní Kẹ́hìndé David ọ̀dọ̀ àpò olómọ̀ pẹ̀ tó stop wasting your data monitoring people online opportunity to make money online criminal these are the kind of criminality that we want to stop both the Biafra wants to stop it and likewise the Yoruba people Nigerians also want to stop it because Nigeria is a breed Nigeria Nigeria breed criminals o brain yìí tó yẹ kẹ́ fi ṣiṣẹ́ ẹ ti sọ di crime àbí kẹ́ máa fi ṣe comedy àbí skit níta ẹ mọ̀ ṣe nìyẹn why Elon Musk are thinking of how to take us to the Mars maybe another ten years twenty years forty years I don't know but that is part of what Elon Musk they working on and let's watch a little bit of him. Enerjisel mekanizmalarımızdaki blokajik. Advert ti pọ̀ jù advert advert advert let's move away from there. Ẹ jẹ́ a gbọ́ díẹ̀ nípa Elon Musk. This is called podcast. It's not interview. What come my Johnny Sins or No, I don't even. I'm like not even. I don't even know how to smoke a joint. Obviously, you just look at me. I like have no joint smoking skills. Tó bá jẹ́ olówó Nàìjíríà lọ fẹ́ interview ní sí, á ka gbádáwèrè, á kó gbogbo ẹ̀. Ẹ wo bó ṣe jẹ́ òun lè do pé olówó lè ṣá. Jẹ́ òun lè mọ̀ pé bílíọ̀nì àdójókòó ni. This is Elon Musk So bá mi tán pè bẹ́ẹ̀. Òun ló ni Tesla one year tí ìyàwó èrè yìí dé ẹ béèrè lọ́wọ́ ara wa pé ṣé ó náà ti declare láàrin méjì ẹ̀ ṣé wọ́n move síwájú àbọ̀tẹ̀ àbọ̀ move is because it's part of the blackmail and propaganda so wọ́n play propaganda yẹn wọ́n fi ń lọ́ọ̀kì the real narrative ẹ má bínú ẹ lọ sí Jerusalem lẹ́nìí ìjà rẹpẹtẹ ń lọ burúkú burúkú wọ́n ń jà ìjà àwọn ará Israel wọ́n náà wọn ò ní gbà pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì wọn bọ̀ lẹ́nìí nísìnyí àwa wọn sọ fún àwọn pé ká má jà ẹ má jà o Koiki yé sọ̀rọ̀ ìjà ẹ wo tó ń lọ lọ́wọ́lọ́wọ́ this is seven CNN seven hours ago mo sọ pé tí ẹ bá jáde síta kí ó di gbàsgbòs kó di push push ẹ gba Yorùbá nation ẹ lè má sọ pé ẹ ní mímọ́ kíníkan kíníkan ó máa pẹ́ ká tó gbà ẹ wo tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ṣé àwọn ilé lórí méjì ni tí wọ́n ń dá sòrótù sílẹ̀ ẹ wo tó ń jà rẹpẹtẹ kí ló dé táwa ṣe máa sọ pé ààrẹ ààrẹ jà ẹ má ẹka tó dìjà ìgbà wo ni kò ní dìjà ìgbà wo lọ̀rọ̀ tá gbé dání yóò ní dìjà fídíò ni mò ń wá ìgbà wo ni kò ní dìjà mass erupt mass protest erupt in Israel after Netanyahu fires the minister who opposed judicial overhaul but ẹ̀yin wọ́n ti dèyí mọ́nú ìgò ẹ̀wọ̀n tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí kò fún mi ní fídíò CNN all right let's get the proper video all right ẹ jẹ́ ká wọlé o ẹ jẹ́ ká wò. ṣé àwọn eléyìí ò mọ ọlọ́run ni gbogbo nǹkan làwọn afẹ́fẹ́ kọ́ lọ́rùn ẹ wò kọ́tọ́ sọ wọ́n ní departure kí ló sọ síbẹ̀ departure at Israel Main International Airport were suspended nígbà tí ọwọ́ ti wọnú ọwọ́ ṣe rí ọwọ́ tí wọnú ọwọ́ làwa ṣe ń ṣe kí ni làwa ṣe ṣe ń ṣe ní ẹ ṣùgbìní ṣùgbìní by the time that we make a full push kódà wọ́n máa suspend any flight tó fẹ́ wọ Nàìjíríà as well and do you know that Sky News was actually beaming this for a very long time What ti change the news wọ́n nísìnyí But almost all the news network across the globe are talking about this. Once again, a very good afternoon. This is a live transmission. My name is Alami Koiki. Let's go back into it. Two of the country's largest ports stop running. The largest port. Imagine if we can make a massive protest and stop Tinkan Apapa from working for two days, three days, the world will start understanding that we are serious people. But our people have now been given a propaganda by that woman. That woman has brought in a propaganda and blackmailing. Ẹ ṣá blackmail wọn, ẹ jáde. Òun ò ní sọ fún yín pé kẹ́ lọ blackmail wọn, but òun máa máa sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ẹ mọ̀ pé nínú ọ̀rọ̀ tó ń sọ yẹn is all blackmailing. Òun kẹ̀rí lẹ́rìí nísìn, kò sẹ́ni kankan pẹ̀lú gbogbo àwọn tó ń ṣe meeting lórí Zoom, àwọn tó ń sọ̀rọ̀, èèyàn kankan ì tí ì jókòó pẹ̀lú ìyá ẹ̀ pé kọjọ fèsì ara wọn kọjọ sọ̀rọ̀ so kò sẹ́ni kankan tó mọ ibi tó ń gbé kò sẹ́ni kankan tó mọ location ẹ̀ but she's doing what she's meant to do which is what is called propaganda and she's pushing that narrative out but àwọn ará Israel jáde nísìnyí and yet look at what they're pushing for wọ́n ò dúró de ṣèbí ọdún wọn náà ni gbogbo ọmọ Nàìjíríà náà máa ń lọ la máa ń lọ pẹ̀lú JP tá ti lọ sẹ́ni tó bá lọ Jerusalem wá pẹ̀lú JP But àwa jókòó nísìn, you are waiting for a miracle. You are waiting for the British and America to come and tell you to go and protest. Mad people all over the place. Continue to fight. This is a protester. Kò béèrè owó, ó we will continue to fight. Ìtí mo ṣùgbọ́n nìyẹn. We will continue to fight until this madness is stopped. Ìjọ́ wo lẹ́yìn máa jáde before the madness stop? Àbí ẹ̀kọ́ máa wá sórí social Yorùbá nation no going back yorùbá nation nana ẹ eh, mr pé ìgbà ó ní ìgbòho máa ní ká jáde ìgbòho ṣe gbọ́dọ̀ sọ fún pé ká jáde ẹ lè jáde ní anytime àkórí kí wọn máa pa wá o lè jókòó london kó máa push wa kò dà no problem ẹ wà nínú ẹ wọn ti ní epo máa di seven hundred and fifty naira per litre ẹ jáde lásìkò tó bá yẹ kẹ jáde wọn ní epo máa jáde one year ago ni ìyá yìí dé ṣé ẹ move síwájú ni àbẹ sún sẹ́yìn àbẹ ti stand still gbogbo tó kàn sọ nísìn rhetorics kò rí ẹni concrete kankan mú wọn because kò kò ní kò ní intention kankan ju pé propaganda and blackmail but àwọn kan ní eh, bàbá rẹ ṣe gbà wọlé náà àwa alájẹ la ṣe máa mọ̀ ni adẹ ń sọ fáwọn èèyàn pé bẹ́ẹ̀ ṣe pé àwọn máa mẹ́bẹ̀rẹ̀ pé báwo lọ ṣe gba country báwo lọ ṣe gba country òfútu pẹ́pẹ́ even she could be working for the British government oh, ẹ̀yin ò tí mọ̀ kankan she could be working for American government ah ẹ mọ̀ tó ń pè láwọn international community oh my God ẹ mọ̀ye ẹ mọ̀ye àwọn ọmọ Amẹ́ríkà tó ń ṣiṣẹ́ fún Russia bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kí ló máa ń pa àwọn tó máa ń yẹn ẹ mọ̀ye àwọn ọmọ Russia tó ń gbà bọ̀dẹ̀ fún Putin we are living in a world that some of you don't even understand mo kí Mr. Azeez some of you don't understand the world we are living in. ó lè máa ṣiṣẹ́ fún Amẹ́ríkà fún CIA ó lè máa ṣiṣẹ́ fún MI5 oh oh my God ó fẹ́ tó yé gbogbo yín ó fẹ́ tó yé especially in ten follow nonsense and jagbajantis mo kí n bẹ̀ Mr Plenty. until this madness is stopped. kí ló dé táwọn ṣe ń sọ pé we will continue to fight until this madness is stopped. àwọ̀ yeah is a ball bẹ́ẹ̀ yes she's a mole definitely and iṣẹ́ mole kẹ̀ ni two things ni propaganda ẹ lọ destroy wọn ẹ wọlé sí wọn lára kẹ break wọn in kẹ destroy wọn but problem yẹn ṣe problem but àwọn tó sì tó ẹ tí wàá gbàgbọ́ pé ẹ à ń lọ lóòótọ́ but àwọn yẹn tí wàá àwọn yẹn tí wàá ní sympathy for fẹ I don't know why we have sympathy for the federal government I still can't understand ẹ jẹ́ ká continue is returned to our country. ó àwọn máa continue until order is returned to our country and the west is happy with this but táwọn bá jáde nísìn àwọn west rán án ní no ẹ má ti jáde o ẹ má ti jáde o àwọn èèyàn tó ń pè spy job ẹni tí ẹ rí for a very long time tó bá jẹ́ pé MKO Abíọ́lá kọlọ ń fọrùn kí bàbá yẹn kò sí kù tó lọ nínú nàìjíríà pmk wò mọ pẹ kò sí kù náà tó ṣe nínú nàìjíríà tó bá yẹ pmk wò náà wọlé ni ṣérù yáyà jáde àwọn aṣọ jágbàjàgbà tó ń sọ ní sìnkú òfin ṣe yorùbá nation. some of you bí ẹ torí pé mi máa ń wo anyway náà bí ẹ torí pé àwọn kan ti máa ń gbọ́ ẹ mọ̀ mo ń gbọ́ Elon Musk àwọn tí ń sọ̀rọ̀ Mars so brain tèmi ti ń calculate pé ah ṣé máa wà láyé ṣá tó máa fi bẹ̀rẹ̀ kí n lọ gbé sí Mars because àwọn tí ń ronú àwọn tí ń ronú kọjá báwọn ṣe ń ronú àwa kan ronú within the little context and you want me to be playing that gallery as a media ṣé media media nàìjíríà ló pè mí ni media tó gbé ní bíbá ilé mi bẹ́ẹ̀mi ṣe bẹ́ẹ̀mi ṣe operate bíbá ni and propaganda ti wà ti pẹ́ òun lè lè àfíkà lẹ́ẹ̀kan let's read it a little bit ẹ má bínú pa kan move in between how the United States of America propaganda won Iraq battle space In American memory, the US lives matter. Iraq death it. That was by design. Ah, narrative control was a military goal. Some of ẹ̀yin yoruba ten ń support ìyá yẹn ẹ̀ tí gẹ́tì tán pè ní mind control. Mind control works in a way that ẹ máa náà ah, obìnrin ní ah, obìnrin ní ah, ẹ̀yin ọkùnrin yẹn láìka obìnrin ìkànnì ẹ̀yọ mi ìka burúkú mo dẹ̀ gidi ni ìyá kan ló sẹ́ndẹ̀ ìyá yẹn sẹ́ndẹ̀ ọdún ìwọ̀n sí mi ó wà lamẹ́ríkà ó ní ìkà ni yẹn ó rà kó sẹ́ndẹ̀ sí lédèké ara lédèké ò gbà àwọn yẹn ti ti àgbà sí fún yà yẹn. But these are the narratives ẹ wo tọkọ sí bíbá how America tó o bá mọ tán pé US America ló jẹ́ bẹ́ẹ̀ propaganda ọ̀rọ̀ propaganda yìí náà ni mo sọ̀rọ̀ lórílẹ̀-èdè nísìn propaganda is a very powerful tool mo rí ẹ bẹ́ẹ̀ méjì Sabonis uh, Tinubu is gradually handing Yoruba to Fulani because of presidential ticket. He has already done that a long time ago because he brought in Buhari. Once again, a very good afternoon and welcome. 5.07 p.m. local time in London. And I believe we are same time now with Nigeria, or some say Yoruba land. But we are still a country. Nigeria is still a country, okay? In as much as we want Yoruba country, let me tell you, Nigeria is still a sovereign nation is a sovereign nation. And a sovereign nation is very, very powerful. Elon Musk is in is in 2030 already. Yeah, look at Dakota 2030. We'll come back to Elon Musk in a minute. Let's read this quickly. With the 20th anniversary of the Anglo-American invasion of Iraq upon us, the politics of memory are sure to resurface along familiar faulty lines. Did the Bush administration do imparable damage to America prestige? Just as Tony Blair done to the prestige of the United Kingdom. Bí àwọn èèyàn ṣe nífẹ̀ẹ́ Tony Blair tó, Iraq wọ̀nyẹn ló ba ayé ẹ̀jẹ̀. Ogun Iraq yẹn ló ba ayé Tony Blair jẹ́. I love Tony Blair so much. By leading the country into another conglomerate, eh, ẹ̀ ìbò ìtìpọ̀jù ẹja sáré lọ wá mí nìyẹn tó bá sọ pé congemeral kí ni meaning ẹ̀ àti mọ̀ meaning retract okay so everybody now ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ gbé sọ́kàn pé IPOB is a terrorist organization mo ó pé ẹ lè retract ẹ̀ kúrò ní mind yìí okay tẹ́ bá dẹ̀ follow ti Nàìjíríà please I don't even know what to say to you tó bá jẹ́ pé ti nàìjíríà ni wọ́n fọ́lọ̀ pé nàìjíríà ti IPOB ní terrorist organization ní twenty seventeen eh, eh, eh, then I don't think you know what you are fighting for. You might as well just go back to your basic things that you were doing and forget Yorùbá nation. Because ẹ lè má jàjàngbára kẹ́ máa sọ pé Nigerian government proscribe IPOB. Ṣé Nigerian government ò fẹ́ pa Ìgbòho sínú ilé ni? Ah, ah. Ṣé òmùgọ̀ ni wá ni? Ṣé ọ̀dẹ̀ ni wá ni? Ṣé làákàyè wa ti kú ni? Ìgbòho tó bá jẹ́ pé wọ́n rí Ìgbòho pa sínú ilé lẹ́nìí púpọ̀ nù wa tá a jọ ń ṣe yorùbá nation yìí a ti fade away because fear yẹn lásán pé ah Ìgbòho ló pa sínú ilé ìka bèsè lẹ́dùnmarè rẹ̀ olúkálùkù máa ya dànù ni kò wá ń ṣe pé lómi ò tún ní dìde o but ó lè má dìde ní in another five years in another ten years because tó bá jẹ́ pé ikú Ìgbòho wà lọ́wọ́ federal government ni in terms of ìkọlà máa sọ another ten years a lè máa sọ̀rọ̀ Yorùbá nation and they will become very powerful kódà ìbá àtàtẹ̀ wà ń tà lé bàbá tẹ̀ ń sọ̀rọ̀ lé àwọn tó wà nílé gbogbo ìlú máa sá lọ ẹ wo pé wọ́n mú Ìgbòho lásán ẹ wo bí movement ẹ ṣe drop ẹ̀yin ọmọ ok ah, ok ah, ẹ mọ ok ó ti yé mi ó yé mi òkè ẹ mọ tẹ bá lọ wo ìgbà tí wọ́n mú chief ẹlòmíì kódà aṣọ yorùbá nation ni ó sún ó sún ni is because wọ́n mọ power csi ìyẹn ni wọ́n ṣe ní kó lọ pa sínú ilé wọn ò ní kó lọ pa lọ gbé babaláwo dání federal government ò gbébọn nìkan lọ bá ìgbòho wọ́n tún gbé babaláwo dání that means pé wọ́n serious nípa ẹ̀ ẹ̀yin ṣe wàá fún fún same federal government yẹn lẹ́yìn wàá fún ní sympathy pé ẹ ìjọba ó pè sẹ́rí gbogbo ẹ̀yin ni tẹ́ máa yẹn mo bẹ̀ yín ni mo àtẹ̀lé bẹ̀ yín mo fi máa bẹ̀ yín fún some of you are gone mo sọ for now mo sọ mo sọ life yìí o ẹ mọrú meeting tẹ́ fẹ́ pè mí sí o mo bẹ̀ yín torí ọlọ́run media mi kankan máa educate àwọn èèyàn ẹ pè mí sílẹ̀ kí n máa educate nìkan and I still remain with Baba Akintoye and Igboho bọ̀ pé ẹ Koiki wá wọnú mítìn kan mo mọ mítìn tẹ́ fi ṣe because some of you ẹ ṣì ní sympathy for federal government èmi ò dẹ̀ ní sympathy for federal government kò ní kò ní ẹ ṣe gan ìyá mi pastor kò ní kò ní yẹ federal government kò ní ta fún federal government federal government ní àwọn ọmọ Yorùbá wa ní sympathy fún lórí ọ̀rọ̀ typop èmi ò sọ pé gbogbo àwọn Igbo kan ló ń sọ pé a máa gba Lagos o bọ̀ ṣé gbogbo wọn ni wọ́n ń sọ bẹ́ẹ̀ lóòótọ́ lótìtọ́ lódodo ṣé gbogbo wọn ni ẹ ẹ bàbá ní wọn kò tẹ ok agree but federal government is also playing the propaganda ara propaganda ẹni ìyàwó èrè tó gbé sáàrin wa nísìn ìyá yẹn ti wà láàrin wa nísìn ó ti dà nǹkan orú kò ṣe kékeré and some of you don't even know that she could be working for the British she could be working for any country around the world òun ní network òun ní kìnnìkan kìnnìkan gbogbo kù tó ṣe ní Nàìjíríà MKO Abiola mọ̀ nípa ẹ̀ gbogbo kù gbogbo ẹni mo fi sọ gbogbo kù owó Samuel Doe tí ó fa ìjà MKO Abiola òun ló ń lọ lọ́nkàn yẹn Nko Abiola is not a is not a is not a clean man kọ́nà kan fọ̀ọ́rún kẹ́ni ṣé Nko Abiola wá jẹ́ ẹni tó clean ni Nko clean náà ni Babangida ò ṣe gbé fún bìkan ọmọ tó ọmọ owó Nko náà ti ṣe sáni sọ́wọ́ ṣèbí gbogbo ọlọ́jọ́ gbówó samedo dání sápò àbí wọ́n gbówó samedo àbẹ́yìn ògbó sórí yẹn ẹ ẹ ẹ kàn óò oh. ẹ kó jágbajàgba lọ ìlú ìyá yẹn náà ló wá dé nísìn ló wá di the ó wá di the good woman ó wá di the good woman gbogbo kù tó ṣe ní ní nàìjíríà kò sí ìtẹ́ǹkewò fọ́ǹdì nínú ẹ̀ so pé nàìjíríà ti ń dàrú ó wá láti lè di ìdílé mko gan sẹ pé nàìjíríà ò sẹ́tù tálátá bí alátẹ̀mọ̀ bí àwọn british gan àti amẹ́ríkà gan ló lọ mko gan nígbà náà lọ who knows ṣẹ́rí ẹ̀yin ṣẹ́rí gbogbo tó ṣe ń play out nísìn ẹ̀yin ò mọ the power and information táwa ṣe ẹ̀kan rí nísìn if ọ̀rẹ́ mi Clyde ó ní ó ní àwọn máa ń ra ìwé ó ní tó bá ti release ìwé kan báyìí olówó adé ra gbogbo ìwé yẹn wá ní kọ́ lọ sún because information táwa kàn ṣe ń rí táwọn rí mú nísìn some of you don't understand MKO is also you know, not a good man wọn kàn ní tó bá ti kú káyé máa sọ̀rọ̀ ẹni tó ti kú ní àìdáni MKO wá jẹ́gẹ́ bí èèyàn tó dání ó dá láwọn ibì kan but èyí tó ṣe sí Nàìjíríà òun ló lọ lọ́nkàn yẹn and they cannot forgive themselves gbogbo wọn ti wọnú ara wọn àti igbá Ọbásanjọ́ àti MKO gbogbo wọn ti wọnú ara wọn àti díyà tó kù yẹn they don't want Nigeria to work in the first place táwọn bá ti wà okay táwọn ti wà okay so ìwọ tó ń sọ pé Tinubu pé mo yé ti èmi ò yé ti Tinubu kọlọ̀ fún lálàáfíà but Tinubu òun kan ti ó ti wọ ó ti wà nù balẹ̀ tó jẹ́ pé ó ti tàn yín dànù yẹbi mo sọ fún yẹn lọ́wọ́ program tí mo ṣe àwọn ṣàǹgórì àbí òtí wò lọ́wọ́ program yẹn náà i think it was one of my last program you know, if not the star radio n tẹ̀lé join wọn láàárọ̀ but we back again tomorrow so going further ọ̀rọ̀ ti ipob i just want to clear it now that they are not part of the global terrorism index okay but tó bá yẹ pé ti nàìjíríà ni òun affiliate mọ́ òun dá mi pé òun ní sympathy pẹ̀lú nàìjíríà nìyẹn ìyẹn ọ̀dẹ̀ ṣe problem tèmi problem tẹ̀ nìyẹn in recent years IPOB has been linked to several attacks One evidence yẹn even though pé IPOB ò jáde láti sọ pé àwọn làwọn ṣe tí terrorist bá dẹ̀ ṣe nǹkan ó máa ń jáde terrorist máa wà bold enough láti jáde pé àwọn làwọn commit atrocity kò lè sí kan tí kankan máa ṣe fún anybody it is important therefore It is important, therefore, to differentiate between the peaceful activities of the group and its alleged involvement in, in, in involvement in violent activity allege allege kí ló ń pè ní allege tó bá sọ pé nǹkan allege ẹ bàbá kí tó yẹ kówó jẹ ìgbòho kówó jẹ wọn mú kọkọ rẹ evidence dání o ìyá tí gbogbo wọn bá sọ̀rọ̀ yìí ẹlòmíì ò tẹ mọ̀ bí Ìkẹjà ló ń gbé ni bí ọkọọkọ Michael ló ń gbé ni bí Maiduguri ló wà ni nobody knows o bọ̀ ó dé láàrin méjì nígbà tó ti prepare mind ẹ̀ pé ah ọ̀rọ̀ táwọn pípò yìí fà yìí táyà bá fi ìkọkan sáàárín wọn láti slow it down ó máa di sùrùtù whereas ní sùrùtù ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ní ní ní ní ní ní Jerusalem èmi fẹ́ yẹ ká fa sùrùtù Ìgbòho fẹ́ ká fa sùrùtù bàbá kí tóyìn ní no no no ẹ̀ máa ká fa sùrùtù by the end of the day èèyàn kan wá dé àwọn ní no no no no no a ní láti ọmọ Yorùbá ò ní jà àwọn ọmọ Yorùbá ò kì í jà Ọlọ́run Ọlọ́run ẹ̀mí mímọ́ ọlọ́run tí a sọ pé ó dá problem sí nàìjíríà ọlọ́run yẹn náà nìyá yìí tún ọlọ́run yẹn náà ló tún padà wá dùn kò ń ṣe pé kò sí ọlọ́run ẹ má ẹ gbọ́ sọ́rí òun gan máa sọ pé kò sí ọlọ́run ó tẹ̀lé sọ pé kò sí ọlọ́run tó bá tó bá lọ́wọ́ mass ah, kàbíyèsí ló tó máa rí nǹkan bẹ láyé ibi tí wọ́n máa ní kó gbé jágbẹ́jágbẹ́ ló jáde ó lè sọ pé ẹ̀sìn tiẹ̀ ló dáa jù ta ló sọ fún ọ pé christian nìkan ni ẹ̀sìn tó máa gbé wa dé ilẹ̀ lérí ẹ pé gbogbo ẹ kó sé ìwọ àti ọlọ́run nìkan jẹ́ máa sọ yẹn ta ló sọ fún ẹ pé muslim ló máa gbé ẹ délẹ̀ lérí àwọn hindu ńkọ́ àwọn buddhist ńkọ́ ibo lẹ́ máa fọ àwọn yẹn sí ìyẹn la ti sọ pé ẹ lè jàjà ẹ̀sìn ìjẹ̀sìn kọ́ ìjẹ̀sìn òṣèjà torí pé wọ́n practice muslim ó lọ sí lọ sí lọ síbi tó fi practice buddhist kó wá sọ fún wọn pé islam wá gba etí ẹ̀ dànù ní pé kí ló ń jẹ́ islam wá fọ etí ẹ̀ lọ síbi tó fi practice hinduism kó wá sọ fún wọn pé ìwọ christian wọ́n máa fọ etí ẹ̀ ìwọ nìkan ni wọ́n mọ̀ pé ìwọ ni ẹ̀sìn tọ̀dọ̀ tiẹ̀ tó gbé sọ tó gbé sígbà yẹ tó dẹ̀ ṣiṣẹ́ fún ẹ kò dẹ̀ sẹ́ni kankan tó bá ágì lé lórí but don't come here and come and tell us ẹ ẹ ẹ ọlọ́run náà ọlọ́run yẹn tó ń bá sọ̀rọ̀ yẹn bó ṣe ń bá sọ̀rọ̀ nílùú mi ó yàtọ̀ ìyẹn ló ṣe sọ pé ìtẹ́lẹ́dùmarè fún gbogbo wa ló yẹ ká lò ẹ jẹ́ ká control the narrative but wọ́n ní ká má control narrative yẹn ok àti manage ẹ̀ bọ̀ a dẹ̀ ti manage ẹ̀ wọ́n wá dé láwọn dé láàrin méjì àwọn olórí burúkú politician ẹ̀yà tó wá fẹ́ ní sentiment báwọn dá same politician àwọn politician tó bá yé jẹ́ ẹ ṣe gan ìyá mi ìyàbọ̀. We don't fight that is why we are facing all this nonsense we better start fighting now for real. ẹ wo Israel Israel lélẹ́yìí ẹ jẹ́ kájọ wò ó ìgboro ti dàrú rẹpẹtẹ ìgboro ti dàrú. ẹwòrán ẹwòrán títí kan airport nobody is going anywhere ó máa fẹ́ kẹ́ everybody ẹni bá ṣeré lọ sí nàìjíríà níjọ́ tí protest bá ṣẹlẹ̀ ó máa há mọ́ bẹ́ẹ̀ ni sí tó kàn wá because something must trigger for something to happen let's go on. port wọn ti wà stop kò rọrùn nígbà táwọn èèyàn bá jẹ́ káwọn èèyàn ṣiṣẹ́ nínú port ẹ jẹ́ ká má ẹ̀kọ́ ṣiṣẹ́ nínú port fún ọ̀sẹ̀ kan ẹ̀rí pé Nigerian government á bẹ̀rẹ̀ sí bá wa sọ̀rọ̀ uh Only we will continue to fight until this madness is stopped, and that is why we will continue to educate you until the madness in Nigeria is rectified. And order is returned to our country. Ẹ wo èrò bó ṣe jáde. They will force the prime minister to negotiate. Nígbà tí everywhere Instead, he was locked in talks with leaders of his coalition until the federal government start talking to us but àwọn òkan ọ̀fẹ́ jẹ́ kí federal government àti àwa àti Biafra kọjọ máa bá gbogbo wa sọ̀rọ̀ at the same time pé ah ẹ̀yin méjèèjì ẹ̀ lè máa ẹ̀ lè dá Nàìjíríà rú that is why they have to bring the narrative láàrin wa that is why they have to slow things down that is why they have to bring situation that will make it look like okay Tinubu ìwọ fẹ́ president ó yàwó tètè gbà tètè gbà tètè gbà so that kí Ìgbòho má wá da Nàìjíríà rú Ìgbòho má wá lé o ẹlẹ́mìí mímọ́ sọ pé Ìgbòho má wá lé o kó ìkìṣọ ti ní fídíò yẹn sọ pé Ìgbòho kó má ti wá kó dọ́ síbẹ̀ náà ẹ àǹtí àti mọ̀ tí Tinubu fẹ́ ṣe o ọ̀dà ẹ kó ìkì ẹ má bá wọn Ìgbò ṣe Ìgbò fẹ́ gbẹ̀ kó and they start putting all these narrative and they drop it in our heart ìyẹn ló wá ń gbìn sínú ọkàn tiwa but níta ẹ̀wọ̀n báwọn ṣe operate kí ló dé tí àwọn ará Israel ní ọpẹrẹtì báyìí tí àwọn ọmọ Nàìjíríà náà lè ọpẹrẹtì báyìí mo lè ọpẹrẹtì báyìí ní UK wọn máa lọ tì wọn lé ni but ní Nàìjíríà a lè ọpẹrẹtì báyìí because àwa la ní tẹrítìrì yẹn àwa la ní ilẹ̀ yẹn but tó bá bẹ̀rẹ̀ sí ju fire tear gas àbí kíní kan ní UK wà ní ah no no no no no ibi báyìí gẹ́gẹ́ bí ìlú ẹ̀yìn èyí tá a lè ṣe náà ni pé ká sọ̀rọ̀ báyìí gbogbo pa máa gbẹ̀yàn yẹn fìyàn sílẹ̀ tó tẹ̀ dànù ọ̀rọ̀ ìṣe tó bá ti sọ̀rọ̀ terrorism tí mo sọ̀rọ̀ terrorism yìí wà mo dẹ̀ ní kẹ́ lọ́pàá but a ní right láti gbèrè ẹ̀tọ́ wa but ẹ̀tọ́ yẹn ṣe rí bẹ́ẹ̀ ṣe lè jàjà yẹn àwọn ò lè jà bí èyí ṣe máa jà nínú nàìjíríà ẹ wá àwọn ilé tó ń jà nísìnyí wọ́n lọ sí British Embassy kọ́ máa pariwo ní UK bíbà inú ìlú wọn lọ ti ń fa sùúrùtù yẹn whereas prime minister wọn nígbà tí ìlú ò bá function dáadáa tó fẹ́ dàlú wọn lórí àwa bó ṣe pé bá wọn sọ yanjú ẹ̀ ṣẹ̀gbọ́n ọ̀kan tó kọ síbẹ̀ pé the nǹkan kan máa override the reform tí bọ̀bọ̀ Netanyahu fẹ́ ṣe ó máa override the Supreme Court it, it will override the Supreme Court decision with a basic majority. Do we have judicial system in Nigeria today? We don't have it, and that is why we are facing enormous problem. Let's continue. Once again, this is Koiki Media Live as we continue to educate our people on all the reasons why Yoruba people need to be free. ṣé àwọn eléyìí ṣé wọ́n máa ń lórí méjì ni ẹ ṣé àwọn ní orí méjì tó jẹ́ pé orí kan làwa ní ẹ̀ka tó lọ wo fídíò míì from another angle. Once again, this is a live transmission, and I am talking about state sponsor of terrorist location nine are good propaganda and blackmailing, and they're doing that, you know, very very well to make sure that the Yoruba Nation movement does not go anywhere. Sherry mo ń sọ eh, post mi kan pé kí ló dé tí wọ́n ì tí bẹ̀rẹ̀ Nation and international news is because a ṣì ń ṣe báwọn ṣe fẹ́ ka ṣe ìjọ tá a ti change narrative mọ́ wọn lọ́wọ́ tá be. then they will understand you know that we are serious ẹ jẹ́ ká wo CBS News at least these are very powerful news network let's hear what they are saying as well. with the deepening turmoil there over Prime Minister Benjamin Netanyahu's move to limit the independence of the country's Supreme Court. Weeks and weeks of protests have led to this. You're looking at the scene outside the Israeli legislature, that's the Knesset in Jerusalem, and a new wave of protests erupted yesterday after the. with this kind of crowd. Is this not the kind of crowd Tamaso tí bá sọ pé protest protest ẹ fẹ́ fi kówó jẹ yes definitely a lè raise àwọn owó on tá a máa fi ṣe one or two things but the majority people don't need money all you need to do is be there and make sure that you are playing your role kò lè pẹ́ títí tí international news bá ti lè bẹ̀rẹ̀ sí break ẹ̀ pé breaking news the airport at Abuja is not flying the airport in Murtala Mohammed there is no flight going there and we have to tọ́ba ti ń dà ìbá ti plane problem ti wọ nàìjíríà nìyẹn but wọn ò fi jẹ́ ká dé stage yẹn and all they have to do is just throw everybody down ẹ máa pariwo yorùbá nation o but ẹ má disturb peace in nigeria how do you expect a country that is taking us backward and you say you don't want uh, you know, peace and you want the peace to remain in there and you want a yorùbá nation how how báwo la ṣe fẹ́ gba yorùbá nation are there any confrontation pẹ̀lú federal government you know i don't understand how is that going to happen. Okay, we don't want a confrontation with the federal government, but we want to get to the Yoruba nation. How? And the same federal government is saying, get out. You know, we are not interested in whatever you're saying. I'm telling you, the more Netanyahu does not speak to these people, the more the economy of Jerusalem is crumbling slowly, slowly, slowly. It's not going to crumble down slowly, very fast, but there will be impact. Okay, ta ló máa ra tíkẹ́ẹ̀tì nísìnyí tó máa Jerusalem? Bí àwọn ọmọ Nàìjíríà ṣàwọ̀ because I ọ̀kìn in Google. I'm sure there are some pastors now that are putting money together ká see Israel Cannot lọ for long. just as Tinubu will be traveling to Saudi Arabia anytime soon but an average person torí ẹ pé kò ní lọ síbi tí wàhálà ti because all mọ̀ pé wàhálà yẹn lè escalate ju bó ṣe Let's go further. This minister there was fired for calling for a delay in this plan until after Easter and Passover. This morning, labor unions called for a general strike, and the protest many have forced Netanyahu and his right-wing government to reconsider, or at least consider a pause. Charlie Daggett is following this story from London. Charlie, good morning. This is the kind of news that we want them to be hearing about Nigeria. The Yoruba people are going, the Biafra people. oh no no no no no! Don't mix it together. We are not. We are separated separated, but I can say that we are not separate. Our mission can be different, but one thing is we all want. Once again, this is now 5:24 p.m. Monday, March 27, as we are looking at propaganda and blackmailing in the Yoruba nation continue. Is bracing for further protests today, the prime minister is facing the greatest threat yet to his coalition. Did you hear that? The, the, the prime minister is facing his greatest threat. He just only threat him out of the Nigeria government. Not that we're going to blow the Nigeria away, but we can use the human shield of people. According to you know, you, you can't stay in Nigeria uh, uh, you can be talking like that. Some of us will be outside. Not everybody will be inside. We have the numbers at home. But Shebe boat, 750 naira per litre according to what I read this afternoon. mo yóò yà ni mo sọ̀sẹ̀ ẹ jẹ́ mo yóò yà ká tó débi tá à you'll be forced to come out at the appropriate time. Government. There are now reports that you mentioned he may halt that overhaul. Did you hear that? He may halt. Tọ́ba sọ pé may halt. Ó lè dá dúró pé ìgboro ti ń dàrú. Ìjọ ti federal government mass protest strike threat in Israel bẹ́ẹ̀ lè ṣe ń lọ ní Israel ẹ lọ wo France ẹ lọ sí France kẹ lọ wo sùúrùtù tó ń lọ àwọn èèyàn tẹ ń gbà mo tẹ like àwọn ará French àwọn àwọn ará France àwọn èèyàn tẹ ń gbọ́n kọ̀ọ̀kan rárá àwọn èèyàn dàbí Fúlàní ni tó bá sọ pé go go náà ni but àwa nísìn tá a bá ṣe fún line nísìn oríṣiríṣi story hey this that that that that that that because àwọn ń dúró de angel kan kó sọ̀kalẹ̀ because wọ́n ti fi miracle wọ́n ti fi wọ́n ti fi embed life wa èmi náà like miracle o ṣẹ́rí miracle àwa Yorùbá la like ẹ̀ jù afẹ́bi tí a ti máa gbọ́ miracle nìkan òun nìyá yẹn ń ṣe lọ́wọ́lọ́wọ́ nísìn ìyá yẹn fún wọn lóríṣiríṣi miracle mo kí ìyàwó àbíbá ọ̀dà kí mo rí ilé nǹkan tẹ kí mi dáadáa Idris mo kí mo kí ẹ̀tẹ̀ wà lórí Instagram àti different part of the world ẹ̀gbọ́n mi wọn gbọ́ láwọn sọ pé religion is a personal spiritual belief yes and it must be like that and remain like that Dennis ẹ̀gbọ́n mi dáàdi wa ṣe up Oduduwa Republic Yorùbá nation continue lórí ètò Koiki Media mo sọ pé èmi á máa lọ sí àwọn tó bá ti wá sórí bíbà èmi á fún ẹ ní fact figures and evidence èmi ò ní máa sọ̀rọ̀ torí èmi náà ti kà kọ́ tí mo fi wá bẹ́ẹ̀ sọ èyí tí ìbá ti kà tí bá ti smẹ́lẹ̀ ló lè ṣe sọ tá a bá mo kí ẹ̀gbọ́n mi Yẹmí Fátókè ẹkú tọ́jú àbúrò yín mo kí gbogbo ẹni ní Lagos Island mo kí gbogbo ẹni tá wà ní Ọ̀yọ́ Ògùn Ondo Ọ̀ṣun Kwara Èkìtì Kogi àti Lagos State mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá if we don't come out in mass and ask for a ride. Yes, I was away for 72 hours, but I'm back as usual. Uh, once again, but I was never away. And to bá ní Twitter, and pé mo wà live lórí Twitter, my life on Instagram. I'm posting every day ni mundo ń lo gbogbo strength mi to bring something, you know, mo tún dáwọn òlú kan. Àwa nìkan kọ́ là ń jẹ́jà gbára. Olúùlú kan tí mo tó bá pàdé, mo kí great senior JP, Muki mommy. Muki mo kí Muki NGR, mo Stephen Emmanuel, Muki kí gbogbo àwọn tó mo rí ètò tó ṣe lánàá náà wọ́n kú gbogbo ètò náà mo kí gbogbo àwọn tí wọ́n ń darí ètò but like I said media lèmi my aim is to educate you uh, meeting kan nìkan kìnìkan I might not be involved especially especially because I don't even know what a lot of the media are talking about I'm lost now. Following oh, a long night of nationwide demonstrations. Long wide nationwide demonstration wọ́n títí mọ́jú ni àwọn èèyàn máa ń yìnbọn pa wá èèyàn eh, máa pa gbogbo wa béèyàn kan ò bá kú ìkọkàn ní ṣẹlẹ̀ déètì ti wà tipẹ́tipẹ́ do you know how many people are dying in Nigeria every day bá a ṣe ń sọ̀rọ̀ báyìí. Organizers called for a night of chaos. Did you hear that? Oh my God, I love that. Organ, ta ló tó sọ bẹ́ẹ̀? Organizer call for the night of chaos organizer called for the night of chaos ẹ imagine tó bá yẹ pé Koiki ló sọ pé lọ́la o lọ́la o àbí ní ọ̀túnla o a máa jáde a máa da gbogbo ẹ̀rú ni o àti ah, Koiki ló máa mú wàhálà fídíò ẹ fídíò ẹ ló máa trend káàkiri but èyí tí mo sọ pé Nàìjíríà kì í ṣe ìlú ìdí báyìí ni wọ́n jẹ́ kí yẹn tó trend mo kí n grandma Koiki at least this was what we were systematically working towards until the bẹ́ẹ̀ ni grandma interface gangan lélẹ́yìí tí ìyàwó èrè ìyájágba tó bá wá síbí báyìí tí bá ṣí phone line mo bẹ́ẹ̀ torí ọlọ́run tó bá wá sọ̀rọ̀ pé ẹbí ṣe sọ̀rọ̀ síyà yẹn kiri má pè sórí program mo ní pẹ́ ṣí phone line o kó má yẹ pé máa fi èpè máa fi èpè máa fi tẹ̀lé wọn náà night of chaos tí a fẹ́ gbé jáde òun ló ń lọ lọ́wọ́lọ́wọ́ nísìn ṣe rí ọ̀rọ̀ pé kinní kò sí ọkọ̀ tó ń jẹ́ peaceful protest lágbàáyé a kò máa ti peaceful síwájú ni kí ló ń jẹ́ peaceful ìgboro máa dàrú tó máa gbóná yẹgiyẹgi àwọn kan dẹ̀ máa wà tó máa jẹ́ organizer ṣé dáwọn organizer yẹn nísìnyí wọ́n máa náwọn tó ń pọ́ǹd owó fún wọn wọ́n máa ní owó kékeré kan tó máa máa gbà láwọn owó kan àkóyèké olè olè òròjọ ìyọ̀bọ̀dọ̀ ó tún ti fẹ́ gbọ́wọ́ Yorùbá nation at least a ṣe a sọ pé a fẹ́ ṣe flag mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin diaspora ẹ gbà wá gbọ́ ó lè má kárí káàkiri bọ̀ kò sí state náà nílẹ̀ Yorùbá tó máa sọ pé àwọn gba flag mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó tún sponsor fúnra wọn oní one thousand oní two hundred ẹ jẹ́ ká sọ pé kí gbogbo ẹ̀kọ́ rúgbó bukiyami David a day will be one day when everything will be will be boomerang àkàrà tó tó tó seconds ó máa wáyé bọ̀ ẹ jẹ́ mo yóò yà kó tó wáyé torí pé ẹ fi gbọ́ràn kò ń ṣẹ̀yìn Yorùbá nation o àwọn tó ń sì ń sọpọ́tì Nàìjíríà wọ́n ní epo ti fẹ́ di seven fifty ẹ jẹ́ mo yóò yá ìlú yìí náà ti wọ́n wàláì ìyàwó mi ló máa ń jẹ́ kí n mọ̀ pé nǹkan wọn bí n bá jáde hàn fáwọn ọkùnrin à ń dà kankan mọ̀ tí bá wọlé bá ìyàwó máa ma gba rìsíìtì kí ló má ma stress mi ìyá ìjọ má stress mi wàhálà ọmọ ẹrù tí mo gbé sórí ti pọ̀ ju kí tó wọlé kó máa ẹ fún mi rìsíìtì ẹ baálé mi ẹ fún mi rìsíìtì kí ẹ fẹ́ fi rìsíìtì ṣe mo fẹ́ wọn tẹ́ra ni òun náà máa sọ pé last week wọ́n ti fi ten p kún ẹ wà fáwọn ọkùnrin à ń dà kankan mọ̀ àwọn kan máa wọnú bírẹ́dì sẹ́ksì mórí yín àwọn kan máa wọnú stọ́ọ̀ ni akọ̀ máa rà á ni bẹ́ẹ̀ni Gani Olóyèdè nobody ti bá ṣí phone line tó bá sọ̀rọ̀ pé mo sọ̀rọ̀ ìyá yẹn pé bákan bákan àti wa àti ìyá yẹn máa fún ẹ lé ó wà pé mo dárúkọ mo ṣe kò ń ṣe pé mo lè dárúkọ ẹ wà látà ló pè mí mo lè parọ́ fún yín oníṣọwọ ó ní olè máa sọ̀rọ̀ ẹ oníbọ sọwọ ẹ máa dárúkọ ẹ bó tó bá wá síbi ìwà tó bá máa dárúkọ ẹ tí mo lè máa dárúkọ ẹ for the next half an hour ìyàwó èrè kò ní báyẹn fún ìyá mi Sarah Oyèlọ́wọ̀ ẹgbọ́n kan tí àwọn ará Israel pé ohun tó fẹ́ ṣe ló bá jẹ́ pé Kóìkì ló jáde ní sítí ní night of chaos ní ta fẹ́ ṣe lọ́túnla o Kóìkì Ìgbòho rẹ̀ ránṣẹ́ o àwọn máa lò gbogbo tí bá sọ ìgbà mi wá tó máa lọ pé Ìgbòho àkọ́ máa rẹ́rìn ni èmi á sọ̀rọ̀ nípa wa lọ pé chief chief ṣẹ́yìn lẹ́ni kí Kóìkì sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ìyẹn kókó tí mo bó ṣe dáhùn lóhùn ẹgbọ́n kan tó sọ níbí wa a máa ṣí fún láyìn láìpẹ́ night of chaos ni wọ́n pe <laughs> ọjọ́ tó ṣe orúkálukú ẹ mọ̀ pé military náà ní team tiwọn tó bá fẹ́ ṣe nǹkan àwọn eléyìí pé tiwọn ní night of chaos mo mọ mínínà ní Yorùbá bí wọn bá mi sáré ṣe ìtumọ̀ ẹ̀ tèmi bá ní ká jáde ayé wọ́n pààyàn ní Ọjọ́ta ah, ah. wọ́n ti wọ́n ti dè wá ibi tó de Nàìjíríà sí òṣè kékeré hmm. ẹ̀mí burúkú ṣe rí àwọn tó ń release àwọn ẹ̀mí àwọn kíá ẹ̀mí burúkú wọ́n ti lọ́ọ̀kì mind àwọn èèyàn nílé ẹ wo àdúró time tí gbogbo ẹ ní gbogbo ẹ ìṣòwò rẹ gan tó ní revolution revolution wọ́n believe it wọ́n believe it. Organizers called for a night of chaos. A night of chaos ni wọ́n pè é. Wọ́n ní the night of chaos. The night of chaos. Kí ni wọ́n pè bẹ́ẹ̀? Àṣálẹ̀ ìdààmú àti wàhálà. <laughs> Mr. Benjamin yóò dá. Our grocery shopping cost increase over one hundred and fifty díire bẹ́ẹ̀ ni àníyàwó mi bá jáde báyìí lọ́wọ́ máa gba rèsí lọ́wọ́ mi ẹ̀hàn fáwọn ọkùnrin kan máa lọ sí stọ̀ ni dẹ̀nà àwọn kan mi wà tí bá ra délé báyìí yàwó mi kí lélẹ̀ ẹ kí lẹ tún rà wá lé báyìí dáàdì màá ṣáà ní ìdẹ̀ ni àròpá wa ní ìdẹ̀ oríṣiríṣi ni tí bá ti wọ stọ̀ báyìí kò yẹ pé owó iná pọ̀ but at least you know, sometimes you just wanna satisfy the church especially irú àwọn àtàgbé kan báyìí dání ẹni ẹ kéèkì gan àwọn look for job ọ̀dẹ̀ iṣẹ́ lélẹ̀ tí mò ń ṣe yìí this is my job i'm a journalist tí bá fẹ́ ṣiṣẹ́ mi mo sọ pé màá lọ register fún cleaning job màá sáré lọ ṣe yẹn láàárọ̀ kùtùkùtù màá máa pó wọlé but tí bá fi pè lé full time lèmi ṣe gbogbo àwọn media lè máa ṣe full time full time lèmi ṣe mo ní time yẹn i have served the british system for you know, so long and if i'm àti ọdún mẹ́rin péré mo sì ṣe fún yorùbá nation ẹ pariwo night of chaos kí ló pè lẹ́ǹkan yẹn àṣálẹ́ ìdààmú àti wàhálà ẹjẹ <laughs> kọ ẹ síbẹ̀ ẹ imagine kí n jáde lálẹ́ kí n jáde lọ́la ní àṣálẹ́ ìdààmú àti wàhálà ẹ imagine bí BBC Yorùbá ṣe máa gbé irú story yẹn pé ẹ agbẹnusọ má kàn tẹ wà tó bá ń ṣe fídíò Ìgbòho báyìí ẹ lérò ẹ fẹ́ rò pé <laughs> òun ni spokesman Ìgbòho ni ẹ ti rántí máa yẹn ó máa ń fi airport ṣe tí báyìí Ìgbòho Ìgbòho dúdú sọ̀rọ̀ Ìgbò ah, tẹ bá dé lọ gbọ́ ọkọ̀ tó sọ tó bá ti dárúkọ Ìgbòho fídíò wọn lè trend tí máa wo fídíò máa yẹn báyìí máa pọ̀ máa tí bá ti rí báyìí mo tẹ̀ ń gbọ́wọ́ lé ikọ̀ bait click ni yápọnyán rí bẹ́ẹ̀ ni wúmà yẹn pa ṣége ó kàn ó kàn Ọ̀túnba Adékúnlé mú kí wúmà yẹn àní wọ́n yẹ ìgò lóde àmúfsíwájú àmúfsẹ́yìn akọ̀wà ní in between but a máa educate àwọn èèyàn lọ mú kí ìyàwó àtọyìn àpilẹ ẹ̀yin tẹ́ wá fẹ́ràn ìyá yẹn tẹ́ máa ń gbọ́ program mi ẹ má má fúnra yín látàkà tó bá wọn pé o lè kó o bẹ́tà kó ara ọlọ́pàá ìkókó sọ pé kẹ́ share mo ní ní kẹ́ subscribe ẹ bá share ẹ bá máa subscribe ẹ bá máa love ẹ bá máa like èèyàn mélòó náà ń wò mí sí ẹ bá lọ wo YouTube mi ó ti pẹ́ táwọn èèyàn ti rí mi so tó bá ti wá báyà máa sáré wọlé gbúdúgbúdúgbúdú tó bá rí pé kò ń ṣerú kan tí mo fẹ́ gbọ́ láwọn pé ọmọ sá lọ two hundred and forty two tàbá lọ wọ àwọn mélòó ló láìkẹ̀ nísìn wọ́n lè má ju ten lọ ṣíá ṣíá ṣíá love love love èèyàn mélòó ló láìkẹ̀ Sunky sáré bá ń lọ wò mo mọ̀ pé ìwọ̀n abẹ́jàre ìyá mi tẹ́mi tẹ́mi so tó bá yẹ pé wọ́n ló láìkẹ̀ ìyá yẹn na feel alright ni woman yẹn jẹ́ <laughs> ìyá wa bíbá tẹ bá gbọ́ fídíò máa yẹn báyìí ọ̀rọ̀ ẹ pẹ̀lú ọ̀rọ̀ ìgbòho gan máa rẹ́rìn ni nítorí michael àwọn tèmi lórí facebook ni àwọn kan wà máa pàdé lórí facebook comment section So tí bàtẹ ẹ ẹ ẹ fún astika ẹ bá máa fún mi sticker irọ́ ẹ bá fún mi fine bẹ́ẹ̀ bá eléyìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ <laughs> YouTube tẹ́ ti yọ monetization mi kúrò ní ọ̀dí kò dífà bọ̀ ẹ ní gbàgbé Koiki láyé ni mo sọ fún yín èmi ìjà tẹ́mi gbé dání èmi máa jáde lẹ̀ ní jọ́kíjọ́ tó bá bọ́ sí mo sì ní ẹ má máa jẹun fún sílẹ̀ jọ́ tó bá ti bọ́ sí ẹ̀hẹ́n but animation ta fi jẹ́ kó fi jẹ́ kó máa bọ́ sí kó tó di pé ìyá yẹn wá declare ní November ó yà gbogbo ẹ̀ dàrú ni mo sọ fún yín òun ní fáìlì ní lọ́wọ́ mi bàbá Akíntóyè sọ ní October eight pé by the time the protest protest kan ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ nísìnyí night of chaos àṣálẹ́ ìdààmú àti wàhálà táwa náà fẹ́ gbé jáde ẹ mọ̀ pé gbogbo èmi ní rẹ fáìlì mi lélẹ̀ òun ní eight of October twenty twenty two ìyá yẹn declare ní November because ó ti mọ ibi tá à ń lọ ó ti mọ̀ pé ọjọ́ tí wàhálà bá bẹ́lẹ̀ pẹ́rẹ́ kódà tí Ìgbòho kan bá wálé tí Ìgbòho kọ sọ pé ẹ máa báṣẹ́ lọ́sẹ̀ kẹ́ máa fohùn pé ìkìwọ́ máa pariwo láti ta Nàìjíríà ti wá ti mọ bíta dé báyìí ẹ jẹun yan jágbajàgba dash Mayor TV mo rí bàbá kí tó yẹ sọ òun lélẹ̀ can baba please clarify how the men àwọn tó dẹ̀ máa ń béèrè ìbéèrè ẹ náà lára àwọn tó fẹ́ fún ìyá yẹn ní information jẹ́ náà lọ́nà nìyẹn I'm a BTC yeah ṣíà ṣíà ṣíà aṣọ ìbò mi náà akadẹ́pọ̀ ìbò tẹ̀ ń ṣe language wa sọ̀rọ̀ mi bá mi máa gbé ṣáà lè tẹ̀ gba sùn kọjá báyìí ṣá nonsense kò sí nǹkan tí àyàn fẹ́ sọ tí mo ti fi ṣe program a three years kò sí nǹkan tó fẹ́ sọ fún yín irú nǹkan tẹ́mi fẹ́ jẹ́ ká ṣe lélẹ́yìí irú ọ̀nà tẹ́mi fẹ́ ká gbà lélẹ́yìí bàbá Akíntóyè ní sọ fún yín pé ká gbọ̀nà báyìí night of chaos ni wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní Israel àwa náà fẹ́ gba Yorùbá nation àwa ní ká ṣe díẹ̀ díẹ̀ mad people all over the place. wọ́n bí bàbá kí tó yè pé bàbá can you please very clearly èdè òun mo kọ́ sí bíbá ìhùn mi gbogbo tí mo kọ́ kalẹ̀ ni journalist ni mí mo lè máa mo lè máa tí ìjẹ́ gbòógì tẹ́fẹ́ tẹ́fẹ́ máa rí nínú CNN tí bá wà pẹ̀lú CNN wọn fún mi láyè kì í ṣe gbogbo tí mo ṣe ìyẹn ni sọ pé ní independent freelance freelance ok tó bá wọn tán pè freelance èèyàn tó ń ṣiṣẹ́ fún rẹ̀ risk dẹ̀ wà níbẹ̀ ìwọ tó tẹ àtàrójú ẹ rí àtẹmọ̀ bí adọbú kíní ló ń wọ sójú kan sẹẹtì fún wa bá wa ṣe program àmọ́ wú àmọ́ bójú ẹ ṣe rí gangan kò só lè jáde ara àpáwọn èèyàn pé double body double body wà ìyá yẹn kan lè máa gbé máàsì sára ó lè máa gbé máàsì sójú èèyàn kan ní kí n lọ wo fídíò ọjọ́ tí mo gbé wá sí star radio wọ́n ní ṣe ló ń jubilate ló ṣàmà pé ṣàmà pé skype mi lọ fi wọlé wàhálà tá a ṣe níjọ́ yẹn mo láti send password mi ṣé mo tẹ̀lé change password yẹn ṣe akọ́mọ̀tẹ̀ lọ hákìmù ọgbà ọgbà five million petition lọ́wọ́ yẹn gbogbo àwọn ọmọbi tó wà ní gbogbo wa wá ń dùn àti wá jáde a máa sọ a máa a máa a máa fún a máa according to the time Lady K ló mọ̀ sọ dáadáa ẹjọ́ tí Lady K sọ ọmọ rẹ́rìn mo fẹ́ ṣubú lórí iṣẹ́ according to the time Lady K tẹ yẹn tẹ ti Lady K mi ti yàwọ́ yẹn tẹ lóhùn ní pé ní orúkọ ló ń dà wọn straight ẹ̀yin ọ̀tẹ̀ ti dé stage yẹn náà ẹ̀yin ọ̀tẹ̀ fi fún ọmọ tẹ dárúkọ ẹ̀ orúkọ relevance ni tó bá dà pé yá yẹn lo torí ẹ̀ wá wo program tó bá ti ń gbọ́ tí inú bí ẹ inú máa ń rún ẹ pa ni mad people all over the place night of chaos ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Israel nísìn night of chaos yẹ kó ti wá sí Nàìjíríà ní last year October tó bá jẹ́ pé bàbá activate kìíní ẹ̀ délẹ̀ tó ń ṣe pé ìyá jágbajàgba yẹn. so kí ló pe bàbá sọ bàbá ní you take over your town go to your state capital bàbá dẹ̀ sọ the second question was after the rally pé kí ló máa ṣẹlẹ̀ bàbá Prince Adébáyọ̀ Shittu Mukinyi Azeez Adébánjọ ẹni tí bàdá arúgbó máa fi ṣèbínú ìyá jágbajà program full program ni mo ṣe fún ẹ lọ wo ẹ lọ wo program yẹn dọ̀là ó sì ń gún oúnjẹ dọ̀là ó sì wá wo status mi nǹkan máa ń rẹ̀rìn mi ó ṣàfihàn tí bá ti ń post tọ́ọ̀bà tí rí status mi ara òun balẹ̀ ìyá jágbajà gbogbo yín sẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ èmi ni last man standing lórí mídíà sẹ́ẹ̀ mo sọ fún yín ìyẹn mo ṣe fi mí sọ pé for now mo bá mídíà kankan jà ọ but no no no no no ẹ yẹ kí n máa sọ̀rọ̀ tèmi fúnra mi torí bí ìjà bí ìjà ìyá tó bí mi gan mọ̀ pé bíjà bíjà ni mo fẹ́ so mo dẹ̀ lè lọ síbi kan tẹ́ mo máa restrict kinní kan náà olùkàlùkù ṣe máa ṣe jẹ fún náà. bàbá sọ pé when the rally goes according to alẹ́ ìdààmú àti wàhálà by the time alẹ́ ìdààmú àti wàhálà bá ti over declaration will be made ìyá yẹn wá declare ní November October ni bàbá sọ̀rọ̀ nígbà tó máa di ẹ àwọn pé àwọn pé Ìgbòho àwọn ti kíníkan kíníkan Ìgbòho ló pè ẹnu ẹ ẹnu ẹ ẹnu ẹ dùn ló fọ̀ ẹ bá rí tó bá ń sọ̀rọ̀ báyìí àwọn àǹtí mi màá jì sọ̀rọ̀ àwọn àǹtí yẹn fún yín níjọ́ àwọn àǹtí yẹn ẹni máa ń pa mí àǹtí wo àǹtí kọ́ àǹtí mi according please according to the time according to the time oh well it is according to the time yeah according to the time let's go further àwọn ilé ti bẹ̀rẹ̀ alẹ́ ìdààmú tiwọn níbí. and demonstrators by the tens of thousands delivered ṣẹ̀gbọ́n kan sọ tens and thousands deliver ó yẹ káwa náà deliver fún Ìgbòho ni ó yẹ ká deliver fún bàbá Akíntóyè ni but wọ́n slow ẹ̀ down láàrin méjì wọ́n slow ẹ̀ down láàrin méjì. àwọn fẹ́ dà ọ̀túnba yíyan tẹ́ mọ́ tó ń lọ yóò àlàwà ní back end apọ̀ máa fi akọ̀ ń ṣọ́rọ̀ sọ náà ni ìyẹn mo ṣe jáde ẹja fi tàwọn Israel sílẹ̀ how many hours ni mo ti ṣe mo ní enough time díẹ̀ lẹ́yìn ẹ má wọrí mo ti ṣe two hours ṣé mo ti touch gbogbo tí mo fẹ́ tí mo fẹ́ touch tó pọ̀ jù bẹ́ẹ̀ òun ni pé àwọn Biafra wọ̀ kì í ṣe terrorist o according to global terrorism index but tó bá yẹ pé ti Nàìjíríà ló ń follow òun fún sentiment sí nìyẹn so wọ́n dẹ̀ ti sọ pé allege ó dà pé a fẹ́ wá meaning allege yẹn lẹ́ǹkan ṣé mo wá English dictionary ẹ̀ òun tún lè ń bọ́ mo ti lélẹ̀ lẹ́ǹkan ok a fẹ́ lo eléyìí lẹ́ǹkan ni ẹnu kí mo kàn mú káàkiri okay the Bush administration kangamore quagmire quagmire quagmire a soft boogie area of land làwọn ti kí ni mo fẹ́ lò allege tó bá sọ pé kan allege okay. alleged again alleged without proof wọ́n pe IPOB ní terrorist organization without a proof and Yoruba people are happy with that so it is important therefore àwọn global terrorism index lórí ní statement tẹ́ bá ṣe darapọ̀ mọ́ wa maybe you don't know last week they actually called IPOB number ten global terrorism index but today I mean from what I can see here uh, and I've also read uh, Aloy they've now come out to say yeah uh, we are sorry so who actually played that propaganda for them to have put that out if not the Nigerian government that we are all fighting it is important therefore to differentiate between peaceful activities of the group and is alleged no evidence involvement in violent activity. We have today updated the Global Terrorism Index 2023 to reflect this necessary clarification. Institute for Economy and Peace 27 They did not already visit. So why did they kí ló Global Terrorism Index ṣe pick IPOB sí number ten as of last week Think kò it. there is something there mo kí bàbá wa dé ní ìjìnà Jacob <laughs> ní Koiki wá you are too much <laughs> àní àwọn èmi àtàwọn òyìnbó ní ìbọn tó bá wọ tọ́lẹ̀tì pẹ̀lú wọn ìgbẹ́ wọn hùn ju kí ló dálẹ̀ lọ́wọ́ láì ẹ má bínú ẹ̀ bá ń jẹun àwa náà wò tó bá wọ tọ́lẹ̀tì pẹ̀lú òyìnbó ó mọ̀ kẹ́mi bá wọn àwọn bí òyìnbó ni wọ́n jẹ̀jẹ̀kújẹ àwọn ìgbẹ́ wọn tẹ̀rí kan jẹ ìgbẹ́ wọn máa ń rùn fẹ́ẹ́ tó bá wọ tọ́lẹ̀tì tí wọ́n bá fẹ́ yàgbẹ́ ìgbẹ́ tiẹ̀ máa hóòdì tí wọ́n máa fi ṣe tán èèyàn bíi tiwa làwọn náà sórí ìwọ tó ń ṣe fraud káàkiri yẹn right kí ló ń pa Idris rẹ <laughs> ṣé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń pa ẹlẹ́rìn Mr Power mo kí yín allege ìfẹ̀sùnkàn ènìyàn gbogbo tí wọ́n sọ lórí platform wọn ẹ̀hán náà ní audio kan àwọn ní rìsíìtì kan àwọn ní kinní kan kìnnì ok èmi náà lè gbéyàn jáde ó yá pè tọ́ba tí ẹ̀ẹ́kan máa sọ̀rọ̀ èmi ò ní sọ fún yín pé mo gbé sórí speaker ẹ̀yẹ́ ṣáà máa sọ̀rọ̀ ẹ̀ máa sọ gbogbo ẹ̀ ta ló mọ bó ṣe ṣe yẹn ẹ̀yin ọmọ tó ń pè ní ẹ ṣé ẹ ẹ ẹ spanner jàbí kí ló ń pè kí nìyẹn ah mo mo mo mo ṣe wàhálà díẹ̀ ní wíkẹndì ẹ mọ̀ pé mo tó bá bọ̀ bọ́ kan pàdé ṣé mọ̀ pé tó ní wikipedia kò gbowó lórí ẹ̀ṣà wàhálà ẹ̀ ta ló mọ̀ tó ní wikipedia ṣé mọ̀ pé london bàbá yẹn wà orí nas ni mo ti rí nas daily show yorùbá nation ló kọ̀ ká pẹ́ mi kò gbogbo ní ẹ̀kí mi náà máa lọ ṣe káàkiri káàkiri nìyẹn kí n máa mẹ́kọ̀ọ́ owó tó pọ̀ rẹpẹtẹ ilé tí mò ń mẹ́kì náà ó wà okay àti àwọn èèyàn ṣáà ti mọ̀ mí káàkiri gbogbo àgbáyé kò sẹ́ni tó máa ní òun mọ̀ Koiki whether good bad negative ẹ̀ ṣáà ti gbọ́ Koiki rí o lè fi gbọ́ pé ah Koiki lórí Túndé ẹ̀dùn ọ̀tún olóògùn pé joe embassy ọmọ àkẹyẹ mo rí bàbá kan náà lára àwọn ọmọ kábíyèsí ni ọ̀ní ọ̀fin fọjá jáde second tí bá ti gbórí tí bá ti fẹ́ wo profile àwọn èèyàn máa lọ wo profile ọ̀nà ah, mo ti bá pàdé ní London lórí fídíò mi kan tí mo ṣe fídíò kan tó ń trend burúkú burúkú lórí péjì wa èyí tí mo fi wọ aircraft tí mo ní mo sáré fly ṣe abúlé ẹ bí ojoojúmọ́ lọ́nà comment ló ń bú mi lórí ẹ̀ mo kàn máa ń rẹ́rìn ní bá rí bọ̀bọ̀ náà àwọn àwọn àwọn gaiman gangster criminal ní púpọ̀ nú wọn. mbọ̀ criminal mbọ̀ criminal ní púpọ̀ nú wọn so <laughs> oh my god ọlọ́run kò ṣàánú kò ìṣẹ̀lẹ̀ ẹ̀ ta ló wà níbẹ̀ tó ń kí mi lórí Instagram báyẹmí one six zero ṣẹ́ni gbogbo ẹ̀yin ẹ̀yin tíìm wa ẹ̀yin tí máa ń ẹ̀yin tíìm ẹ̀mú ìpẹ̀yẹ ọmọ yorùbá tẹ́lí brain ọlọ́run ó yẹ kẹ́ máa ṣiṣẹ́ fún Elon Musk kẹ́ máa wá bẹ̀ ṣe máa bá a develop software a máa send the satellite fifty million dollars ló máa ń cost bọ̀bọ̀ ìta máa shoot the satellite lọ sókè ẹ jẹ́ take a short interlude ká gbọ́ díẹ̀ nínú Elon Musk so a ti sọ nípa is ara àwọn ti gbé jáde adúpẹ́ fọlọ́run so ìwọ́n ọmọ yorùbá ti bá máa padà dé àṣìfún line ta lè lè mo fi lò Fẹ́mi fani a lè gbọ́n kan tó fi ó ṣàbù ká ṣàkóso kó bú ó bú àwọn British dáadáa ó bá wa bú wọn dáadáa ó bú wọn tẹ̀mí gan lẹ́rùn even though pé we are not on the same path kó ìkílè mi jẹ́ ọmọ Ìjẹ̀bú Òde àwọn kan ní torí mo fẹ́ràn mo fẹ́ràn ọmọ Ìgbò bí Ìgbò ni gbogbo nonsense tàdé yìí ká grandson mo fi máa bu èèyàn mi náà ni you we might be running three two different things bí then tó bá lọ farapọn eléyìí criminal àwọn ilé tó set up Koiki Media mo mọ̀ wọ́n rí o i don't know i don't have anything to do with them o tó bá lọ fún wọn lówó àbẹ anything tó fara gbá nìyẹn o sorry gan so àti rí àwọn ọmọ Israel tó bá fẹ́ rí sílẹ̀ lọ sórí Google màá kàn play díẹ̀ lè tí bá padà dé àwa àṣefúnla mo kí ìyá mi first bank mo fi máa dárúkọ yín ni torí mo máa ń sọ first bank yẹn first bank ọmọ àdùnnà máa máa lọ tracy lọ síbẹ̀ ẹ bá ń kí àwọn grandchildren wàhálà ìyá yẹn àwọn tó ti wà tiwa ti pẹ́ mo kí bàbá wa Ìbà Gani Adams ẹ̀ lóògùn ọpẹ́ òmù kí dáadáa hmm, mo mọ̀ pé àyà yín já ni bàbá yẹn bá fi síbí á fi sàn <laughs> bàbá yẹn ti mọ àwọn ọmọ Yorùbá tó bá yẹ kí bàbá wa Ìbà Gani Aloni ẹ jáde àṣálẹ́ ìdààmú àti wàhálà wàhálà ọ̀rọ̀ yẹn ti dé federal government ìyàn wá tún lọ sọ fún wọn lọ fún federal government so we have all ṣẹ́rí òun ṣáwà nìkan ó ń ṣẹlẹ̀ òun ṣe kò ń ṣe yorùbá nation nìkan mo kí yín ìyàwó elizabeth ẹ pé wọ class lẹ́nu mo ti rí àwa gbémi lékè mo mọ̀ pé mo sì bí bísí mo bá wọn sọ̀rọ̀ kí tó bẹ̀rẹ̀ program Prince Adeola Lakeside so ẹ jẹ́ ká gbọ́ Elon Musk kí brain lè tẹ̀ kúrò lọ́rọ̀ ọ̀rọ̀ Yorùbá nation jẹ́ ah, ọmọ orí ọba ṣe ń sọ̀rọ̀ nìyẹn ah, ṣé ìwọ ń ronú ẹgbẹ́ kan tó sọ wọ́n bí pé èèyàn mélòó ni ó máa lè lọ sí nà because a lè má gbọ́ débẹ̀ mọ̀ mọ́bi tí mo fẹ́ play because máa play láàrin méjì wọ́n bí pé risk tó wà nínú mass kò sí nǹkan kan tó sí risk ó ní apọ̀ lágbàáyé so tí àwọn díẹ̀ bá sacrifice fún kankan wọ́n máa rántí wọn náà ni just mo kò ń ṣe bó ṣe sọ ní ẹ̀bọ̀ ó yẹ nǹkan tó so sometimes wọ́n understand àwọn ọmọ ara kọ́ ìkí à slow down díẹ̀ díẹ̀ wọ́n understand because ẹ wò pé ah, risk yẹn ti pọ̀ jù kò sí nǹkan tó sí risk ah, mo wo accident kan ní Ghana eight people died you know things happen so kò sí kódà iṣẹ́ tá à ń ṣe gan iṣẹ́ olúkálukú ẹlòmíì hairdresser ẹlòmíì bàbà èèyàn ẹlòmíì ìnà èèyàn every job has a risk but somebody must be able to hold the bull by the horn ìyẹn lèmi ń ṣe gbogbo nǹkan tó bá ti jẹ́rọ̀ nàìjíríà ẹ̀bùn mo fẹ́ ní sentiment kò ṣe pé mò ń bá kí àwọn ọmọ Ìgbò débi pé mo wá ní kó wá gba Lagos náà ìyẹn kọ́ là ń sọ bọ́ pé kí Yorùbá politician kan narrative yẹn síta kí mo wá buy into a nonsense yẹn i'm not going to do such ibi tẹ́mi ti yàtọ̀ nìyẹn mo dẹ̀ rí pé gbogbo election yẹn ah, ní tí mo ń gbọ́ lọ́dọ̀ àwọn mídíà wa ó ti yàtọ̀ díẹ̀ o so for now mo step back yorùbá nation mi màmá ṣe lọ tó bá pè wá sí meeting tí bàbá bá wà níbẹ̀ má lọ but for now èmi a máa ṣe yorùbá mo ní ọ̀rọ̀ tí mo lè sọ lójoojúmọ́ because ojoojúmọ́ mo lọ ojoojúmọ́ ni mo wà lórí social media bí ṣe wà lórí social media kò ní ṣe social media eh, gossip, gọ́sìpù máa wà ń gọ́sìpù mo tẹ̀ wò kan náà wọ́n ní wọ́n ní bèbí kan ẹ má ti bínú pé mo tún yá bàrà díẹ̀ wọ́n ní òun kọ́ ló wọ́n ní ọmọ aláàfin wọ́n ní bọ̀bí kan tó bí twins wọ́n ní twins yàn ń ṣe ọmọ kábí èmi ọ̀rọ̀ gọ́sìpù nìyẹn <laughs> a ti wọ́ ga o kọ́ṣẹ̀ máa sọ pé ẹni tí kábíyèsí bímọ fún òun kọ́ ló bímọ fún irú irú blọọgì kan ni mo ti ẹ̀mọ́ máa ń kà kí ẹ̀ tún lẹ̀ ìyàwó mi ní kí ló ń gbọ́ mú ìyàwó mi tẹ̀ máa ń bínú tí bá ti ń sọ̀rọ̀ tó bá bí mi ní question ẹ mọ̀ pé tí bá wo fídíò kan nísìn ìyàwó mi á bí mi pé kí ló ń sọ ní ah tí bá jọ bẹ̀rẹ̀ sí ń gbọ́ nísìn ni ah bó ó yẹ expect pé ó yẹ kí n ṣàlàyé fóun díẹ̀ díẹ̀ pé <laughs> she doesn't like that all the time you know báwo ni ọba ṣe máa bímọ ta máa sọ pé àmì sàpẹ́yìn náà máa ti gbọ́ fídíò yẹn wọ́n náà ṣé olú ọmọ ló ń jẹ̀pọ̀n náà àwọn ìyàwó ọba kábíyèsí nídùmarè <laughs> rẹ́rẹ́ ti rún ilẹ̀ Yorùbá ẹ eh, wọn ló kún ìtanújẹ gist lover èmi ò dá gbogbo wọn mọ full story dé gist lover ẹ eh. ẹ ah, èmi ò mọ gist lover wàhálà wà káàkiri o mo kàn kọlù yẹn náà nínú èwo ah, tún lè lé ìkẹ lọ́nà àwọn ọmọ yẹn wọn ní kódà wọn ṣe twins wọn ní bàbá ọ̀tọ̀ ló bí wọn ẹja fìyẹn sílẹ̀ ẹja gbọ́ Elon Musk díẹ̀ ẹ eh, so ti bá padà dé màá ṣe fún line wa ó ti tọ́jọ́ mẹ́ta I've been away for seventy two hours but it's just for the best of my own. Uh, I do rest a lot. I spend time with the family, uh, and as you all know, I love everything Yoruba nation. Uh, but lórí ọ̀rọ̀ tàwọn tí Igbo yẹn mo mọ̀ pé pressure on what, then push and you kan no problem uh, but one thing is federal government only a bad gan propaganda they wà nínú ẹ̀ mo kí ìyàwó Esther Esther ẹ̀dá gbọ́ Elon Musk mo gbàdàbọ̀ Elon olówó gbẹ́ngbẹ́m ṣe nice náà tún jẹ nìyẹn náà ni pèé mc ń jẹ nice náà ń jẹ pèé lókàlùkù um, ń jẹ. But that's what you acted like on camera. ẹ wá ń jẹ ìyàwó ọba ẹ wá ń nakináki ìyàwó aláàbò ẹ kí mo pè délé ọ̀ká bíyèsí lédùn ẹ kálí kálí màá ló máa lọ gbẹ <laughs> ẹ̀gbọ́n mi dáadáa <laughs> ah, ikú bàbá yéye. ní bàbá ìjẹun rìkọ́ọ̀dì yín ká sọ pé yorùbá nation lè fẹ́ ah má ṣe yẹn Koiki ẹ̀jẹ̀ máa mute mic mi so mo No, I mean seriously. I, I mean, I just you know, um, you know, I, I find weed's like not that good for productivity. So I'm like, you know, I'm not gonna. As I, I do actually have to make the rockets work and the cars work and make the factories work and mm -hmm. stuff. So, um, but uh, yeah, I think like the you know I think what we're seeing over time is that you know uh, as as younger people are elected to office, then they're more um, you know less uptight about uh, sort of uh, drugs and stuff. You know, um, and um, you've seen like one state after another kind of like legal legalize marijuana. Um, some states, I think, uh, mushrooms are legalized and stuff. Yeah. So it's like um, seems like mushrooms is next. They're decriminalized. Starting again, there. Same process as marijuana. Cali did recently, I think. Yeah, Colorado, Uh, Yeah, Washington, Colorado, Yeah. Washington, I think. Yeah, it's like nobody's committing crimes on mushrooms. No. Yeah. <laughs> Yeah. Are you in support of psychedelics? <laughs> yeah. You are. I think like some of the psychedelics can be pretty helpful for like um, uh, PTSD and like like, Yeah. like serious like uh, psychological trauma and depression. And um, I'd say like my personal opinion is like psychedelics are like way better for treating depression than a lot of like the SSRIs and stuff that are given out. Absolutely. Yeah, I mean, like, like a lot of those sort of antidepressant drugs just turn you into a zombie. They come from the ground too, right? Which mushrooms? Yeah. <laughs> yeah. Well, I'm saying like I'm saying like <laughs> what? Well, they're not they're not in orbit, you know. No, but I'm saying pills are pills are coming from a lab, so it's like. Yeah, yeah, no, I mean, I mean, I think it's like necessarily that if if something is like something being natural or synthetic doesn't necessarily mean it's good or bad. Because sure. you can say like it's natural. It's right. like an element on the periodic table. So Elon ah, Musk don't sell it all the way. You don't have either of those two things. Right? Yeah, the to um, all that, yeah. So you know, not just for humans, but all, all, all like the creatures that we love. So um, that's like the defense. Wait, reason. you're gonna pull like a Noah's Ark vibe and bring like animals too? <laughs> yeah, yeah. But, I mean, sure, absolutely. Oh wow. What do you think Mars is gonna look like well, long term, we could make it look like Earth. Uh, we have to warm it up. Ṣẹ̀gbọ́n ọdún sọ, ọ̀rọ̀ Mars ló sorry, Clement, welcome on board. Can global terrorism rank now please Nigerian government ends eh, find out the truth? They won't do that. Mukinya Folashade, uh, let me bring my face back into the program. Once again, this is Koiki Media Live, and uh, we're going to start opening the phone line gradually. Um, like I said, propaganda is used depending on which side is going to favor. And the federal government is good at that. The federal government is a government already. It is a government that has, I'm not talking about Buhari now, I'm talking about the whole structure of Nigeria. It's a federal government. And they've been there for 63 years. So we are now trying to fight something that has been there for three, 63 years. And some people are saying four years is, is too long because they don't understand what we are fighting for. Ah, four years you ti pẹ́ jù. Koike ẹ kò parọ́ fún wa ẹ kò ẹ kò mo rí ọ̀kan náà I just block it straight away because understanding wọn is because ìyá kan ti wá tó ti fún wọn ní ọ̀nà dá ó ti dà ó ti dà ìlú ti ta gbé dání èyí tẹ́ ti gbọ́ original dání wọ́n tún wá dà ìlú tẹ̀ ẹgbọ́n kan tí Elon Musk sọ ó ní mass ó tutù burúkú burúkú ó ní bọ̀ àwọn gbọ́dọ̀ ṣe tó máa wà conducive fáwọn èèyàn àwa sì wà níbi jagbajagba jogbojogbo mo kí yẹn bàbá múrẹ́ni ọ̀sẹ̀ ni wọ́n ní four years yẹn ti pẹ́ jù wọ́n náà pẹ́ jù ẹ ní direction àwọn kan dé à ní template ìjàngbara gbogbo nǹkan ló wà nú ẹ̀ ara tó wà nú ẹ̀ náà ló tún dé ti ìyá ìyá dàgbàdàgbà yẹn. Ah, èèyàn kan ní it is like my wife too ah, mo understand ṣé pé ìyàwó yín náà máa ń gbaṣẹ́ fún ẹlòmíì láti kà ọ̀rọ̀ yìí òye nítorí ọ̀rọ̀ kan là ń bá lọ tẹ́lẹ̀ mo rí <laughs> mo rí kọ́mẹ́ǹtì yẹn lọ́n kó ṣàánú wa there's a lot happening within the Vedas family ọlọ́run tó lé yín o uh, let's see a little bit maybe come on the video a little lọ because I don't know mo lè fẹ́ kọ́ lọ pull video me out so anyway you can go and watch it anytime But to me, continue, continue mo tí mo wò tí inú tí um, I watch a lot of things àmọ́ rí question what Kìbálóyè náà ti ń ṣe program kan tó ń pè mic on mo wo a lot of American programs you know, on these wọn bọ̀bọ̀ yìí náà ó máa oúnjẹ káàkiri ni mo gbọ́ ti jìnlẹ̀ díẹ̀ náà mo gbọ́ yèrè dára náà lánàá bí ìyá ẹ̀ lélẹ̀ ìyá dàgbàjàgbà ẹ̀rọ ojú ọ̀bọ̀ ṣerú olójú òun ìbí mo gbọ́ àwọn mídíà náà lánàá bí ẹ̀rí àwọn tí kinní mo fẹ́ mú jáde mo rí ibìkan náà fi ń ṣe ẹja oríṣiríṣi ti Tony Blair náà. to um, ah, okay ẹjẹ fún ilé lè jẹ ta ló ti ta ló ti gbọ́ nípa Boston Dynamic ta ló ti gbọ́ nípa wọn rí I hope you can still hear me loud and clear and our phone line is now open for conversation plus forty four seventy four zero four four zero five nine one seven you can call in I'll let you through when you come. ta ló ti gbọ́ nípa boosting Dynamic bọ̀bọ́ kan ni mò ń wò ló wá mention Boston Dynamic within the next few years hmm, ntọ́pẹ́ <laughs> ntí robot máa ma ṣe hmm, unbelievable Boosting Dynamic they are called the amount of what robots will be doing Catalonia and Bazonia have been fighting for independence long before we started this nation they are still fighting. Oh, I dàn wọn lóhùn ẹ kọ́ máa sọ pé four years ti pẹ́ jù it's not four years it's three okay three years well yeah ọdún mẹ́ta so ọdún mẹ́ta ti pẹ́ jù fáwọn èèyàn Boston dynamic is like uh, you know uh, they produce a lot of robotic you know things that can do different things you know at different times depending on you know ètò ọba fẹ́ lọ máa ṣe fún ẹ ọmọ only designer you know is specific to what you want uh, let's take our first caller uh, quickly hello caller ẹ káàbọ̀ sórí ètò. ìyá wa lórí ètò. ìyá wa lórí ètò bẹ́ẹ̀. ẹ kú iṣẹ́ náà jàpọ̀jàpọ̀ lọ́wọ́ fún wa ṣe. ẹ̀mí ò ti background tẹ́ ń gbọ́ nílé. ṣẹ́rí fídíò tí mo sẹ́ndì sí ìmúgbà. mo ti rí fídíò ọkàn mo ti kódà fóònù yìí mo ṣẹ̀ tán ni léèlì mo ṣẹ̀ tán láti wáde wíkẹ̀ mo tán rárá. mo ti rí nǹkan kan tó wà sí. ààrẹ náà ni tí àwọn àwọn olórí DSS e àbí lórí pàtó wọn tó lọ kidnap ọmọ kékeré àwọn ọmọ mi ti post ẹ mo ti rí yẹn wọn ti post sórí social media wà níbí. ṣé nǹkan tí àti ibo àti yorùbá o tí wọ́n rò pé àwọn lè lò wọ́n tí tábàtì ẹ̀dá ẹ̀dá àṣà tó bá ti bá wùyọ̀ wá òtí rẹ̀ ní gbogbo àti ibo àti yorùbá yorùbá kò ti rọrùn sí ti iṣẹ́ ìbọn wọn àti gbogbo àbìtàn ní àti pé kọ́ńkọ́ra láti já àdìgbò sọ́ọ́ lè dá wa mọ̀. Nigerians will do that at the appropriate time when the right push. Ah, ah. If the Yoruba people are not doing that, mo kí our comfort will do that at the appropriate time. People people will come out. People are not people are not people are not pushed up to the uh, wall yet. Uh, but I'm sure there will be a massive protest that will unleash the Nigeria

ibi tá fi bẹ̀rẹ̀ program yìí ah! ẹ ṣe eh, méjì ah! hmm. ẹ wá wo nǹkan sì ẹ mọ gbọ́dọ̀ jọ mú ìkọ̀kan mi ìmọ̀ bóyá bẹ́ẹ̀ iná ṣe wò ní ẹ ọbẹ̀ bẹ́ẹ̀ lómi wò ní ẹ a ti ń dàbí ẹni pé a ti ń da ìfá ti kúrò lọ́dọ̀ àwọn àwọn olórí burúkú tá à ń sọ yìí àwọn fúlàní yìí àti tó dẹ̀ pa wá àwọn míì wá fún kọ́sọ̀ orí yíbò yíbò yíbò yíbò yíbò yíbò yíbò everybody has different narratives. nígbà tó ṣe lóńdó ẹ̀kọ́ tó lọ ṣe lóńdó wo fídíò kan lára yìí ní ọjọ́ pé in fact ní ọ̀dọ̀ òfin àbí kinní kan lóńdó ẹ̀kọ́ tó ń ṣe fáwọn èèyàn wa. Hmm. ìyá kan wà bẹ́ẹ̀ onígbòhùn olóríṣiríṣi èyí ní declaration èyí ní mirantation èyí ní speculation èyí ní condition ẹ̀rí kankan gbà ó kàn wá ń parọ́ fáwọn èèbó divide wa à ń ṣe Yorùbá jẹ́jẹ́ gbogbo ayé mọ̀ ọ̀rún mọ̀ ó mú wa kó jẹ divide gbogbo wa. We will get, we will get, there uh, bit by bit. Ó kù díẹ̀ ni. Ẹ̀yà fẹ́ lómi náà láàyè. Uh, thank you so much. Ẹ ṣé gan ni. Um, as we say, uh, you can call in as well. Uh, let's continue. This is the future that uh, you know these uh, companies they're called boosting dynamic. They've they've gone very far. You know they produce a lot of things and they're you know developing so much. Uh, well, you know we can get there as well, but we cannot get there if we are still locked in a situation room with Nigeria because situation room, but Nigeria like, are were locking together. And until our people start to understand, you know what we can do. I mean, uh, you know, as you can see there, uh, you know, these are the new technology. Let's get a bit of audio out of this. Truth and Question. A very good afternoon to you. Ogidiolu TV. So let's leave this, uh, you know, it's just to give us, you know, insight of so many things that is happening, you know, around us. I want to take us to, uh, let's move away from here. Uh, let's go to my videos and let's see. Uh, that is me life there. There's a lot of protests going on in Kenya as well. Um,

àbí láti gbà tó ti dé sí agbègbè iṣẹ́ ògbé màálù gba bíbà yìí rí àbí àwọn tó mú ẹ wá sí agbègbè tí wọ́n sọ fún ẹ pé wọ́n máa ń gba kí màálù gba bíbà ó máa níbi tó máa fi hàn ẹ pé bíbà ni màálù máa ń gbà wáyé tó gba bẹ̀yẹn tó fi wá gba bíbà. mo fẹ́ lóhùn jẹ ní bá bá ìngèlèṣe ìngèlèṣe sèmo sèmo ṣé yóò ṣe haúsá bẹ. mi ò gbọ́ haúsá àná bá haúsá bá haúsá. yagas yagas ẹ̀jẹ̀ wa ó yá come come. Hey person wey hausa e don come ya o come person wey hausa e don come. ẹsẹ̀ fún ọ̀gá má gbàgbà lọ àdìbáwọn ṣe ní ti tẹ́lẹ̀ ẹ bá bèrè lọ́ọ̀ ìpèsè ọ̀sẹ̀ ìdádúgbò yìí. òun náà ni mo ní ṣàlejò ní lálejò ló mo wá ló yẹ kó jẹ kó lẹ́nìkan tó jẹ́ aráàlú tó máa mú ọ gba ọ̀nà bíbí nǹkan tí mò ń sọ. kódà tó dá gaya mana mun ce mace ya shan gwari mu ba mu sani ba baya so shanu ya wuce wajen gaskiya. An ga yi abun ga mitin ba son shanu ya su dinga binan baya suke biya an nuna muku an sosai ko? Eh, mu lokacin da muka bar nan bara ba mu zo nan. Sai ranan rani da na bana muka dawo da ko da muka dawo motar da madu suna bi haka nan ba mu sani nan abun da aka yi eh doci da yanzu muna gani a bin shaya muka biyo da shanu wurin nan ko da yayi magana mu eh, ba mu kara mu ó láwọn gba bó ní ní láti àwọn òsì ń bi pé mi ti ó ní àwọn ẹ̀ṣẹ̀ dé ni bọ́lá àwọn ẹ̀ṣẹ̀ dé this time ni pé gbàdá lè sọ fáwọn bẹ́ẹ̀ àwọn ti ní kẹ́ má bínú wípé àwọn ò ní gba bíbí mu. ẹ wá wò ṣe rí má bínú tó ń sọ wọn ò kúrò wọ́n sì ń kọ́ntínú náà ni bọ́jà máa sọ má má bínú máa kọ́ntínú ẹ bá jẹ ẹ bá sọ fún wọn sìn pé kọ́ jọ kọ́ má yẹ kí máa lu kọjá bá sì má lu má lu kó má gbà bí rárá rárá ẹ bá ṣàlàyé fún un. abin ban tambaya abun da ya faru aka hana ma yanzu da na ga abin shi ya nuna har na juyo su da yawa bibi tun ba ma ya kare su wata ma kwaja amma ma ba yi ba an ga yi miki ba ba so su yi hakuri ba mu sani da na sani ai kí ló sọ. ó twenty twenty one làwọn ti kú òǹbì ó ní fẹ́ lára báwọn ṣe ń dà láwọn rí màálù tó ń lọ ó ní tọ́lá náà bẹ̀rẹ̀ làwọn máa ń gbà mà táwọn fi ń dà ó ní bọ̀ tó wọn mọ̀ yín pé wọn gbà kán náà láìpẹ́ fẹ́ má dùn. ó dà ṣe ó lóun ní gbajú má bì. nǹkan tí mo béèrè lọ́wọ́ tiwọn ni pé ṣé o ti gbé màálù gba o ti bẹ̀rẹ̀ sí ń da màálù ládùúgbò lágbègbè yìí ni. nìyẹn sìn ọ̀tá bá ń sọ̀rọ̀ màálù náà tún ti kó wà àdúgbò yìí o màálù náà ti kó náà ti kó wa náà ti kó wa àdúgbò yìí o. oga we don tell you say we no want Maru for dis place we don talk am we follow yellow discuss we told yellow make Maru no dey enter dis area una no lis ten small time now una go say yoruba yoruba wicked no dey carry Maru come dis place we no dey want Maru for here. má gbé màálù wáyé báyìí ni mo sọ fún ẹ ẹ kúrò níwájú tàbí màá lọ eh, eh, kúrò níwájú lémi jẹ́kẹ́jẹ́ má yẹ bá gbé màálù gbàgbé báyìí kọjá mọ́ ọ̀nà yìí kò sọ̀nà màálù má gbé màálù gbàgbé báyìí mọ́. onìyẹn sì gbogbo ilẹ̀ nọ́tí gbogbo ilẹ̀ nọ́tí nọ́tí yàgbẹ́ sí káàkiri nsìn. góòjàre. taba ń taba ń taba ń sọ taba ń sọ ara bẹni pé bí akínní ò ní ẹ sìn dey go dey carry your malu dey go sẹ ah. ẹ má gbọ́ máa lu wọnú àdúgbò mi ẹ gbọ́ ṣé èèyàn tó àwọn táwọn ń gbé bàtà people people wey dey live for dis place dem look like animal for your face àwọn ibi táwọn èèyàn ò gbé ẹ rí bẹ́ẹ̀ lọ kó màálù lọ jẹkú mbẹ ó ṣe jáde ibi téèyàn gbé lẹtí lẹtí lẹtí ń kó màálù wà jẹkú tó bá yẹ pé ń wá nǹkan mi lẹ́yìn ẹ̀ a dẹ̀ dúró a dúró pẹ̀lú àwọn olórí yín a jọ sọ̀rọ̀ ẹ a discuss pẹ̀lú àwọn tó jẹ́ leaders yín wọ́n dẹ̀ lẹ́ni kó màálù wà ibà ẹ̀ mọ́ ẹ tún sì bẹ̀rẹ̀ again. Let me mute uh, the Um, this um, rewinding back mo fẹ́ ká wo environment tí à ń wò yìí and this is where people are living in twenty twenty three at least ibi tí wọn bá ṣàkàlẹ̀ sí ló máa kọ́lé sí kí ló dé tí development ò dé àdúgbò yìí wọn kó màálù àtẹkọ ní problem tèmi nísìn bìkọ màálù gan lọ lórí FCT láàrin kí ló dé tí development ẹ wo ẹ wo gbogbo àyíká ẹ i'm sure pé táwa kan náà tá a bá ní ara lẹ ara lé ara kọ́lé ìnà òun ṣe gbogbo ẹ ló lè gbé ní highbrow area because gbogbo àwọn bíi highbrow area ẹ náà there used to be era àbí slum or tó kó nípọ̀ develop you know, places like even Aguda Surulere nígbà kan Agége kàlùfẹ́ lọ́ra lẹ́sà lọ́dọ́ máa lọ́ra lẹ́sà ẹlòmíràn fún nílẹ̀ gan ní some years ní Agége but now àwọn èèyàn ti ń wọnú wọnú wọnú wọnú my question sẹ́yìn tẹ́ máa ń sọ pé ẹ fẹ́ Yorùbá nation òun ni pé níjọ́ wo lẹ expect pé gbogbo ibi tẹ́ ń wò yìí o how long lẹ fi pé development máa dé wá bá wọn yín níbẹ̀ kí ló ń pa Mr Felix lẹ́rìn mo kí ẹ̀yin tẹ́ ẹ wà pẹ̀lú wa how long lẹ fi pé ó máa take mo kí ìyàwó beauty àmọ́ pé Eh, nkiyawa ogini fiki and uh, anas bolaniwa samson olubisi yorùbá nation of november sonkisa i have lived in this kind of area before we barely sleep with our eyes too closed so my my take is since our people are saying now we don't want yorùbá nation but ẹ lifestyle táwọn èèyàn wá ń gbé ẹ wo ìgbésí ayé tẹ̀ ń gbé So if you are saying that you don't want Yoruba nation, but you want government from the Nigeria and the state level and the local government under the same fraudulent 1999 constitution. Ẹ rántí pé we been talking about the 1999 constitution. Ṣé 1999 constitution see, and ń lò lọ́wọ́lọ́wọ́ yìí ṣé ó máa jẹ́ kí development today, but the eré àwọn olélẹ̀ ẹni kan ló send ẹ̀ sí mi last you know, day last week ó tó di pé mo short uh, you know, break. But our people that are saying that we don't want Nigeria to break. You don't want Nigeria to break, but Nigeria itself is taking us backward. Can we compare? See, uh, let's come to these. These again are called boosting dynamic. Um, Ofelowo, another. I've been watching some of their videos. You know, they are producing a lot and lot of different you know, robotic, uh, you know, design that will be used, you know, you know, autonomy creating, autonomous, and all sorts and all sorts of different things. Um, let's watch. Only ní kan tí wọ́n lò nínú bí DHL ló ń lò yẹn ẹ̀hẹ́ I do not own a copyright. This is like a DHL uh, you know, automated trailer uploading. Àwa ṣì wà just recently. say that is the exact question I was asking. Why, why, why can't this area of the infrastructure benefiting human settlement in the modern? I mean, kò if it's only a kọ́lé you can you can buy land anywhere you buy land, but ìgbésí ayé tí wọ́n ń gbé òun ló concern òun làwọn wà concern about nínú ẹ̀ ni àwọn tí wọ́n ń wà adamant pé Yorùbá nation ṣe wo but this is the kind of life tó ń gbé ayé tó ń gbé lélẹ̀ ayé ayé ìgbà tí kódà mo rò pé tí bàbá olówó tó bá wà láyé gan sẹ̀ ó expect pé irú ayé báyìí ló máa gbé mo kí grandma ọ̀pọ̀lọpọ̀ àwa tí a ní ara lẹ̀ gan láàbúrọ̀d gan yàtọ̀ sáwọn tó rí owó gidi kò ṣe owó politicians ò tó ṣiṣẹ́ èèyàn mélòó ló lè ralẹ̀ sí Lẹ́kì èèyàn mélòó ló lè ralẹ̀ sí Our eyebrow area. so a lot of us are buying land in our own areas in you know you know in Kogi state mo tẹ mọ bí àwọn ọmọ Yorùbá tó jẹ́ ọmọ Kogi wà òkè ẹ mo mọ kí n má fẹ́ pé mo mọ ẹrú àǹtí mi kan nísìn you know ilé tó ń gbé kò ń ṣe Kogi but ọmọ Kogi ni wọ́n you know she spend most of her time in Lagos state Ekiti state the same problem náà ló wà níbẹ̀ because ibẹ̀ yẹn là ń ralẹ̀ sí because ibẹ̀ ló wà cheaper ọmọlẹ́kẹ́ house cost me almost seven ṣe seventeen thousand dollars lẹ́kọ̀ọ́ àbí seven thousand ṣe zero mẹ́ta mẹ́rin kilomita ṣe zero mẹ́rin seventy thousand àbí seven thousand kò dẹ̀ lè jẹ́ seven thousand seven thousand kẹ seventy thousand yẹn máa jẹ́ èbí seventy seven hundred seventy yẹ somebody is saying that ilẹ̀ táwọn ilé táwọn rà ní lẹ́kì ó cost àwọn ní seventy thousand dollars ìyàn mélòó ló wá fẹ́ rí ibùdó kí ìyàwó àmì bísí má kàn jọ ọ̀la ìkàbọ̀mọ̀ grandma sọ pé they are are spy area remember what they did recently in the village you know yeah spy làwọn eléyìí so èmi ò tẹ wà wọ́rí nípa àwọn màálù tó bá yẹ pé system tó ń ṣiṣẹ́ ni màálù ò ní dé àdúgbò yìí so it shows that ní twenty twenty three because video yìí is a new video eléyìí ò ń ṣe last year video this is how our people so èyí tẹ máa sọ pé aralẹ̀ aralẹ̀ ilẹ̀ tẹ́ ẹ̀ rà yẹn ìjọ́ wo ni development fẹ́ débẹ̀ ìyẹn ni púpọ̀ nù yóò ṣe lè lọ gbé ní ìlú kò dẹ̀ sí nǹkan kan tó ràn láti lọ gbé ní because ìlú ò tí wà develop kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ ní sí pé Ondo wà develop because ibi tí wọ́n fẹ́ ra lẹ̀ yẹn sí ó sì wà backward àfi tó bá yẹ kó bá lọ rà sí Àkúrẹ́ tó jẹ́ pé capital city àfi tó bá rà sábẹ́òkúta bó tó bá rà sí different uh, local government tó ń ṣe capital city tendency wà pé there is no development there at all so you bought yours last year in Ajah So you can see seventy thousand dollars it cost somebody to buy a house in Lekki. Ṣé ilẹ̀ lẹ́ra àbí ilé? I'm sure pé ilé lẹ́ra anyway because ilẹ̀ máa ń wọ́n jù yẹn lọ. So so and the, the problem is why we are saying that ìdí tí development ẹ̀ ṣe ń pẹ́ tó ń pẹ́ ni pé because we are running a system under house okay so we bought a house somebody say that that house will have cost about one twenty thousand dollars now ọlọ́run àbáyé fi àlùbáríkà sílé náà so kò ń ṣe pé mo ò lè lọ́ra rẹ̀ síjẹ̀bú òde mo gbọ́dọ̀ wo kí ni proximity pé ilẹ̀ tí mo fẹ́ lọ rà síjẹ̀bú òde o kò ń ṣọ̀rọ̀ màlúù ṣé development ti débẹ̀ ṣé o ṣé mo lè ṣé ọ̀rọ̀ ṣé a lè sọ̀rọ̀ pé ìdọ̀ proper water wọnú bíbá yìí nísìn I'm sure pé omi kànga lọ́mọ máa mú wọ́n máa ra pure water èèyàn kan ní mọ́mí princess ni I brought my own in Ikorodu for forty thousand naira in those days now that place is congested because tẹ́lí gbogbo àwọn tó ń lọ sí Ikorodu àwọn tó ń sá láti Mushin àwọn tó ń sá láti Oṣòdì láti Sùúrùlérè tí wọn ò lè sanwó lé mọ́ àwọn ni wọ́n lọ sọ́nà Ikorodu mo rẹ́ni tó yẹ pé Sùúrùlérè ló ń gbé nígbà tí ilé di pé ó di gold wọ́n lọ sí Ìkòròdú wọ́n wá ń push àwọn wèrè politicians yìí especially àwọn gómìnà wọ́n wá náà ti ṣí kọ́rídọ̀ yẹn ẹ̀wọ̀n pípa ìlànà ṣe BRT wọ́n pùṣì gbogbo yín jáde kúrò ẹ̀yin ọmọ Lagos state ẹ wá ní pé àwọn ibi tí problem ọ̀rọ̀ àwọn Igbo tún máa tún jáde nìyẹn o because àwọn Igbo lè afford okay ẹni ni wọ́n ṣe drug ẹni ni wọ́n ṣe owó yahoo it doesn't matter but they were able to afford to buy those houses in Ibro area but wọ́n wá pùṣì àwọn indigene wọ́n pùṣì wọn lọ sí Ifọ̀ Ìfọ̀jàyè eh, àwọn àwọn Sango Ọ̀tà àwọn ibi tí kò sí títì and today a lot of us are struggling. But where we are struggling, the world is not waiting for us. Tó bá pè pé ayé máa dó dẹ̀, ayé ò dúró dẹ̀. Because uh, people who cannot afford rent on mainland now go to Mowe and Ibafo. Traffic dẹ̀ ló máa pa wọ́n. Traffic yẹn dẹ̀ ni stress tó ń jẹ́ pé o kò máa jí níjọ́ kan. Màmá bàbá ti kú. It's because journey don't take láti Ìbàfọ̀ wá sí Sùúrùlẹ̀ because kò síṣẹ́ ní Ìbàfọ̀ àbíṣẹ́ wà ní Ìbàfọ̀ Ìbàfọ̀ Mowe ṣé iṣẹ́ wà ní ìbàfọ̀ mọ̀wé because we know that those places are not developed but a ní ilẹ̀ ní ìbàfọ̀ a ní ilẹ̀ ní ondo a ní ilẹ̀ ní thirty three local government kí ló dé tí a build this kind of technology that will give our people a better opportunity it is there àwọn èèyàn ẹ eh, look ẹ eh, ẹ eh, ṣe okay ṣe a máa restrict àwọn èèyàn kó má bímọ kó má bára wọn sùn ni but government to plan anything for anybody ṣẹ́rí tó plan ni pé um, wọ́n ti ṣe campaign wọn tán nísìn election tán nísìn ok wa ok uh, I promise you ní títì mẹ́rin ọ̀dà à ń bọ̀ wá ṣe but there is opportunity because we have a land ilẹ̀ lẹ́ ń wò lẹ́yìn mi àwa la ní territory yẹn and the longer that we are not moving out of Nigeria àwọn kan ní eh, eh, Koiki takes stages but it takes stages where development is not going to come because we are locked in the system ẹ jẹ́ ká wo fídíò yìí together. This is a warehouse, okay? This is an automated warehouse. Ọmọ tó ń pè ní automated. Tí wọ́n bá nídìí kankan, eh, machine tí mo tó fẹ́ lọ gbé jáde níbẹ̀, kò ń ṣe pé wọ́n nílò àwọn èèyàn náà. Ṣé ó tẹ̀ wá rí táwọn báyìí ti dé stage àfẹ́ lọ automated? A ṣe building kankan tó máa work fáwọn èèyàn wa ní different environment. Why did everyone want to land in Lagos State? because Lagos is the only place that people see as opportunity as prosper If any prospect wà so ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́ gbé ní outside ẹ̀rọ pé kí ló pa pé ìkìlẹ̀ rẹ̀ ẹ̀rọ pé ti bá rí signal àwọn tí àjọjẹ opposition nínú Yorùbá nation sometimes I, you know, I can see I can, I can feel the energy there uh, and they know that this is a platform that you know is very very truthful. kódà mo ní <laughs> eh, ìyá yẹn ìyá gbàgbàgbà yẹn àwọn ń tẹ wọ́n ti sọ pé èmi dáadáa ìkànnì wọn wọ́n pọ̀ wọn àìní Fúnkẹ́ Bello orí gbogbo orúkọ yín láti mú lọ síbì kan <laughs> mo ní ẹ ẹ ok orúkọ wo wọlé mú lọ so wọ́n mọ̀ wọ́n mọ̀ pé Yorùbá nation làwọn gbé dání so but um, akin gbogbo yín tẹ jẹ tẹ lè má wá sí ẹ jẹ́ ká wo fídíò ìlàkẹsẹ̀ ètò mo kàn fẹ́ ká wò níbẹ̀ ni pé kí ni reason tí Ondo state kò lè máa compete pẹ̀lú Lagos state kí ni reason tí Ọ̀yọ́ state ò gbọ́dọ̀ máa compete pẹ̀lú Ogun state kí ni reason tí Ogun state ò gbọ́dọ̀ kí ló dé tí gbogbo state ilẹ̀ Yorùbá ò lè máa compete pẹ̀lú Lagos state is because of the system the fraudulent system that has been put in place to make sure that Lagos nìkan ló flourish but wọ́n lè máa mú owó Lagos kó spread around kò ń ṣe pé à nílẹ̀ territory gangan ni the, the land itself is what gives uh, opportunity in any economy in any country if you look you can you can have the land but if the land is not being used for the purpose of the citizen citizen mama language ni and that is why everybody is asking àwọn pé japa everybody is trying to get out of Nigeria not because of anything it's because there's no opportunity let's watch this video. This is a DHL automated warehouse. In the last eight to ten years. Ẹ má bínú pé mo máa ń pause because tí ìbá máa ṣàlàyé láàrin méjì ẹlòmíì àkọ́ máa wo fídíò rẹ gbòòrò kò ní understand. Sori tó fẹ́ wò yìí, ó mọ tó máa fi mọ̀ pé kí nìkan tó ń ṣe níbi ìbàdí nísìnyí tó ń dùn make. Kọ́kọ́ wo òkè building yìí torí pé wọ́n kọ̀ tó páànù wọ́n kọ̀ tó rinrin steel bla bla bla bla then wọ́n set up machine so machine yẹn ó ti mọ bọ́ọ̀sì tó ń bọ̀ ó ti mọ èyí tó yẹ kó ó mọ èyí tó yẹ kó but ìdí tí ẹ̀wọ̀n ti ṣe bẹ́ẹ̀ ni pé because wọn ò tẹ ẹ lè ṣe election kan máa upload the results inú bivas it's because it's part of the system that doesn't wanna work not that the technology is not there the technology was there somebody say my friend worked in this DHL warehouse in Swansea the technology is actually there for INEC to upload the result into the you know the IRE, IRE which is I R E B, and the Beavers is the one that would uh, you know Yeloma sign it in. Yelofin take picture, but they refuse to do so because when they put that system in place, it will give a clear credit to whoever won the election. But because they know that the election is has to be rigged, just as election has been rigged since 2000 and Uh, since 1999. And when we are asking for Yoruba Nation, a, a stupid man that lives in some of this nasty environment is telling me that I should shut up. Eh, ibi tó ralẹ̀ sí eléyìí o, iná ò débẹ̀, omi ò débẹ̀, education zero, security zero, and these same idiot people will come and tell me to shut up that Yoruba Nation wọ́n ní fẹ́. And this is the kind of environment they live. They live in ẹ̀rí báwọn kan ralẹ̀ wọ́n ti kọ́ because wọ́n rówó cement owó sìmẹ́ǹtì ti wọ́n because tó bá jẹ́ pé a fún Dangote ní structure pé ilẹ̀ Yorùbá ló ti ń gba sìmẹ́ǹtì ló ti ń ṣe ó máa ma ta sìmẹ́ǹtì táwọn èèyàn wọn máa fi lè afford láti lè kọ́lé but rather than do subsidy for cement àwọn olórí burúkú ṣe subsidy fún eh, petrol and ṣé ìwọ ìwọ tó ń ra petrol ṣé o mọ̀ pé petrol máa di seven hundred and fifty naira per litre now ìwọ tó ń gbé ní environment yìí ó wá ń sọ fún Koiki Media tó ń sọ fún ẹ pé environment kọ́ ló yẹ kó máa gbé this is a shit hole environment zoo lélẹ́yìn because zoo nìkan nìyẹn máa kó ẹran káàkiri báyìí but you are not listening because ó ṣe ń gbọ́ràn sáwọn politicians ẹlẹ́nu oh yes it's already in the paper today bí amòdè ń parọ́ ni seven fifty per litre petrol Nigeria mo rí nínú nínú let's get the news they say ẹ̀rọ kíkó kí ò ní sọ̀rọ̀ tí ì bá rí ṣẹ́ni pé pépà méjì ló ti gbé Arise gan ti gbé the regulation brings up for seven fifty per litre when subsidies is removed stakeholders tell Nigeria ẹ jẹ́ mo yóò yà ni mo sọ fún yín ṣẹ́ni tẹ bá bá lórí Koiki tí bá sọ tí mo bá ní confirmation ẹ̀ mo ní sọ it's because somebody was saying seven fifty I just wanted to you know to bring it out to say it is there òun lélẹ̀ Nigerian flood no no ibi tó ti bẹ̀rẹ̀ lè Yemkele removing subsidy will have positives and negative àwọn owó ló ti ń jẹ subsidy yẹn látijọ́ ìtẹ́lẹ̀ subsidy tó yẹ kó fi develop ilẹ̀ Yorùbá subsidy to yẹ kó fi develop ilẹ̀ Haúsá there are some people that are making bastard money from that subsidy ọmọ àgbẹ̀ kínní kan ní upstream and downstream àwọn tó ń ṣe oil tó máa ń oil kínní kan mo sọ fún àwọn ṣàgbórè we talked about them the other day these are criminals àbí mo sọ fún ìyàwó mi mo ní ṣe mọ̀ pé these people they, they actually return sixty five million dollars of Nigeria money back to the federal government ó lè the Shagori returned sixty five million dollars not sixty five million pounds o eh, eh, sixty five million eh, sixty five thousand dollars what that sixty five million dollars and these are the same people that are building you know the Eko Atlantic for you people that are happy that Lagos is not going to be taken away from you I pity Yoruba. How many Yoruba people can leave this when they say that they are building the new Lagos? Are they building it for you? Ìwọ tó ń gbé ní àdúgbò yìí. Ṣé ìwọ tó ṣé ìwọ tó ò tí lè ra lé sí ò tí lè ò tí lè ò tí lè sanwó rẹ́ǹtì six hundred and fifty thousand naira for two bedroom is somewhere around anywhere in Lagos. I don't know how, you know, how far it is true now anymore. Ṣé ìyẹn kọ́ ló ṣe lọ sí Mòwe Ìbàpọ̀? Ṣé ìwọ ni wọ́n kọ́lé fún òmùgọ̀ ọ̀dẹ̀? òun sọpọ́tì politician politician kọ́ ilé fún àwọn aráàta ni tó máa wá ṣe òwò pẹ̀lú Lagos State àwọn náà máa gbé níbí báyìí òde gbogbo people let's watch the video again and you saw Bill Clinton everybody is there and when tẹ́mi bá sọ̀rọ̀ ẹni kò kì shut up come back home no I don't have to come back home because these criminals what well, are destroying your life Shagori and Gilbert Shagori is not living in Nigeria he's living in Paris so like I said ẹ jẹ́ ká ka arise àti gbogbo ẹlẹ́mọ arise tv ẹ jẹ́ ká ka arise news the regulation raise up for seven hundred and fifty naira per litre petrol when subsidy is removed stakeholders tell nigerians what more do you want me to tell you you would all cry ó ṣe pé ẹ máa sunkún ṣẹ́rí ẹkún tẹ máa sun yẹn òun ló máa fọ́ọ̀sì jáde sójú títì ẹ ti sunkún nísìnyí nítorí pé eh, Ramadan wà nísìnyí olúkàlùkù ṣàánú àbí wọ́n fún yín ní rice wọ́n fún yín lágbàdo níbí fún yín ní búrẹ́dì lọ́hùn because wọ́n ní kó ṣe Ramadan kínní ọ̀tí Ramadan bá tán màá tún wọn tẹ́gbẹ́ jẹ ẹ lọ sọ́dọ̀ Koko Foundation ẹ gbé story lọ sọ́dọ̀ Oríyọmí Hamzat ẹ wá sórí social media people will get fed up at some point that is why we have to brace up and ask for Yoruba nation now or never ẹ máa jẹ mo yóò yà ni mo sọ kò ń ṣe pé mo sọ fún yín pé ẹ lè ṣoríire ní nàìjíríà ẹ fọgẹtẹ kò ń ṣe pé gbogbo ẹrí má rí bàbá wa ìran kúmọyè mo rí wọn tó ń ṣe night kiri kan <laughs> mo jókòó síbẹ̀ mo wò títí títí bàbá mi ah, má ṣe ah, mo dáhùn ní ṣàdúrà amen amen amen ẹ bá wá ṣe prayer tó wàá wá padà lọ gbé ládùúgbò yìí ṣé bàbá kúmọyè ń gbé ládùúgbò yìí ṣé àdúrà àwọn àdúgbò táwọn ń gbé lélẹyìí tó bá ṣe prayer tán tó tẹ̀yẹ́ pò ti ra lẹ̀ ká tẹ̀sọ́ pé owó ẹ̀ ló fi ra lẹ̀ yẹn òun ṣe pé ó ṣe fraud some of you are hard working but àdúgbò tó ń gbé ìwọ náà wo bó ṣe rí smelly smelly wàá wá lọ sí prayer section bàbá kúmúyè àbí àwọn tó kù wàá wá máa ṣàdúrà ṣàdúrà ṣàdúrà ṣàdúrà but àdúrà ọ̀ràn olórí burúkú fúlàní tó ń kẹran wà àdúgbò yín nísìn tó bá jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì ṣiṣẹ́ ni tó bá jẹ́ pé bàbá kúmúyè ńlá mọ́ gọ́ọ̀mẹ̀ntì pé ẹ lọ́ọ́ bá wa dìvẹ́lọ́pù ìbẹ̀fọ́ ẹ bá wa dìvẹ́lọ́pù Ṣàngó ẹ dìvẹ́lọ́pù ilẹ̀ Yorùbá ànígbà kí ló dé tí gbogbo ẹ ṣe rí báyìí at the end of the day they are not so nígbà tí mo wo program wọn yẹn you know i felt i was just listening i was like okay owó dàbí àpékèmí náà máa jókòó nísìn ní uk àtẹ̀sọ́pá àwọn àtàwọn tẹ̀fọ́n ní benefit so we have to pay for everything because we are not entitled to benefit but ká tẹ̀ mú pé ẹni tó wà entitled to benefit ṣe àwọn ẹjọ́kọ̀ sórí àwọn àǹtí ẹ̀ tó wà nínú prayer zoom yẹn ní London àwọn ní ilé gidi lórí màálù òde ń kọjá ní UK tó máa kọlu èèyàn But at the end of the day, Nyakoni Koiki, you're going far, ask them, they can't afford 60,000 house rent per year. Wow. Ṣé 60,000 what up on Nigeria? Shit old country. And you want to come and compare what I am telling you leaving Nigeria is for the best interest of everyone involved. us but ìwọ́n kàn bí pẹ̀lú àwọn àǹtí ẹ̀tẹ́jọ́ máa ń pàdé nínú àwọn eh, pastor Uze you know are good people i'm not condemning them but i'm saying that ṣé tó bá wá ṣe prayer yẹn tán wàá wá padà lọ sádùúgbò yìí and you're expecting a miracle to happen what kind of miracle is going to happen what kind of miracle are you expecting to happen because you know àwọn tó yẹ kó sọ̀rọ̀ sókè àwọn wòlíì tó yẹ kó sọ̀rọ̀ àwọn fàáfàá tó yẹ kó sọ̀rọ̀ àwọn babaláwo tó yẹ kó sọ̀rọ̀ pé àdúgbò yóò kì í ṣe standard àdúgbò àbí bàbá kúmọ́ yóò lè wá sádùúgbò yìí ni kó wá rí pa ah, báwo làwọn rẹ́bà lè ṣe ń da màálù káàkiri báyìí. But at the end of the day we have all been told lies. àbí kó lọ sí iye wa nísìn ó wá fẹ́ cross lọ sí Benin gòdògòdò sójà máa bí ẹ pé why you dey go there for why you dey go there for because wọn ò fẹ́ jẹ́ kó lọ rí bí Benin ṣe rí bẹ́ẹ̀ni prayers without action is nothing èmi ò ní ká má pray but kí ni point ká lójókòó i mean when i see the kind of crowd in that you know, you know, congregation and i'm asking myself these are people that will now go away from this beautiful environment that they are sitting mi mo mọ̀ bẹ́ẹ̀ wọ́n tan pàǹsí lórí ni bẹ́ẹ̀ wọ́n tan condition ni ìná wọ́n máa fún yín lómi tútù wọ́n máa tẹ̀mí sí lára wàá ṣàdúrà wàá wá kúrò níbẹ̀ ìwà àti fúlàní àwọn ọmọ lọ́ọ́ máa pàdé ládùúgbò òkúrán inú ń bí ẹni tó ń rìkọ́dì wọ́n ní kó ṣe kúrò kókó máa ló kúrò máa ló kó ṣe kúrò kó máa ló kúrò. inú ń bí bàbá tó ń rìkọ́dì fídíò yẹn because òun ti ní exposure. báyìí màlúù wọ ìwọ náà àdúgbò náà. pé kí ni màmá gbé màlúù àdúgbò ṣé bí wọ́n ṣe ń gbé màlúù wọ àdúgbò lélẹ̀ ní UK tí àǹtí ẹ̀ tẹ̀jọ́ ń pàdé nínú prayer nínú online nínú mínú ọ̀gá máa ń pàdé lọ́rọ̀ àwọn online prayer section yẹn because I was just looking at the whole you know, people in that prayer, and I'm saying to myself, ah, I just hope that they have all the basic amenities, and it's not just the prayer alone. Because tá a bá bẹ̀rẹ̀ share ní ká ṣe ọ̀rọ̀ lùtù nísìn, àwọn the medical student, you know, I'm sure some of you now, your your your cousins, your your nephews, they are dragging your feet. What sọ pé people tó yẹ pé ilẹ̀ ilẹ̀ ni responsibility lórí àwọn make sure pé owó school to torí parents ti wọn ò more? kò sí opportunity bọ́n ṣèbí Tinubu ti ní òun máa fún yín ní loan tó bá ti wọlé ní May twenty nine àwọn dúró máa wo gbogbo ẹ̀ but one thing is the politicians are liars they are deceivers. pẹ̀ wá nǹkan mi lẹ́yìn ẹ̀ a lè dúró a dúró pẹ̀lú àwọn olórí yín àjọ sọ̀rọ̀. àwọn olórí wo àwọn olórí tó àwọn olórí tó ní kọ̀ọ̀kan ṣe pẹ̀lú àwọn tó we are telling people that the reality on ground is different ẹwọn táwọn ṣàgórì tó kọ ṣé ará Ondo state tó ti kọ́lé tiẹ̀ tán ló máa wá ra property sí Èkó ẹ ẹjọ mẹ́ta àwọn àwọn Atlantic apartment wọn sọ yìí ni àbò pípé mọ́ínmọ́ín ni. represents is uncompromising to become. wọ́n ní vision for the success which vision ṣé fún gbogbo àwọn tó ń lọ sí chọ́ọ̀chì baba Kúmóyè àbí KICC àbí àwọn chọ́ọ̀chì baba wa JP Confab because we know that our people cannot afford this kind of buildings ẹ tí kọ́lé yín tán ṣèbí gbogbo lè tẹ́ ra yín tẹ́ ra lẹ̀ ṣèbí gbogbo náà là ń wò yìí àkọ̀mọ̀ àdúgbò tẹ́lẹ̀ jẹ́ ni ṣèbí bí wọn náà ṣe ra lẹ̀ nìyẹn tó rí kọ́ tó ń struggle lẹ́kọ̀ọ́ tó ń lọ tó ń bọ̀ tó ń láàgùn is because you are hoping and thinking that the country called Nigeria is going to favour you he's not gonna favour you ìdí tó ṣe fi kò máa favour ẹ ni pé o fẹ́ connect mọ́ àwọn criminal mc olúọmọ kókó zaria o fẹ́ connect mọ́ governor o fẹ́ connect mọ́ politician o fẹ́ wà ní upstream oil and gas o fẹ́ wà ní downstream ìwọ náà fẹ́ kówó jẹ so that tó bá ti kówó jẹ o ò ní gbé níbí báyìí mọ́ wàá wá máa wá bó ṣe fẹ́ gbé pẹ̀lú àwọn èkó atlantic how many people can afford this mo kí ẹ̀gbọ́n mi ṣẹ́gun náà how many of our Yoruba people I'm not talking about the Igbo now. I'm not talking about other ethnic groups. I am talking about this project one colony, ń kọ́ How many people from the Yoruba side would have opportunity to live there? O le lọ ṣiṣẹ́ níbẹ̀ o, o lè jẹ́ cleaner, o le jẹ́ máa bá wọn ṣe kọ́kọ́. But I'm talking about buying his property and live there. Whereas lára àwọn tí wọ́n ní wọ́n ní project yìí, wọ́n dá sixty five million dollars owó Nàìjíríà wọ́n dá padà wọ́n pe àwọn fámìlì yẹn ní Gilbert Gilbert Shagori ojú ẹ̀ lélẹ̀ ojú olè rèé olè kò gbé ní Nàìjíríà Paris ló ń gbé wọ́n ní this property a minimum of one million dollars ọmọ Yorùbá mélòó ló ní one million dollars tó bá ti jẹ́ kó n ṣe drug o tó rẹ̀ sí nínú politics ọmọ Yorùbá mélòó ló lè come up with one million dollars aláwọn tó ní o wọ́n ẹ̀ pọ̀ rẹ̀ ṣe politics but they are doing very well outside bàbá seventy seven yìí kò ní wà láyé forever but ó ti gbé project ilé àwọn ọmọ àti grandchildren àwọn tún máa wá jẹ gàba lórí àwa ní Lagos State and when I say Yorùbá nation olùṣìwọ́ tó ń gbé nínú inú inú dọ̀tí you will come here and be talking nonsense you will come here and be telling me nonsense this is the environment tí wọ́n ń gbé torí náà. oga we don tell you you say. oga no go do anything you don tell am what. once my husband dey say you don talk am we follow yellow discuss we don't yellow tẹ bá discuss yẹn gbẹ sí kankan yellow and this is what the British is telling us oh no no no no no live together you know you can live side by side oh one day malu oh, okay okay okay okay no no just allow them they are pastoral they are Fulani herdsmen they are not gonna kill you and this is happening within Yoruba land in 21st century. And then, eh, you know, and I come out and say, we want Yoruba nation, and an idiot person will out there say, shut up. Shut up. You know, because they are waiting. Ah, Boris Johnson náà ti wá Boris Johnson wows audience at Osegwe Anya Osigwe lecture in Lagos. Ah, ṣé ṣe ṣe Bob D The poster. ẹ̀? Ẹ jẹ́ share. I'm sure when people see Boris Johnson, hey, Boris òyìnbó pẹ́ẹ́pẹ́ lókùlùkù pẹ́ẹ́pẹ́. Mo fẹ́ lọ mú jáde ni o. I don't know whether he's on another platform. Ẹ jẹ́ ká lọ wò. Gilbert bàbá yìí dá sixty five million dollars owó Nàìjíríà ó náà wọ́n mọ̀ pé owó yẹn ó lè làbájá pé wọ́n mọ̀ pé stolen money <laughs> and he's a billionaire he's a Nigerian billionaire and a businessman a diplomat and a philanthropist ṣèbí nǹkan tí wọ́n fẹ́ kọ́kọ́ sí Wikipedia nìyẹn money wey dem don chop dem go use finish that project I feel if Jagaba no enter finish for president I bet you Eko Atlantic won finish bẹ́ẹ̀ni wọn àwọn èèyàn dókì Jagaba débẹ̀ pátápátá ni wọ́n lè release owó fún wọn Boris Johnson I just saw that now is also in Nigeria ẹ ká lọ Boris Johnson in Lagos hmm. Boris Johnson Lagos let me see if nine hours ago Boris Johnson arrives in Lagos ṣe òyìnbó fẹ́fẹ́ lúkúlúkú fẹ́fẹ́ ẹ̀yà hey Boris hey Boris Boris hey Boris. Hey, Boris ẹ̀yà yọ ọdún ẹ̀ kúrò Boris ti dé is <laughs> a former prime minister here UK with security yes ó bọ̀ wá sọ̀rọ̀ ẹ̀yà Boris Boris Boris is in Lagos Lagos náà ni kò ní lọ sóńdó bó ṣe wà láyé bó ṣe máa máa múra lọ kò tọ́kìnrin láyé ẹ̀ bá bá bá tọ́kìnrin gbogbo ẹ̀ máa ṣe bó ṣe ó máa ń ṣe bí ẹlẹ́dẹ̀ ni former prime minister ni mò ń bú yẹn o tó bá jẹ́ èyí ní sẹ́ni ẹ̀ ah, máa gbọ́ sí rẹ̀ rẹ̀ rẹ̀ àfọ̀dé tíṣà wọn ẹ̀yà ẹ̀yà gbọ̀n lọ́wọ́ ẹ̀yà bọ́ọ̀rì ìṣẹ̀ kí ló sọ. àwọn ah, ọ̀jẹ̀ ká gbọ́dọ̀ ẹ̀gbọ́n tó sọ bọ́ọ̀rì wọn rẹ̀ ni bọ́ọ̀rì ìṣẹ̀ náà ẹ̀yà ẹ̀yà ọ̀fẹ́ lè dọ̀bà lẹ́kùn ẹ̀yà eh, ẹ̀yà ọ̀nà bá ń ṣèkórí òyìnbó pẹ̀pẹ̀ eh, kò yàgbẹ́ kò yàgbọ́ bọ́ọ̀rì eh, bọ́ọ̀rì sì tẹ́mi lọ bá ní ní ní ní parliament nínú nínú ilé ẹ ti gbàgbé ẹ jẹ́ lọ mú fídíò yẹn jáde tí mò ń bí pé tí ó mọ̀ pé genocide lọ ní nàìjíríà ó sá wọnú mọ́tò òun ló lọ sí àní àní ẹ máa gbọ́ràn ẹ máa ṣe kí ẹ máa gbọ́ràn ìyá jẹ ṣé ẹ lè ṣoríire ní nàìjíríà kò ń ṣèpèsè kò ń ṣe èpè mo sọ fún yín boris tèmi lọ sọ fún pé wọ́n ń ṣe genocide ní nàìjíríà oníṣọtọ Koiki don't let them know now ṣọtọ <laughs> you ṣọtọ you live here now you are comfortable go and look for job stop wasting your time go and look for job and if you get a contract in Nigeria eat money as well you know ẹ rántí pé ìkì tó wà before David Cameron ìyẹn ní where Nigeria is the is the most kíní corrupt country in the world Buhari ní kówó jáde nísìnyí kó ọ̀rọ̀ owó kó jáde ẹ jẹ́ lọ mú fídíò jáde ẹ jẹ́ ṣì máa play lè lọ bí a máa rí fídíò yẹn kí ló dé àwọn àgbọ̀ tẹ́ ẹ jẹ́ ká gbọ́ voice kí lè lè ń play tó jẹ́ ká rí ọdún jáde ee Boris ee politician ee ẹni gbogbo wọn white white blood sucking monster. Hey, hey, hey, hey, hey, Boris, Boris, hey, Boris, hey, welcome Boris, welcome Boris, hey, Boris, Boris. Màá play video tí mo lọ bá ní. Mo lọ bá Boris tí mo sọ fún Boris pé genocide. Hey, hey, flower, hey, hey, we love you Boris, hey, we love you flower, hey, hey, Boris, hey, hey, hey, ṣàmà mi. Màá wo Boris o baby. hey, hey, take picture, take picture, take picture, hey, hey, Nigerians, yeah, we are here, hey, take picture, take picture, take picture, take picture. Make sure you pull that picture on your Instagram. Olùlọ̀ṣì pípì, ẹ jẹ́ mo yóò ya ẹ jẹ́ ń lọ wa lórí twitter màá rí lára lórí twitter. boris tẹ́mi sọ fún pé genocide wà nàìjíríà mo sọ fún pé tẹ bá ti ráwọn òyìnbó ara yín máa tutù àwọn tó wà nàìjíríà bó ṣe ń gbọ̀n bó ṣe ń gbọ̀n like jellyfish mad people all over the place mad people all over the place let's see if we can find him here on twitter. Hey, kí ló wá ṣe hey, Gboyega Akere deputy governor of Lagos state hey, answer today join world leaders Boris Johnson, Chief Emeka Anyaku, Professor Bolaji Akinyemi and others at Osigwe Anya Foundation. Hey, na Boris we invite o. Hey, Boris is here now. Hey, Boris Bobo. Ṣé o rántí pé o ṣe ń padà bọ̀ àwa ní o ṣe a sì máa dín pẹ̀lú ẹ̀dá tó bá dé And this is what a lot of you, you know, don't understand. Boris tèmi lọ sọ fún pé genocide eh, amsat ah, lè eh, Lagos ọ̀ṣàgbà eh, <laughs> oh, Lagos mọ̀ lọ́wọ́ bọ̀ ẹ lè ta ẹ lè ta Lagos fún Boris Johnson o ẹ̀kú náà kò má ta òyìnbó ní Boris Johnson òyìnbó ní Boris Johnson ẹ lè ta fún scam náà níbẹ̀ ni he said Nigeria is fantastically corrupt a lè ta a lè ta fún ẹ̀rọ kí mo kọ̀ bá ilé pàdé ni o fídíò ni mo wá nísìnyí Boris. Eh, uh, eh. Yeah, Boris máa you see. Boris bọ̀bọ̀ kí ló ń fún Boris a award hmm, òyìnbó bẹ̀bẹ̀ a uh, a. Uh, ó ṣàwàdà ju kí ló dálẹ̀ lọ. I'd now like to call on Chief Anthony Anyam Osigwe to make the other presentations àrí fídíò kan rí sí ètò lélẹ̀ èyí ọ̀rẹ́ mi lélẹ̀ <laughs> ọ̀rẹ́ mi dáadáa ní eléyìí òbí àbí kí ni ọmọ yìí ń jẹ́ èmi ni bàbá ẹ̀ ọlọ́run eh, òbí kíara àbí kí ló ń jẹ́ anyway we can't find Boris again in a video there uh, but I'm sure you all understand the feel ṣé Buhari náà wà ń bẹ́ẹ̀ ni no I'm not sure all right we got the gist of that let's leave that now let's come back um, as how many hours láti ṣe nísìn three hours exactly we're gonna start winding down um, as we're gonna wind down let me remind you àwọn tó ń jẹ owó nàìjíríà lélẹyìí o ok tó bá wá àwọn tó ti jẹ owó nàìjíríà wọn lọ kọ́kọ́ wá àwọn gilbert shagori kóra yẹẹ kóra èmi ni Baba kóra pẹ̀lú kóra obi ti go through problem pẹ̀lú ọkọ ẹ yẹn kọlọ bá ń dúró tì í uh, Gilbert Shagori was born in Nigeria in 1946, but àwọn immigration immigrant now, Okay, and um, they have so many things on their head, but they are building this, you know, very powerful project. The future financial capital of Africa. Future financial of Africa. Àti pé ìyẹn máa fún ẹni tó wà local government Akinyele lọ́yọ́ state and anywhere in uh, other Yorùbá land. Developed with skill and dedication, Echo Atlantic is raising the standard for quality of life in Nigeria. Torí bá ṣe projected quality of life in Nigeria for who? Tó quality of life, the question tẹ́ ká bẹ̀rẹ̀ ni pé àwọn wo ni quality of life you wà fún? Ṣé ìwọ tó ń struggle ìwọ tí ìwọ tí ó fẹ́ lọ láti Ìbàbọ̀ nísìnyí tó yẹ pé òòrówó òòrówó mọ́tò ṣé ìwọ ni wọ́n ń projected fún? àbí wọ́n tí wà nínú àgbègbè yìí wà àgbègbè tí wọ́n náà wà wà àgbègbè tó wà. na no lis ten small time now una go say yoruba dey yoruba wicked no dey carry màálù come dis place no dey want màálù for here. you no go wan màálù wọ́n ṣe máa dá màálù lọ sínú bíbá èkó atlantic. aspirational accessible and built for success. built for success for who? built for success for who? our politicians. you know. Yeah, Cora Obidi, yeah. Idris Koi Kidera have an idea what the Western countries are doing to the indigenous people of Ghana. So, one thing I just want us to, as I'm coming out of this, I think we wait a let me just play this. The automation advancements in the warehouse industry has been tremendous. And uh, we want to be on the forefront of that. So whenever there's an opportunity for us to utilize that within our operations, we want to be, to be more efficient, be more cost conservative, and utilize that technology in order to make us the number one employer of choice. So stretch system is made to be uh, deployed relatively quickly, low infrastructure, and so from the time stretch arrives at your facility until the time you're moving your first boxes is only a couple days. Stretch takes pictures of the boxes inside the container, and the suction cups takes one box at a time and places it on the conveyor. It goes down the conveyor through our scan tunnels and into our system. Once we start it, it pretty much does all the work on its own. So stretch is a pallet-sized footprint. That means anywhere in the warehouse you can take a pallet, you can take stretch. It can move in omnidirection, so it can move left, right, forward, back, go in circles. It has an arm that has a six and a half foot extended reach for a 10 foot vertical reach. It can use that to reach all the different corners of the container. You know, it doesn't have any pre-trained information. What it's doing is detecting the boxes, modeling them, and the robot will actually go pick the box. The only amount of fixed infrastructure are these side panels here that collapse into the wall and allow uh, operators and workers to unload dock doors that you may not be using stretching at the moment. Even when a box drops, when it's inside a container, it continues to take pictures of its current environment It makes adjustments and picks that box up and continues to move forward. When the box falls, we move it look around, and then pick it up. I love it. <laughs> that is where technology is going. That is where the technology is heading to. And at the end of the day, like I say, you can do more on go to uh, Boston Dynamic, they're called. They have quite a lot in there. Um, hold on. ń pé Mike Tyson Yet, Okay, this is another one. There was one I watched inú ibẹ̀ ni mo ti rí tó sọ pé uh, I mean I was when I was watching the Mike Tyson uh, they actually told him there's a gorilla that uh, you know uh, wọ́n ti jọ gbogbo wọn rẹ̀ <laughs> so ẹ̀rí pé mo post kinní kan gorilla kan sorry, timeline wa inú program yẹn mo ti gbọ́ gorilla skin off let me see if I can uh, gorilla let me see if I. No. Uh, money video, money pay media. Anyway, let's come away from here. Let me show you. Oh, I posted it. want to là ń jà fún òmìnira. There's so many people that are fighting as well, but it is who continue to stand firm and ask. Uh, okay, images tomorrow, sorry, photos. albums. tó bá sọ pé nǹkan kan possible irọ́ ló pa ó kù díẹ̀ ni. yeah. While I was listening to Mike Tyson podcast, they talked about you know these uh, scared. scare ọyọ gbogbo ọrùn ara ẹ ní o he's a gorilla ẹ bó ṣe dàbí um, gbogbo tó i don't know why they did you know why that was done but it was during that podcast My lọ but podcasting. i try and use it tomorrow during the program uh, what else do i want to touch on before we go uh, well it seems that Buhari is giving oxygen to Tinubu to move forward um, we'll see how all that is going to play out but this girl one from the tweet i saw She's a good, good supporter of Tinubu, and uh, she's now saying she wants to commit suicide. Kori, Kirito, whatever, Korita. The video is on social media as well. So let's close this. Uh, close that, close that. And then let me now come back to my open. Uh, we're not going to be here forever. It's gone now. May so rest in peace. That's D.L. Joe. I'm sure a lot of you remember him very well. Yoruba man. He's done his own best. He's done his own time. And here we go. Whatever is done now will be remembered. Yet, Nigeria has not yet been fixed. Yet, Yoruba people are still living in bondage. So, that is that. There's a country, I don't know, sorry, YouTube me, community. Only look until Marie town now. All people, a lot of people, are indigenous people are fighting around the world for, uh, you to look on what Yeah, they are called Khalistan. Ìwọ tó ń sọ pé Yorùbá nation ó ti ń pẹ́ jù ó ti ń pẹ́ jù let me give you a background of Khalistan movement. Àwọn bíi uh, Punjabi làwọn eléyìí. Àwọn náà ti wà lẹ́nu ẹ̀ ó tó jọ mẹ́ta but they are still fighting so let's go through movement àwa náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ àìtí gba country anyway tó bá sọ fún yín ti gba country ìlú ọkàn fi yẹn fi mesterize yín láti máa jẹ́ kí ni yín dùn but i'm sure you all get fed up at some point so but time yẹn dáhùn máa fi máa padà wá you know we just say okay àti sọ fún yín tẹ́lẹ̀ èyí lè fi gbọ́ ẹ jẹ́ ká lọ sórí and every movement is different but this is a movement as well àwọn wọn pè ní Khalistan movement The Khalistan movement is a separatist movement seeking to create a homeland for Sikh by establishing a sovereign state called Khalistan in the Punjabi region. Just like báwa náà ṣe ń sọ pé a fẹ́ gba Yorùbá nation a fẹ́ dá dúró gẹ́gẹ́ bí ilẹ̀ lómìnira bẹ́ẹ̀ làwọn náà ṣe ní movement tiwọn. I'm sure some of you have probably never heard about that. I don't know some of you maybe must have But in between some of my research, I come across a lot of different things and I come and share that with you. Because by sharing that with us, it gives us, you know, oh, But in hope what You know, earlier on I talked about Wikipedia. Uh, for the first time, I realized that uh, Wikipedia is owned by a guy here in London. And it's free. I didn't even know that. Uh, bọ̀bọ̀ tó ní Wikipedia lele. so again you've learned something new uh, a lot of us have used it tó o bá ti lò gbogbo program mi tó bá ti wò wàá ti bá Wikipedia pàdé nínú ẹ̀ anytime tá a bá ti wá sí ibìkan tó bá ti sọ lókè báyìí to the left hand side Wikipedia is a free encyclopedia bọ̀bọ̀ tó dálẹ̀ lélẹ̀ bọ̀bọ̀ tó wọ̀ yìí James Wells òun ló dá Wikipedia sílẹ̀. Si mo mr tahid salam mo kí ẹ̀gbọ́n mi simon adébísí so ẹ hey, imagine so many opportunity táwa náà lè create in the near future for ourselves but tá a bá wà ní nàìjíríà a máa wà nínú eléyìí jẹ èyí ò jẹ ọlá and this is why when you come here you take both o tẹ ẹ̀gbọ́n kankan rárá wàá rí kankan mú dání lọ because I take you around the world. That is what Koiki Media does. I try to bring things that you know. about. Okay, ah, okay. Mm-hmm. Koiki lọ́lọ́pàá níbẹ̀ yẹn. Okay, ah, okay. Only possible. Ah, Koiki ẹ̀ bá ṣe báyìí. Ìwọ ni èyí náà lọ ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ lọ ṣe báyẹn gbogbo yẹn mo fẹ́ máa gbọ́ ẹ mọ́ nínú ọdún yìí olùkàlùkù lóyún tó bá lè gbogbo tólùkàlùkù bá lè ṣe kí ní àjọ Yorùbá nation kó lè tẹ̀síwájú èyí tèmi máa máa ṣe lè ní ṣe yìí àkóyíkè ò bá lọ ṣe bá hmm. ẹ̀yin náà lọ ṣe kò sí any reason anybody ò lè ṣe anything as long as tàbá wà lórí ilẹ̀ ayé ẹni tó bá ti kú nìkan ni kò lè ṣe kankan but for as long as tẹ́ẹ̀bà fẹ́ ṣe èyí tẹ́ ẹ̀ sọ pé fẹ́ nàìjíríà wọ́n ní epo yín ó máa fẹ́ tó di seven fifty per litre that's the bàtẹ̀ máa ríra tó bá dẹ̀ pé àwọn criminal politicians bí àwọn náà máa wá trọ́ọ̀kì fáwọn ṣàgbórì àwọn àṣìṣe lòtẹ́ẹ̀lì lókè hòtẹ́ẹ̀lì a máa fọ bọ́ a nulẹ̀ that and that so one thing is and it's ní Wikipedia One, thing ní James Jimmy Wales only ló Wikipedia so let's go and get a little bit about his background as well. Um, the Wikipedia Foundation is an American 501 nonprofit organization headquartered in San Francisco, California, registered as a charitable foundation under local law. founder gbogbo tó tẹ̀fi dálẹ̀ gan ti pẹ̀ṣá àwọn pípì ṣe máa ń ná àwọn brain báyìí two thousand and three ló dálẹ̀ ṣá founded Jones Buhari ti máa ṣe a lot of work lábẹ́lẹ̀ revenue tó ti wọlé fún wọn is about one hundred and four point five billion US dollars ta ló máa dá Wikipedia Yorùbá sílẹ̀ tó máa collect collect is another opportunity out there I'm, giving I'm throwing out Once again, I said, so you've learned something that the founder of Wikipedia, which we are just using right now as well, is called Jimmy Wales. Now, Professor Emma Kosoro briefly around with me. There's a lot of movements, there's a lot of indigenous people that are asking for their rights because nígbà British Empire, what ti da oríṣiríṣi oríṣiríṣi àwọn èèyàn tí kò yẹ kó wà together ṣekúṣẹyẹ làwọn eh, Gẹ̀ẹ́sì So the Khalistan movement, like I said, is a separatist movement as well. Àwọn náà fẹ́ gba ìlú wọn ìtọ́jà fún nìyẹn. The proposed the proposed boundaries of Khalistan vary between different groups. Some suggest the entire entirety of the Indian Punjabi. Ṣẹ́rí ibi tí out? àti máa dúpẹ́ pé Ọlọ́run ti Shall we? Ṣẹ́rí pé àwọn ilé nísinsìnyí ní problem nípa boundaries wọn. Whatever bá map to what they even nísìnyí ẹni pé àwa ti ní boundary tiwa a ti mọ ibi tí boundary wa ti bẹ̀rẹ̀ láti Kwara state títí dé ibi tó dé nísàlẹ̀ but irú àwọn eléyìí nísìn wọ́n sì máa ní problem because wọ́n tí ì sort out I don't know, you know I'm just saying based on what I'm reading here the proposed boundaries of Khalistan vary between different groups àwa nísìn even pẹ̀lú àwọn àtàwọn ìyá yẹn gan àwọn náà agree pé boundary wa under the same thing but we are not doing the same thing you know because I don't know what they are doing so um, they call for the separate Sikh state began in the wake of the fall of the British Empire látijọ́ tí British Empire ti tó ti pín làwọn náà ti ń béèrè fẹ́tọ̀ wọn so ìwọ tó ń sọ pé ọdún mẹ́ta Koiki ó ti pẹ́ jù ẹ̀kan rojọ́ rojọ́ rojọ́ rojọ́ ògùngàn nìyẹn because we understand don pè ní movement movement is until you get it but getting it is the problem so 1940 the first explicit call for Khalistan was made in a pamphlet titled "Kalistan." ẹ mọ̀ pé báwọn náà ṣe máa ń sọ pé Yorùbá nation ti jáde rí tẹ́lẹ̀ ó ṣe nísìn because nígbà yẹn wọ́n ní kàn ṣe Yorùbá country àwọn kan ní no ẹ tá àwọn ọ̀nẹ́sàn kan tí mo tọ́ láti sọ so kò ń ṣe lẹ́nìí bó kí ló fa ìdí tí ọ̀rọ̀ tí wọ́n ṣe náà tún ṣe wá mọ̀ the funnest part ni pé tí wọ́n ń jáde wá sórí paper, oh my god ẹ wo ẹ wo CNN ẹ̀gbọ́n kan ti cnn kọ síbẹ̀ yẹn ẹ̀gbọ́n kan ti dw kọ dw is owned by ó dàbí pé ṣé german kan ni àbí yeah i think so yeah. Osibajo is currently here in London as well ó wà ní King's College then also mo rí bàbá wa fẹ́ Babalọ́lá wọ́n fún King's College ní ten million pounds ah, àwọn bàbá yìí lówó burúkú lọ́wọ́ o ten million pounds ẹ má bínú pé mo tún yàbàrà nítorí pé mo rí pop up nísìnyí pé Osibajo ó dà pé wọ́n ń ṣe live ẹ̀ kọ́mọ̀ ó wà ní London ó wà ní King's College bá ṣe ń sọ̀rọ̀ báyìí bọ̀ bàbá wa Afẹ́ Babalọ́lá wọ́n náà fún King's College ní ten million ok yẹn type King's College ó máa gbé jáde King's College <laughs> ó lágbára o àbẹ́rẹ́ story yìí ṣá Afẹ́ Babalọ́lá donate ten million pounds okay it's owned by German yeah <laughs> mo sọ bẹ́ẹ̀ náà BW is owned by German so mo kàn fẹ́ kéde two sticks orí bírèdì yín ẹtú tó mú kankan lọ lẹ́yìn nìyẹn kí ló dé bàbá yìí fún wọn ní ten million pounds lágbára o owó yóò ṣòwò kékeré o ẹ àwa Yorùbá nation náà sọ pé a ní ìdòwò a ní ìdòwò a ní ìdòwò ṣe pé we have a lot of Yorùbá millionaires nínú ní ten million pounds ní náírà truth and questions why has he given the money wọn nítorí àwọn ohun tó bá lè ní access education àwa wá ní àwa yorùbá person tó lówó bàbá ẹ lówó bọ̀wọ̀ ọ̀dá sọ̀rọ̀ yorùbá nation ikọ̀ yorùbá nation kan wọ́n yorùbá nation kan bàbá ẹ̀ bọ̀ bàbá ẹ̀ dẹ̀ mọ̀ pé constitution Nigeria. ò gbádùn Afẹ́ Babalọlá founder of Afẹ́ Babalọlá University has donated ten million pounds to establish a learning center at King's College, London. That's about 10 billion naira. Okay. All right. Along what? But at least you got the message from Koiki Media. Now, ẹ jẹ́ wo máa program mi lè Why is some movement getting headways through international news media? Tito tiwa ò débẹ̀. Why? kí ló ń fà á kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n ń ṣe nǹkan kan tó yàtọ̀ sí báwa ṣe ń ṣe movement tiwa ṣáàlè kọ́gbọ́n lára wọn kí la lè rí lò kí ló dé tí ọ̀rọ̀ Khalistan tó ń jáde lórí CNN tó ń jáde lórí DW ó ń jáde lórí Hindu Times ó ń jáde lórí The Hindu ó jáde lórí The Economic Times ó jáde lórí ndtv.com ó tún jáde lórí tri, eh, Tribunal India ó jáde gan lórí wiyan ẹni tó mọ wiyan ẹ lọ sórí YouTube that's like another powerful RT ó jáde gan lórí Bloomberg ó jáde lórí The Time gbogbo orí tí mo sọ yìí is just under five days ago kí ló wá dé tí Yorùbá Nation náà máa jáde tó yẹ pé tí bá táìpù Yorùbá Nation nísìnyí yàtọ̀ sí àwọn ara wa nìkan tá à ń pariwo ẹ̀ Yorùbá Nation movement kí ló dé tí tiwọ̀ tí jáde sí international news look at some Yoruba foolishness UCH is a terrible state well bàbá wa fẹ́ Babalọlá now. náà àwọn fẹ́ donate owó yẹn sí King's College London ten million pounds sterling is what he donated it's quite a lot of money kí ló dé tí Yorùbá nation movement jẹ́rìí pé kò sẹ́ni news kankan tó gbé ní gbogbo àgbáyé jẹ́rìí jẹ́rìí náà but àwọn Kalistan movement mo gba sórí system ó jáde because àwọn náà ti ń jàjàǹgbara yẹn ó tójọ́ mẹ́ta kò ń ṣe léèmí so ìwọ tó ń bínú tó ń pariwo èèyàn ní Khalistan population is about thirty million ẹ jẹ́ ká wo population yẹn like I said a máa wá ṣe proper program wọ́pọ̀ l'Australia wọ́pọ̀ ní Canada àwọn àwọn tó jẹ́ eh, diaspora àwọn ló ń fọ́ndẹ̀ èmi ti kà débẹ̀ ni because mo ti ka mo post ẹ̀ náà tẹ́ bá follow mi lórí timeline but ẹni tí wọ́n wá nísìn wọ́n wá bọ̀bọ̀ kan just as they are looking for us as well you know those of us that you know vast majority of the sick in UK reject Calistan UK MP Bob Blackman ìlọlọpa because wọ́n ṣì lọ protest níwájú kódà ABC News gan sọ̀rọ̀ wọn Indian police sick Sheikh leader arrest separatist supporter why is it something that their own is coming out population wọn la fẹ́ wò Uh, mo fẹ́ wo bí population wọn one ní gbígbà i mean sizable motiri kò see by wà ní ó wà ní ó wà ní ó wà ní King's College wọn sì Uh, they are sizable Sikh population in, the co in countries across the world. The India, they are about 20 million. In Canada, there are about 771,000. In England, they are about 520,000. In the US, so here about you're quite right There about thirty million tabaka àwọn diaspora wọn pẹ̀lú ẹ̀ but kí ló dé tí information tí wọ́n ń jáde ju ti dọ̀dọ̀ tiwa lọ ṣé torí pé àwọn ti wà lẹ́nu ẹ̀ tipẹ́ ni the Khalistan movement is a separatist movement seeking to create homeland for the sick continue throughout the 1970 s títí di wákàtí ìwọ̀ntí ìrìṣe kò mí pé àwa náà ní rí tiwa ṣe but ẹ má ì tíjẹ ká give up You see, fẹ́yìn tẹ̀sán pé yẹn ó ti pẹ́ jù ẹ kiri kan this and that it's just a matter of time the Khalistan that are also fighting so let's read just one out of the let me take the population away and let's talk about them and just look at ẹ ká wo tí CNN sọ nípa wọn at least everybody talk about them. mọ́ anything this is who they are báwọn náà ṣe ń dress lélẹ̀ àwọn náà ní culture tiwọn wọ́n ní ṣe bullet lélẹ̀ gbé sára báyìí bọ̀bọ̀ tó ń wá lélẹ̀ bọ̀bọ̀ bọ̀bọ̀ òun ni leader wọn wọn ní leader wọn kan ṣẹ́kù so the new leader wọn ló wà radical gan mo ṣe ń study wọn ni so like I say we're gonna come back and do a proper program around them why are they in the, in the headline ṣẹ́rí tábà wà ní headline is an advantage gbogbo nǹkan ló ní advantage and disadvantage so let's go a little bit a colossal police hunt for a sick separatist who has revived cause ẹgbọ́rọ̀ yẹn ó revive ẹ̀ ìtò fẹ́ kú ìtò ọ̀gbọ́mọ́ Yorùbá nation wọ́n ọ̀gbọ́mọ́ ìrọ̀lẹ́ pa because àwa kò ṣe ń sọ̀rọ̀ ẹ Koiki ẹlòmíràn pé Koiki àgbọ̀ Yorùbá nation no ẹ̀yin lẹ̀ gbọ́ because ẹ̀ sí lórí ibi tẹ́tí máa gbọ́ bíá ọ̀dọ̀ àwọn blọ́gì lẹ ti ń gbọ́ tẹ́lẹ̀ ní àbíbí kan Yorùbá nation is still a continuity program yóò ní ju four hours lọ so I only have about twenty-eight minutes at exactly 7.30, the program will come to an end. So I hope you understand. Èyí tẹ̀ This man, man then ń wò yìí, òun ló revive ọ̀rọ̀ Khalistan yẹn let me blow it up a little bit, let's close some of these. Baba Àti baba lola. Eh, Babalọ́lá, ẹ fáwọn Yorùbá nation lówó. Ẹ ọ̀gá Hmm. sure pé bàbá pípé rẹ ti bá bàbá yẹn sọ̀rọ̀ dáadáa rí because bàbá ti sọ mọ́rọ̀ nígbà kan náà draft kankan bàbá Fẹ́ Babalọ́lá ló bá wọn draft ẹ̀ bàbá Fẹ́ Babalọ́lá might not be interested in Yorùbá country he might be protecting his own interest in Nigeria who knows like I said every Yorùbá indigene are also protesting something and they are not ready to lose something but gbogbo àníwá o we are only here for a very short time. bàbá ìyáwá comfort ti ológunjà sọ pé bàbá fẹ́ bàbá ọlọ́lá there is a road in Ekiti state no good public hospital what a shame wow truth and question Mr. Koiki how about the South African man fight for freedom for all Africa has anyone heard about such movement I need to go on. okay if you find his name let me know um, once again let's go into it. Um, a Colusa police hunt for a Sikh separatist who has revived calls for an independent homeland in India, Punjabi state, has stopped fears of violence hmm, and revived painful memories of a bloody insurgent that killed thousands. Am, Am, Am, Amrita Singh is 30 years old. But boy, picture Mufimu Let's just get his image. They're looking for him right now. But what ń wò One, one wà nísìn let's see if we can find a video of him. Uh, is, is the most wanted person now in India. Everybody is looking for him. Amar Amar Amar Singh bodyguard makes Stalin disclosure about about Kim. okay and then I explain who the person is I just can't move until it's a sọ lórí video. because video is always good you know you remember something out of it. Efsane yükseklikteki yeni... I video koymuş. Yakacak advert yani. Skip. The government versus Rahul Gandhi and coming personal after he was disqualified as MP on Friday. He's now got a notice to vacate his MP bungalow uh, today on Monday. So literally just uh, no, to that particular notice that has been served by the Housing Committee of Very Lok Sabha. But of course, let me show you around So, of this. Uh, kí kí kẹ́ mo mo but mo á program bí mo so kilo ló wá ń fún mi ní ẹ pé fídíò mi lọ fún mi náà lélẹ́yìn náà who is Khalistan leader Amrita is is just thirty years old. खालिस्तानी लीडर अमृतपाल सिंह जिसकी वजह से पंजाब हाई अलर्ट पर है और उसकी गूंज लंदन तक सुनाई दी कौन है इन दिस वीडियो इन जस्ट मिनट अमृतपाल की उम्र 30 साल गांव जल्लूपुर खेड़ा अमृतपाल वारिस पंजाब के नाम की रेडिकल ऑर्गेनाइजेशन का हेड है जिसे एक्टर दीप सिद्धू ने शुरू किया था लास्ट ईयर फेब्रुवरी में दीप की मौत के बाद अमृतपाल सो इज इवन एन एक्टर Whereas Punjabi D was founded by actor Deep Sidhu. Ẹ má bínú èdè wọn ló ń sọ ara ń tà ń sọ náà ní èdè ó ṣe kókó. अमृतपाल 2019 तक सिख स्वरूप में नजर नहीं आता था और दुबई में अपना फैमिली बिजनेस संभाल रहा था Amrita was handling his family business in Dubai. लेकिन एक इंटरव्यू में अमृतपाल ने बताया कि 2015 के बरगाड़ी Join, he joined the activism after 2015 Bagari Skirabji Road, Amrita. मामले के बाद ही गॉट इन्वॉल्व इन सिख एक्टिविज्म पिछले साल सितंबर में ही वो अमृतधारी सिख बना यानी सिख स्वरूप में आया He moves around with armed men and some of his supporters call him Bhindra Wale 2.0. पिछले महीने अपने एक साथी लवप्रीत तूफान को छुड़ाने के लिए अमृतपाल और उसके साथियों ने अमृतसर के अजनाला पुलिस स्टेशन पर धावा बोला लेकिन वो वहां गुरु ग्रंथ साहिब लेकर गए और सब उनकी आड़ में किया जिसकी कई धर्म गुरुओं ने निंदा भी की आखिरकार लवप्रीत की रिहाई हुई और अब मार्च में पुलिस ने अमृतपाल को पकड़ने का ऑपरेशन शुरू किया इंटेलिजेंस रिपोर्ट्स का कहना है कि अमृतपाल ड्रग रिहैब में मौजूद यूथ को सुसाइड अटैक्स के लिए प्रिपेयर करता था उधर यूके में खालिस्तानी सिंपथाइजर्स ने लंदन की इंडियन हाई कमीशन बिल्डिंग से इंडियन They actually took down the London Indian flag. What Jawale? UK time has changed. Yeah, yeah, I know. Yeah, I know the UK time has changed. फॉरेन मिनिस्ट्री ने दिल्ली में यूके की सीनियर मोस्ट डिप्लोमैट को समन करते हुए इसे अनएक्सेप्टेबल बताया ओके सो दैट इज द गाय दैट वी आर टॉकिंग अबाउट हियर सिंह इज अ लीडिंग आइडियोलॉजी Okay, he has been on the run since March 18 after he was accused by police of attempting murder, obstruction of law enforcement, and creating disarmor in society. Singh is leading the ideology within the outlaw separatist movement that establish that seeks to establish a sovereign state called Khalistan for followers of Indians minority Sikh religion. So religion kan nìyẹn o. Bí wọ́n Christian, ma rántí pé àwọn kan náà ń jẹ́ Sikh. Tí wọ́n bá jẹ́ Muslim, ma wa sọ pé ẹ̀sìn tiẹ̀ ó dájú ti Sikh lọ. Hmm, ìwọ kọ́ ló máa sọ yẹn. Ẹ̀sìn tiẹ̀ is for your own internal you know, relationship with God bọ̀ kí wá jáde nínú ẹ àwọn síkì ò lẹ́sìn náà ìwọ kọ́ ní right láti sọ bẹ́ẹ̀. dramatic scene captured on video show hundreds of Singh supporters some holding sword and sticks marching through the streets of Punjabi demanding his freedom hundreds of army police and paramilitary troops were deployed in various areas. many more people have been arrested for far, and authorities block ibi tí mo fẹ́ ká wò lélẹ̀ ṣe rí nǹkan kan máa ṣẹlẹ̀ but ó máa millions of people but ó máa ó send the message lọ sita. I don't know what we are going to do but I know that at some point it's going to happen whether as Nigerians that are fighting you know now that they say they are not happy with the election people are still saying they want to I don't know what they want to do because I'm not involved in their election but I know that there's something that will happen that will have impact before we start winding it down More than 100 people have been arrested so far. Authorities were blocking mobile internet access for the entire state to prevent any incitement to violence, forcing more than 27 million people offline in one of the country's most expensive, extensive blackout in history. <laughs> By the time we start our own, we prepare that the federal government will block internet. okay so the bá jáde tí movement involves a lot of different things some will be affected we saw it there and Israel they are they are fighting and people have been affected at the airport so what tó ń sọ pé Koiki ẹ ẹ má jẹ kó má jẹ kó ṣe airport look in a movement or maybe not in a movement, when Nigerians start their protest, prepare for a lot of things. And that is one thing that everybody must understand. 27 million people in the country most extensive blackout in the history because of a particular movement. I was at the stage here. we just went out for a small rally. The soldier came out, killed people, but that will not be the end of it. Uh, nígbà So I'm just going to allow this caller briefly and that will be ẹ bá mi ṣe briefly because mo ti fẹ́ wrap up so a ti dọ̀wà program for more than a few hours ẹ bá mi ṣe briefly. ẹ ká lẹ́nu ìṣàkóso ẹ̀kọ́ yìí. àwa ni ẹ. ṣé ẹ wo orú bàbá abẹ́ bàbá lọ́la yìí ẹ wo owó tó lọ donate níbi tẹ́tí mọ̀ bá àwọn orú àwọn bàbá yẹn wọn ò fẹ́ kí Yorùbá nation kó wáyé nìyẹn kò sáà sówó tí. ìyáde ìyàgò sówó tèmi hmm. ìyáde ń jẹ àwọn ọmọ ìlú sẹ́rí yorùbá àwọn àwọn ọmọ yorùbá wọn ọmọ ọ̀tá wọn o wọn ò àwọn tó jẹ́ pé ẹnìmí ni wọ́n jẹ́ sí wọn ẹ wọ́n dúdú ọ̀la ń ṣe wàá dúró owó yẹn irú tó bá fi kódà kan jẹ́ nu adékìtì inú adékìtì yẹn lásọ tó bá fi ra nǹkan ló fi sin nǹkan sínú ìlú yẹn tó fi ra oúnjẹ fáwọn aráàlú yẹn ẹwọ ẹwọ ẹwọ adúrò owó yẹn ẹni bàbá wa bàbá bá já kété wọn lọ bá máa yẹn láti ṣe yóò rà fún rí wọ́n ti bàbá akíndélé draft nǹkan rí when we first started some three years ago. ok irú owó yẹn sì ń lò bá fi sí bàbá ṣe nǹkan níbẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ọ̀nà tó bá lọ jókòó bí kan tó bá rò á ah, pípù yìí jẹ́ tí a bá ṣe báyìí jẹ́ kí ni ẹ mọ̀ sẹ́ra pípù yẹn mi ní parọ́ ojú la rí ọ̀rẹ́ ìbínú ni hmm. ẹgbà wọ́n lè bá bàbá ṣe nǹkan ká sọ pé wọ́n bá bàbá ṣe nǹkan ojú la rí ọ̀rẹ́ ìbínú wọn hmm. so bọ́rọ̀ wọn ṣe jẹ́ nìyẹn. àlejò mr craig jẹ́ má bínú àwọn bọ́lẹ̀ kájà wa lọ́hùn yẹn wọ́n fẹ́ <laughs> mọ̀lẹ́rìí lánàá nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn wọ́n ń wá ọ̀rẹ́ yín táwọn nípa púpọ̀ àsọ̀pọ̀ tí wọn. ẹ bọ́dọ̀ sọ ẹ wọ́n ní pé. òkè mo gbọ́ tí sọ fún nípa lẹ́ẹ̀kan mẹ́ẹ̀. èmi ni mo kọ́mẹ̀tì èmi ni mo kọ́mẹ̀tì. irọ́ ni irọ́ ló ń pa eh. ọkàn fi ọ̀n fi ẹni sùúrù irọ́ ló ń pa ìyá yàn láìka àwọn Biafra gbogbo ẹni mo sọ eh, nígbà eh, irọ́ ló ń pa. àgbẹ̀dẹ̀ ah, àwọn tó sọ lórí kíní wọn ní sàmọ nípa o mọtẹlẹ àwọn bàbá mọ o àwa ni kò tó àsopọ̀ tí o àwa ni àwa lójú ọpọ́nsì àwa ni ìfọkànrẹ́rìn láwọn ẹni gbogbo ọ̀rọ̀ yẹn ni pé ah, ṣé àwọn bíbí ti ṣe rè ní sọ ọmọ kan tó ń sọ ni. ọmọ tó ni ok kọ́ wá nọ́mbà kiri ṣe gbọ́dọ̀ thank you so much ẹ ṣe gbọ́dọ̀. kọ́ pè mí kọ́ wá gba nọ́mbà sàmù nípa àbí kọ́ pè sí ẹ̀ sà kọ́ pè lórí nọ́mbà two ìgbọ́ yìí má pè mí ẹ̀ lórí nọ́mbà two àwọn wèrè. ẹ ẹ mo ń bọ̀ mo ń ka kọ́mẹ̀sì aláǹkan kò yé mi àbíbẹ́ ìṣàlàyé nísìnyí orí wọn pẹ́ ni sàmúnẹ́pà kọ́ sàmúnẹ́pà ni ẹ ṣe jáde tẹ̀lé sọmọ tí ìyá jágbajàgba ṣe gan ni ọ sàmúnẹ́pà ní kọ́kọ́ ló máa rí ó máa rí ó máa rí ó máa rí mo burú ẹ̀ pààrọ̀ ọ̀sẹ̀ mad woman all over mo kí àwọn grandma Felicia Àjàgbé ẹ bá ṣe kíákíá nǹkan àgbọ kọjá time tí mo sọ lórí program yìí. Ah, ẹ kú ẹ kú iṣẹ́ ẹ kú iṣẹ́ ọdún àdúrà nígbà nígbà dalẹ. ọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá fẹ́ bàbá yọ báyìí. ẹ a máa fi ṣe program properly dáadáa bọ ẹ lè sọ lórí ẹ àjàgbé mi lọ́rùn wa. ṣé ṣé ẹ mọ̀ pé ọ̀sìtìjù bàbá yìí ni aláàfin kú sí. yíyẹ ọ sọ bẹ́ẹ̀ ọgbọ yẹ. Yeah àtẹ kó má sọ pé ìdálẹ́ wa ni bàbá lọ múlẹ̀ kí ni bàbá ìtumọ̀ wọ jáde. ọ̀nà rẹ̀ tún gbà jáde. ẹ ṣe gan thank you so much a máa mú programu ẹ ṣe gan thank you so much a máa mú programu bàbá afẹ́ babalọ́lá wa eh, before the end of the week uh, because bàbá sọ̀rọ̀ gan lórí 1999 ninety nine constitution ó yẹ gbọ́n sókè ní kíákíá because we only have about fifteen minutes. lẹ́yìn ìgbà tí ọtí dìbò tán àṣírí yẹ mo rí mo rí ẹ yẹn. ìyá lè ń àwọn Yorùbá ń lé ẹ má mọ ti fọ́nẹ́sìn ẹni tó sì fi oṣù pé oṣù ọ̀pá àwọn ọlọ́mi mọ̀ yẹn àbọ́kọ̀ àbáyàn ṣe ṣoṣù ọ̀pá àwọn ọlọ́mi. ok. sà òun ló òun ló fẹ́ kọ síbẹ̀ àti fọ́nẹ́sì ni wípé ọmọ ọmọ Yorùbá lẹ́gbẹ̀ẹ́ mọ̀ kọjá mọ̀ Yorùbá àti ẹ̀sìn ọmọ Yorùbá ọmọ Nàìjíríà yẹn fún ọdún lórí ìṣẹ́yẹmẹ wíṣí general manager gbogbo èmi dáwọn tẹ́ lórí ẹ̀kú down down down down down ọmọ Kenya Kenyans ni gbogbo wọn lọ́wọ́ àti ṣẹ́yẹmẹ because olóò Kenya nìyẹn ṣé gbogbo ṣé gbogbo àti nǹkan tó ṣẹlẹ̀ bá tá ṣe ìsọpọ̀ ó bá wa ẹ̀wọ̀n kan kò sẹ́ni pẹ̀lú ìgbà lẹ́yìn pé ká kọ́ ara ká fáì ló bá lè sọ gọ́ọ̀dì gbà fún wa olórí kọrí gan ẹ má kí n bá gbogbo ìta ṣe gan. Yeah, I saw the, the his message uh, because phone immediately was off for throughout the weekend. Mo tẹ̀ kódà ilé ìmọ̀ṣẹ̀ tán láàárọ̀ nísìnyí nísinsìnyí ìwádìí sọ program. The other one, alẹ́ àná ni mo tàn. So maybe anybody was trying to get hold of me, my phone was actually off. Um, ṣùgbọ́n àti mo rí mẹ́sẹ̀gì kọ́lá yìí um, kọ́lá àwọn first class ọba náà ni I was not sure but area tó ń gbé sí ni so he knows what he's talking about but ìkan dá ten million ìkan lọ ṣe supermarket ó lágbára anyway um, this half I can go uh, tonight at eighteen minutes past seven pm uh, local time àti wà ní same time pẹ̀lú Nàìjíríà uh, we can live in denial. that this is a beautiful country as we are told pẹ̀lú àwọn òyìnbó ẹ̀ka àwọn òyìnbó ló máa ń sọ fún wa pé beautiful country ní nàìjíríà àwọn fúnra ara wọn gan gbé nàìjíríà ìtòlẹ̀ ń gbé nàìjíríà ní tó máa jẹ ló máa rí jẹ níbẹ̀ lẹ́ẹ̀kan sí fún gbogbo ẹ̀yin tí ẹ ní sympathy fún federal government èmi ò ní sympathy fún federal government and I don't want to be part of those that have sympathy with the federal government especially in this movement ìjàngbara la gbé dání I will continue to use my platform to educate people, but I will not compromise myself for anybody, especially compromising my own, you know, image, my own integrity to favor the federal government. Never, not even the international community. Ẹ̀yin tẹ́ bá wá diplomacy, ẹ máa ṣe diplomacy lọ. Ẹ kébì máa ṣàlàyé fáwọn oríṣiríṣi route tó lè wà ẹ ti ń pariwo pẹ̀lẹ́ mi yorùbá nation for three years mo rò pé cnn ti gbé ọ̀rọ̀ wa rí i don't think so it's because a ṣe ń ṣọmọ olóàbí ni uk máa ń dágo padà sẹ́yìn àwọn máa ń fọwọ́ ago sẹ́yìn àbúrò mi yìí nísìnyí but one thing i can say is the yeah, uk is only country that We fast forward and back. Sunday, we have adjusted our time, so we are back one hour behind. So at the same time, but in Nigeria. So it's actually 7.20 p.m. local time in Nigeria as I speak to you. Nigeria is still a sovereign nation and it's a very powerful one that doesn't want it to break. But for it to break, it will involve not the Akoiki Wonderman here eh, eh, is a big elephant oríṣiríṣi ọ̀bẹ la lè fi no there are some propaganda that have now also been included there are some blackmailing and all this is now not allowing the real push because everybody is slowing down when we should actually be forcing the system to shut down which is what we wanted ìyẹn kan sign video we kan sí mi tí mo uh, I wanted to post it yesterday I said ṣé ti bá post ẹ̀ ṣá ṣáwọn èèyàn máa lè understand ẹ̀ fídíò tí mo ti sọ fún ọba lákè ẹ bá rántí fídíò yẹn statement mo mẹ́pẹ́ lórí ilà máa fi fún àgbọ̀n dànù ẹ rántí fídíò tí mo ṣe gbà nígbà tí mo wà ní nàìjíríà lórí fídíò yẹn ìkànnà àwọn bọ́dà wa kan ó fly padà wá sí nàìjíríà láti London wọn ní kémi àti csi ká wá sí palace pé kò ń ṣe bó ṣe rí nìyẹn kankan but I didn't go because it was not necessary. The kind of energy tó wà from two years before you know the propaganda came in and the black mailing. Àwọn ẹ̀fà sọ fún yín nísìnyí pé Ṣàgórì gbogbo owó tá ti dá pátápátá ní gbogbo Yorùbá nation kò tí tó sixty five million dollars gbogbo owó pátá individual gbogbo owó tá a ti dá fún everybody including everybody tó ti tó sixty five million dollars sixty five million dollars was returned by one family to Nigeria and we don't even know how much gangan owó yẹn and these are the people that we are fighting so ta ló wá sọ pé àwọn tá à ń bá jà yẹn wọ́n lè lo two million dollars láti destroy Yorùbá nation. ẹ̀yin kàn máa wo image pé kò possible image woman yìí image man yìí but they can use anybody to destroy the movement. And like two of our caller said, somebody just donated ten million pounds. Ta ló fi benefit? ṣáwa Nigerians tó wà ní ok ṣé ti bá apply fún owó yẹn nísìn pé ah King College nínú àfẹ́ wá ṣe course lọ́dọ̀ yín o ó dàn kí afẹ́ Babalọlá dáwó sí bíbá yìí o ṣe fipá máa fún mi ní access láti gbé grant yẹn láti lò náà àwọn owó ló máa lo nínú owó yẹn àwọn owó gangan ló máa benefit ṣé Nigerians ló máa benefit or African countries ẹ̀yẹ́ kí yẹn kó máa rókè lára wa but one thing I can say is nobody can stop the movement is a movement. We can have discussion with people. We can agree with them and we might disagree with them. We can have collaboration. But I've seen that a lot of Yoruba people were always very, were finding the fault. Fault langwa, I'm not talking about our second group one. And wọn, àwọn tàjẹjẹ, Our fault, Our fault in the movement but movement is never perfect Almost thirty something years kan nísìn ló fi da indian rò thirty ni mẹ́sẹ̀jì ti dé CNN ó Al Jazeera ó dé gbogbo mídíà lágbàáyé mo sọ if I have been left without involving pẹ̀lú olóyè àti baba Akíntóyè bí a lè ní ọmọ máa wé I won't be surprised But since we're already in line, we're walking, and my, you know, we can only just continue what we are doing. Tó bá yẹ pé n tí mo mọ̀ pé bó ṣe tún máa rí lélẹ̀ mi, maybe I would have just stand on my own from day one. Then I would have known what to do. A nídìí yẹn púpọ̀. A kàn nídìí ká lùlù yẹn kó ya kó gbọ́ ní abroad. Tó bá ti lè gbọ́, wọ́n á mọ̀ pa serious. But for now, they are not seen us as serious people. But wọ́n ń gbọ́ message wa bọ̀wọ̀ ìtìrẹ̀ wà pa serious nígbà tá a bá serious gbogbo ala máa mọ̀ ẹ̀ bá serious àìtí serious but èmi mọ̀ pé reason tá a ṣe serious ni pé láàárín wa right ẹ fẹ́ relationship with Biafra mo mọ̀ yín dáadáa I won't go into any conversation that we had behind the scene bọ́ ẹ wò mí dáadáa ẹ wò mí dáadáa even tí bàbá pípé bá jáde pé relationship mi ò ní sí mọ́ àbí gbòòrò bá sọ bẹ́ẹ̀ I know that Yorùbá nation will still come to pass but apẹ́ ká tó jáde I won't say more than that ọlọ́gbọ́n ló máa yé òmùgọ̀ lá máa bèrè pé kí n expansiate the message mo fẹ́ pass àwọn tí mò ń pass ẹ̀ fún ti yé wọn I don't want to receive any calls this is my own platform this is Koiki Media independent, away from everybody. And I will use whatever means to enlighten and educate people. Tá a bá jà ẹgbẹ́ Yorùbá nation, irọ́ ni mo gbájú ń pa fúnra wa. A máa sọ̀rọ̀ a When we are ready, we will get Yorùbá nation. Ẹ jẹ́ àgbọ̀ ìdánsìn ìgbòho ká tó máa lọ. And thank you so much once again for those of you that have joined us. Merry Blue Jack! mo kẹ́rin ti gbàdágbì náà mo kí eh, i'm sure you saw my message anybody bá ń bèrè pé mr Koiki ẹ bá wa ṣọ́ díò kí ni latest update ẹ lọ gbọ́ latest update lọ́dọ̀ world media tí bàbá ṣe ní ìjọ sunday they been tell everything in there my job is to educate and tell you why we need to go uh, and that's all uh, because my own views is having a lot of issues with so many people but views tèmi lèmi sọ kò sí nǹkan tẹ́lẹ̀ ṣe media lèmi bàbá fẹ́ gba yorùbá nation a máa gbà bàbá náà níjà ẹ púṣù diplomacy jáde and when the right time comes we declare it and we defend it or ó di gbàs gbàs gbàs gbàs gbàs ka hold one ground ka frustrate system yẹn it's not matter whether it's Tinubu is the president or not ní ọkàn wa You want yorùbá nation We stand with it, we hold with it, we do whatever it takes to get it. Tabaret if you fear say, that's the end of it. But I know that the Yoruba nation is getting closer. Ìgbàkigbà tó bá dé, àdìbáwá láyọ̀ àtàlàfíà. Mo kí gbogbo ilé ẹ̀kan sí ẹ, ẹni tí bá dárúkọ ẹ má fi ṣèbínú, mo kí ìyá wa Fatima. Ẹ jẹ́ kí àwọn tèmi lórí Mixlr kan tó máa lọ. Ah, but we must continue to do our best to best reach our destination, uh, Yahweh, done everything upside down. I read a news last week for you saying now is no more terrorist group is a good news. Yeah, yeah, yeah, yeah. It's not a terrorist group. So if anybody that says Biafra or IPOB is a terrorist organization, just tell them níbo lẹ ti gbọ́ because ẹlòmíín tó gbọ́ last weekend nìkan ló wà especially our Yorùbá èyí about a bá ti fi especially because of the hatred that we have for them. èmi ò ní ká láìkì wọn but lórí ìjà tá à ń jà yìí ẹ jẹ́ ká jọ dúró lórí ẹ̀ ká gba sí fún gọ́ọ̀mẹ̀ntì kí gọ́ọ̀mẹ̀ntì náà pa serious but tí gọ́ọ̀mẹ̀ntì bá ti rí pa serious wàá tún gbé propaganda mi wọ́n prepare lọ́wọ́ báyìí ẹ̀ mọ tán pè ní gọ́ọ̀mẹ̀ntì propaganda wọ́n kókè lọ́wọ́ ó kù díẹ̀ ni ebó ni Boris Johnson lórí ṣe lọ Nàìjíríà nísìn mo tẹ̀lé mo fẹ́ play video Boris Johnson ẹ̀ ṣe mo ṣe ní time gbé tẹlifídíò nǹkan Boris tí mo lọ sọ fún pé wọ́n máa pa wá ní Nàìjíríà Boris ò tẹ̀ dá mi lóhùn ṣé mo ní fídíò ẹ̀ tó ṣe ṣàtìgbà rẹ̀ màmá lọ́la four hours yẹn ti mo ti knock tired ah, tábà rẹ̀ nísìnyí màá pẹ́ lọ́la màá make sure pé mo lọ lọ́la lágbára lọ gbogbo ilẹ̀ ti wo tẹ́lẹ̀ Boris Johnson are you aware that there is genocide in Nigeria kó dáadáa mi lọ Boris ló lọ Nàìjíríà nísìnyí àwọn àwọn kíá private jet ló máa gbé dé Nàìjíríà bó ṣe wà yẹn Dangote lé nìkan lọ gbé wá èlò ló fi kọ́ọ̀sì Dangote náà wọn fi nìkan lọ gbé Boris wá ẹ mọ̀ pé Boris tó lọ Nàìjíríà yẹn ẹ rò pọ́fẹ́ ló wá Nàìjíríà stakeholder àwàdẹ ló ń pariwo Yorùbá nation níwájú ilé Boris kò gbọ́ bọ́tọ́ báyìí pé wọ́n ti gbọ́ gbàs gbàs gbàs gbòsgbòs nísàlẹ̀ aláì Boris Johnson nílò rẹ kò nílò kò nílò lọ Lagos state bọ̀ nígbà tó gbọ́ gbàsgbàsgbàs tó gbọ́ gbòsgbòsgbòs they are still talking and we continue to talk mo kí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá mo kí gbogbo ẹ̀yin ọba aládé ẹ máa jayé lọ èmi kàn mọ̀ pé níjọ́ nǹkan kan wọnú palace á na ṣé gèsè gbogbo yín lára kí alẹ́ máa sáré sókè ìyá ń jẹ́ ọmọ Yorùbá ẹ dákẹ́ nínú Nàìjíríà àwọn tó máa nǹkan tó máa yín nínú palace náà wà mo gbogbo ẹlẹ́kan sí o have a very good evening Ramadan Kareem fún gbogbo ẹ̀yin àìtí nǹkan dùn ẹ̀ ọ̀bá àbèrè owó látàárọ̀ àìtí rí nǹkan nǹkan dúkẹ́ nǹkan àwẹ̀ nǹkan àwẹ̀ lẹ́ẹ̀kí sọ mo kí gbogbo ẹlẹ́kan sí mo kí ẹ̀ Boris oní comedian ó wà Nàìjíríà báyìí wá ọmọge kan fún wá gba fóònù ọmọ ẹni so kò ní <laughs> wọ́n yìí ṣe láyé ló ń ṣe lọ́hùn adẹ́gbẹ̀wọ̀ bá dọ̀ ìgbádùn fẹ́lẹ́fẹ́ ayagbádùn adẹ́ máa padà bọ̀ adẹ́ fọmọ ẹ̀ náà ní dọ́là á ní kí bàbá fi ṣe kíni kó fi rẹ̀ jù anthem lèmi náà wá báyìí òun mọ ibi tó wà mo kí gbogbo ọlẹ́ nǹkan sí o a lè rí jù bẹ́ẹ̀ lọ ó dọ̀rọ̀ alágbára ọlọ́run láti máa. Oh, yeah.

wọn nana nàìjíríà lẹ nsọkún ẹ bẹ́ẹ̀ gbà nàìjíríà tó fẹ́ nìyẹn education. tó fẹ́ nìyẹn health infrastructure wọn fẹ́ nì ohun kan náà fẹ́ nì ẹ náà fẹ́ nì bọ́ọ̀dù ẹ̀ nsọkún yẹn náà nígbà yẹn. mo hope tí ẹ gbà èwo náà ni mo mẹ ní. àfáà náà wá sí ọmọ kí ló dé wọn lọ ọmọ wọn lágbàá yìí ó ní ìsìnkú ọmọ ìdánù wọn kọ́nà tí nàìjíríà máa gbọ́ bọ́ ìjọba yìí èmi wà náà tí wọ́n sọ. ẹ yé gémi eré pa ẹ fẹ́ lè ní gbogbo nǹkan kò sẹ́ni kí kò sí pa. bẹ́ẹ̀ yẹn kọ́ sí kò lè rí òògùn lọ síta. ìsinà kò sómi. wọ́n kó ìrọ̀lẹ́ ọdún mẹ́fà wọn ò ní ṣe eruku gbàrà àdúgbò tán. Fúlàní ló jẹ́ o. Ọmọ Oòduà. Ọ̀gá Fúlàní, ọ̀gá Fúlàní, ọ̀gá Fúlàní ló jẹ́ o. Yorùbá nation yìí ti gbogbo wa ni. Kó má gbọ́dọ̀ bàjẹ́, torí kò sílùú mìíràn. so funny. You come with nothing. Then fight for everything. And later, leave everything and go back with empty hand. Hmm. God is powerful. Ó jọ gàtẹ́, kò jọ nation ṣe bí eré bí eré, ara rẹ̀ yorùbá nation rèé o ó dúró nàtán yorùbá nation ó dúró gédégbé gédégbé làwa wà ó dúró gbáǹkéké ó dúró gbáǹkọ́gbè bí ọ̀pá ọ̀ràn yàn káàkiri káàkiri nílẹ̀ amẹ́ríkà ìlú tí a tẹ̀dó sí orókè oòdùà onílà yorùbá kò lè farasin yorùbá nation ti dúró nàtán fáyé rí ní usa ló bá tán ẹgbẹ́ ìlànà oòdùà lábẹ́ olùdarí ọ̀jọ̀gbọ́n àgbà Banji Akíntóyè ẹ̀ka ti USA lábẹ́ ìṣàkóso barista Adékúnjọ ń ló gbé akéde Yorùbá Nation yìí kalẹ̀ kàǹkà àgbájọ ọwọ́ là fi sọ̀yà o àjèjì ọwọ́ kan ò gbẹ́rù lórí kárìn kápọ̀ yìí yẹni yẹni gbogbo ọmọ Oòduà nílẹ̀ Amẹ́ríkà àti lágbàáyé ńlá pè láti darapọ̀ mẹ́gbẹ́ wa yìí ní www ilanausa.org tàbí kí ẹ pè wá sí two zero two two one zero three two five one yorùbá nation kéde ara rẹ̀ fáyé rí ojú tẹlẹ́gàn. Yoruba nation is calling. Sons and daughters of Yoruba land and citizens of the world, behold, the Yoruba nation has come to stay. The billboard is magnificent. It is beautiful. It is second to none. It is historic. Sons and daughters of Odudua land, this is a clarion call for you to be part of history. Make haste and join Ilana Oma Odua USA at www.ilanousa.org. Today, as tomorrow may be too late. Yoruba nation is second to none. Call us today at 202-210-3251. Yoruba Nation, Ogo Adulawo. Thank you so much. Okay, Thank you so much wanted to Have a very good evening. Enjoy the rest of the evening. Odo Agbewa, Omi Adale. ẹ ṣe gan-an ẹ̀gbọ́n mi Kúnlé Bakers and the rest of you bye for now love you all Koiki Media.